Ìhìn rere ti Lúùkù orí kìíní. Níwọ̀n bí ọ̀pọ̀ ènìyàn ti dáwọ́lé láti to ìyìn wọn nìjọ lẹ́sẹẹsẹ èyí tí ó ti gbilẹ̀ ṣinṣin láàrin wa àní gẹ́gẹ́ bí àwọn tí ó ṣe ojú wọn láti ìbẹ̀rẹ̀ tí wọ́n sì já sí ìránṣẹ́ ọ̀rọ̀ náà ti fi lé wa lọ́wọ́ ó sì yẹ fún mi pẹ̀lú láti kọ̀wé sí ọ lẹ́sẹẹsẹ bí mo ti wádìí ohun gbogbo kínníkínní sí láti ìpilẹ̀ṣẹ̀ Tíófílù ọlọ́lá jùlọ kí ìwọ kí o lè mọ òtítọ́ ohun wọn nì tí a ti kọ́ ọ. Nígbà ọjọ́ Héródù ọba Jùdíà àlùfáà kan wà ní ipa ti Abia orúkọ rẹ̀ a máa jẹ́ Sakaraya aya rẹ̀ sì ṣe ọ̀kan nínú àwọn ọmọbìnrin Árónì orúkọ rẹ̀ a sì máa jẹ́ Elisabeti àwọn méjèèjì sì ṣe olódodo níwájú Ọlọ́run wọ́n ń rìn ní gbogbo òfin òun ìlànà olúwa ní àìlẹ́gàn ṣùgbọ́n wọn kò ní ọmọ nítorí tí elizabeth yàgàn àwọn méjèèjì sì di arúgbó ó sì ṣe nígbà tí ó ń ṣe iṣẹ́ àlùfáà níwájú ọlọ́run ní ipa ẹsẹ̀ tirẹ̀ bí ìṣe àwọn àlùfáà ipa tirẹ̀ ni àti máa fi tùràrí jóná nígbà tí ó bá wọ inú tẹ́ḿpìlì olúwa lọ gbogbo ìjọ àwọn ènìyàn sì ń gbàdúrà lóde ní àkókò sísun tùràrí áńgẹ́lì olúwa kan sì fi ara hàn án ó dúró ní apá ọ̀tún pẹpẹ tùràrí nígbà tí sakaraya sì rí i orí rẹ̀ wúlé ẹ̀rù sì bà á ṣùgbọ́n áńgẹ́lì náà wí fún un pé. má bẹ̀rù sakaraya nítorí tí àdúrà rẹ gbà elisabeth aya rẹ yóò sì bí ọmọkùnrin kan fún ọ ìwọ sì sọ orúkọ rẹ̀ ní johanu ìwọ sì ní ayọ̀ àti inú ènìyàn pípọ̀ yóò sì yọ̀ sí ìbí rẹ̀ nítorí òun ó pọ̀ níwájú olúwa kì yóò sì mu ọtí wáìnì bẹ́ẹ̀ ni kì yóò sì mu ọtí líle yóò sì kún fún ẹ̀mí mímọ́ àní láti ìyá rẹ̀ wá òun ó sì pa pípọ̀dà nínú àwọn ọmọ Ísírẹ́lì sí olúwa ọlọ́run wọn ẹ̀mí àti agbára Èlíjà ni ó sì fi ṣáájú rẹ̀ lọ láti pa ọkàn àwọn baba dà sí ti àwọn ọmọ àti ti àwọn aláìgbọràn sí ọgbọ́n àwọn olóòótọ́ kí ó lè pèsè èèyàn tí a múra sílẹ̀ de olúwa. sakaraya sì wí fún áńgẹ́lì náà pé. àmì wo ni èmi ò fi mọ èyí èmi sáà di àgbà àti elisabeti aya mi sì di arúgbó. áńgẹ́lì náà sì dáhùn ó wí fún un pé. èmi ni gabrieli tí màá dúró níwájú ọlọ́run èmi ni a wá láti sọ fún ọ àti láti mú ìhàn ayọ̀ wọ̀nyí fún ọ wá sì kíyèsí ìwọ ò yádi ìwọ kì yóò sì lè fọhùn títí ọjọ́ náà tí nǹkan wọ̀nyí yóò fi ṣẹ nítorí ìwọ kò gba ọ̀rọ̀ mi gbọ́ tí yóò ṣẹ ní àkókò wọn. àwọn ènìyàn sì dúró de sakaraya ẹnu sì yà wọ́n nítorí tí ó pẹ́ nínú tẹ́ḿpìlì nígbà tí ó sì jáde kò lè fọhùn sí wọn wọ́n sì wòye pé ó rí ìran nínú tẹ́ḿpìlì nítorí tí ó ń ṣe àpẹẹrẹ sí wọn ó sì ya odi ó sì ṣe nígbà tí ọjọ́ iṣẹ́ ìsìn rẹ̀ pé ó lọ sí ilé rẹ̀ lẹ́yìn ọjọ́ wọ̀nyí ni Èlísábẹ́tì aya rẹ̀ lóyún ó sì fi ara rẹ̀ pamọ́ ní oṣù márùn-ún ó ní. báyìí ni olúwa ṣe fún mi ní ọjọ́ tí ó ṣíjú wò mí láti mú ẹ̀gàn mi kúrò lọ́dọ̀ aráyé. ní oṣù kẹfà a sì rán áńgẹ́lì Gabrieli láti ọ̀dọ̀ Ọlọ́run lọ sí ìlú kan ní Gálílì tí à ń pè ní Násárẹ́tì sí wúńdíá kan tí a fẹ́ fún ọkùnrin kan tí à ń pè ní Jósẹ́fù ti ìdílé Dáfídì orúkọ wúńdíá náà sì máa jẹ́ Màríà áńgẹ́lì náà sì tọ̀ wá ó ní. àlàáfíà ìwọ ẹni tá a kọjú sí ṣe ní oore Olúwa pẹ̀lú rẹ alábòkó fún ni ìwọ nínú àwọn obìnrin. ṣùgbọ́n ọkàn rẹ̀ kò lélẹ̀ nítorí ọ̀rọ̀ náà ó sì rò nínú ara rẹ̀ pé irú kíkí kí ni èyí áńgẹ́lì náà sì wí fún un pé. má bẹ̀rù Maria nítorí wọ́n ti rí ojú rere lọ́dọ̀ Ọlọ́run sáàsì kíyèsí ìwọ ó lóyún nínú rẹ ìwọ ó sì bí ọmọkùnrin kan ìwọ ó sì pe orúkọ rẹ̀ ní Jésù òun ó pọ̀ ọmọ ọ̀gá àgbo jùlọ ni a ó sì máa pè é Olúwa Ọlọ́run yóò sì fi ìtẹ́ Dávídì bàbá rẹ̀ fún un yóò sì jọba nílé Jákọ́bù títí ayé ìjọba rẹ̀ kì yóò sì ní ìpẹ̀kun. nígbà náà ni Maria wí fún áńgẹ́lì náà pé. èyí yóò a ti ṣe rí bẹ́ẹ̀ nígbà tí èmi kò tí ì mọ ọkùnrin. áńgẹ́lì náà sì dáhùn ó sì wí fún un pé. ẹ̀mí mímọ́ yóò tọ̀ ọ́ wá àti agbára ọ̀gáàgó yóò ṣèjì bò ọ́ nítorí náà ohun mímọ́ tí a ó ti inú rẹ bí ọmọ ọlọ́run ni a ó máa pè é sì kíyèsí Èlísábẹ́tì ìbátan rẹ òun pẹ̀lú sì lóyún ọmọkùnrin kan ní ògbólógbò rẹ̀ èyí sì ni oṣù kẹfà fún ẹni tí a ń pè ní àgàn nítorí kò sí ohun tí ọlọ́run kò lè ṣe. Màríà sì wí pé. wo ọmọ ọ̀dọ̀ olúwa kí ó rí fún mi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ. áńgẹ́lì náà sì fi í sílẹ̀ lọ. ní ijọ́ wọ̀nyí ni Màríà sì dìde ó lọ kánkán sí ilẹ̀ òkè sí ìlú kan ní Júdà ó sì wọ ilé Sakaraya lọ ó sì kí Èlísábẹ́tì ó sì ṣe nígbà tí Èlísábẹ́tì gbọ́ kíkí Màríà ọlẹ̀ sọ nínú rẹ̀ Èlísábẹ́tì sì kún fún ẹ̀mí mímọ́ ó sì ké ní ohùn rárá ó sì wí pé. alábùkún fún ni ìwọ nínú àwọn obìnrin alábùkún fún sì ni fún ọmọ inú rẹ níbo sì lè èyí ti wá bá mi tí ìyá olúwa mi ìbá fi tọ̀ mí wá sá wò ó bí ohùn kíkì rẹ ti bọ́ sí mi lé etí ọlẹ̀ sọ nínú mi fún ayọ̀ alábùkún fún sì lé ẹni tí ó gbàgbọ́ nítorí nǹkan wọ̀nyí tí a ti sọ fún un láti ọ̀dọ̀ olúwa wa yóò ṣẹ. Màríà sì dáhùn ó ní. ọkàn mi yin olúwa lógo ẹ̀mí mi sì yọ̀ sí ọlọ́run olùgbàlà mi nítorí tí ó ṣíjú wo ìwà ìrẹ̀lẹ̀ ọmọbìnrin ọ̀dọ́ rẹ̀ sáà wò ó láti ìsinsìnyí lọ gbogbo ìran ènìyàn ni yóò máa pè mí ní alábùkún fún nítorí ẹni tí ó ní agbára ti ṣe ohun tí ó tóbi fún mi mímọ́ sì ni orúkọ rẹ̀ àánú rẹ̀ sì ń bẹ fún àwọn tí ó bẹ̀rù rẹ̀ láti ìrandíran ó ti fi agbára hàn ní apá rẹ̀ ó ti tú àwọn onírera ká ní ìrònú ọkàn wọn ó ti mú àwọn alágbára kúrò lórí ìtẹ́ wọn ó sì gbé àwọn tálákà lékè ó ti fi ohun tí ó dára kún àwọn tí ebi ń pa ó sì rán àwọn ọlọ́rọ̀ padà lọ́wọ́ òfo ó ti ran Ísírẹ́lì ọmọ ọ̀dọ̀ rẹ̀ lọ́wọ́ ní ìrántí àánú rẹ̀ bí ó ti sọ fún àwọn baba wa fún Ábúráhámù àti fún irú ọmọ rẹ̀ láéláé. Màríà sì bá a jókòó níwọ̀n oṣù mẹ́ta ó sì padà lọ sí ilé rẹ̀ ọjọ́ Èlísábẹ́tì pé wàyí tí yóò bí ó sì bí ọmọkùnrin kan àti àwọn aládùúgbò àti àwọn ìbátan rẹ̀ gbọ́ bí Olúwa ti ṣe àánú ńlá fún un wọ́n sì bá a yọ̀ ó sì ṣe ní ijọ́ kẹjọ wọ́n wá láti kọ ọmọ náà nílà wọ́n sì sọ orúkọ rẹ̀ ní sakaraya gẹ́gẹ́ bí orúkọ bàbá rẹ̀ ìyá rẹ̀ sì dáhùn ó ní. bẹ́ẹ̀ kọ́ bí kò ṣe johanu ni a ó pè é. wọ́n sì wí fún un pé. kò sí ọ̀kan nínú àwọn ará rẹ tí a ń pè ní orúkọ yìí. wọ́n ti ṣe àpẹẹrẹ sí bàbá rẹ̀ bí ó ti fẹ́ kí a pè é. ó sì béèrè wàhálà ó kọ wípé. Jòhánù ni orúkọ rẹ. ẹnu sì ya gbogbo wọn ẹnu rẹ̀ sì ṣí lọ́gán okùn ahọ́n rẹ̀ sì tú ó sì sọ̀rọ̀ ó sì yin Ọlọ́run ẹ̀rù sì bà gbogbo àwọn tí ń bẹ ní agbègbè wọn a sì ròyìn gbogbo nǹkan wọ̀nyí ká gbogbo ilẹ̀ òkè Jùdíà gbogbo àwọn tí ó gbọ́ sì tó sínú ọkàn wọn wọ́n ń wí pé. irú ọmọ kí ni èyí yóò jẹ́ ọwọ́ olúwa sì wà pẹ̀lú rẹ̀ sakaraya bàbá rẹ̀ sì kún fún ẹ̀mí mọ́ ó sì sọ tẹ́lẹ̀ ó ní. olùbùkún ni olúwa ọlọ́run israẹli nítorí tí ó ti bojú wò tó sì ti dá àwọn ènìyàn rẹ̀ nídè ó sì ti gbé ìwo ìgbàlà fún wa ní ilé dávidi ọmọ ọ̀dọ̀ rẹ̀ bí ó ti wí ní ẹnu àwọn wòlíì rẹ̀ mímọ́ tí wọ́n ti ń bẹ nígbà tí ayé ti ṣẹ̀ pé a ó gbà wá là lọ́wọ́ àwọn ọ̀tá wa àti lọ́wọ́ gbogbo àwọn tí ó kórìíra wa láti ṣe àánú tí ó ti lérí fún àwọn bàbá wa àti láti rántí májẹ̀mú rẹ̀ mímọ́ àti ó ti bú fún Abraham bàbá wa pé wọn ó fi fún wa láti gbà wá lọ́wọ́ àwọn ọ̀tá wa kí àwa kí ó lè máa sìn láì fòyà ní mímọ́ ìwà àti ní òdodo níwájú rẹ̀ ní ọjọ́ ayé wa ògbó àti ìwọ ọmọ wòlíì ògógó ni a ó máa pè ọ́ nítorí ìwọ ni yóò ṣáájú olúwa láti tún ọ̀nà rẹ̀ ṣe láti fi ìmọ̀ ìgbàlà fún àwọn ènìyàn rẹ̀ fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ wọn nítorí ìyọ́nú ọlọ́run wa nípa èyí tí ìlà oòrùn láti òkè wá bojú wò wá láti fi ìmọ́lẹ̀ fún àwọn tí ó jókòó ní òkùnkùn àti ní òjìji ikú àti láti fi ẹsẹ̀ wa lé ọ̀nà àlàáfíà. ọmọ náà sì dàgbà ó sì le ní ọkàn ó sì wà ní ijù títí ó fi di ọjọ́ ìfihàn rẹ̀ fún Ísírẹ́lì. lúùkù orí kejì. ó sì ṣe ní ọjọ́ wọn nì àṣẹ ti ọ̀dọ̀ késárì ọ̀gọ́sù jáde wá pé kí a kọ orúkọ gbogbo ayé sínú ìwé èyí ni ìkọsínú ìwé kìíní tí a ṣe nígbà tí kíréníù fi jẹ baálẹ̀ síríà gbogbo àwọn ènìyàn sì lọ láti kọ orúkọ rẹ̀ sínú ìwé olúkúlùkù sí ìlú ara rẹ̀ jósẹ́fù pẹ̀lú sì gòkè láti násárẹ́tì ìlú gálílì lọ sí ìlú dáfídì ní judea tí à ń pè ní bethlehemu nítorí tí ìran àti ìdílé dáfídì ní í ṣe láti kọ orúkọ rẹ̀ pẹ̀lú maria aya rẹ̀ àfẹ́sọ́nà tí ó tóbi fún oyún ó sì ṣe nígbà tí wọ́n wà níbẹ̀ ọjọ́ rẹ̀ pé tí òun ó bí ó sì bí àkọ́bí rẹ̀ ọmọkùnrin ó sì fi ọ̀já wé e ó sì tẹ́ sínú ibùjẹ ẹran nítorí tí àyè kò sí fún wọn nínú ilé èrò àwọn olùṣọ́ àgùntàn ń bẹ ní ìlú náà wọ́n ń ṣọ́ agbo àgùntàn wọn ní òru ní pápá tí wọ́n ń gbé sásì kíyèsí áńgẹ́lì olúwa náà yọ sí wọn ògo olúwa sì ràn yí wọn ká ẹ̀rù sì bà wọ́n gidigidi áńgẹ́lì náà sì wí fún wọn pé. má bẹ̀rù ṣáà wò ó mo mú ìrere ayọ̀ ńlá fún yín wá tí yóò ṣe ti ènìyàn gbogbo nítorí a bí olùgbàlà fún yín lónìí ní ìlú dáfídì tí ń ṣe kristi olúwa èyí ni yóò sì ṣe àmì fún yín ẹ̀yin ó rí ọmọ ọwọ́ tí a fi ọ̀já wé ó dùbúlẹ̀ ní ibùjẹ ẹran. ọ̀pọ̀lọpọ̀ ogun ọ̀run sì yọ sí áńgẹ́lì náà ní òjijì wọ́n ń yin ọlọ́run wípé. ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn ó sì ṣe nígbà tí àwọn áńgẹ́lì náà padà kúrò lọ́dọ̀ wọn lọ sí ọ̀run àwọn ọkùnrin olùṣọ́ àgùntàn náà bá ara wọn sọ pé. ẹ jẹ́ kí a lọ tààrà sí bethlehem kí a lè rí ohun tí ó ṣe tí olúwa fi hàn fún wa. wọ́n sì wá lọ́gán wọ́n sì rí maria àti jósẹ́fù àti ọmọ ọwọ́ náà ó dùbúlẹ̀ nínú ibùjẹ ẹran nígbà tí wọ́n sì ti rí i wọ́n sọ ohun tí a ti wí fún wọn nípa ti ọmọ yìí ẹnu sì ya gbogbo àwọn tí ó gbọ́ sí nǹkan wọ̀nyí tí a ti wí fún wọn láti ọ̀dọ̀ àwọn olùṣọ́ àgùntàn wá ṣùgbọ́n Màríà pa gbogbo nǹkan wọ̀nyí mọ́ ó ń rò wọ́n nínú ọkàn rẹ̀ àwọn olùṣọ́ àgùntàn sì padà lọ wọ́n ń fi ògo fún Ọlọ́run wọ́n sì ń yìn ín nítorí ohun gbogbo tí wọ́n ti gbọ́ àti tí wọ́n ti rí bí a ti wí fún wọn nígbà tí ijọ́ mẹ́jọ sì pé láti kọ ọmọ náà nílà wọ́n pe orúkọ rẹ̀ ní Jésù bí a ti sọ tẹ́lẹ̀ láti ọ̀dọ̀ áńgẹ́lì náà wá kí a tó lóyún rẹ̀ nínú nígbà tí ọjọ́ ìwẹ̀nù Màríà sì pé gẹ́gẹ́ bí òfin Mósè wọ́n gbé Jésù wá sí Jerúsálẹ́mù láti fi í fún Olúwa bí a ti kọ sínú òfin Olúwa pé. gbogbo ọmọkùnrin tí ó jẹ́ àkọ́bí òun ni a ó pè ní mímọ́ fún olúwa. àti láti rúbọ gẹ́gẹ́ bí èyí tí a ti wí nínú òfin olúwa àdàbà méjì tàbí ọmọ ẹyẹlé méjì. sì kíyèsí ọkùnrin kan wà ní Jerúsálẹ́mù orúkọ rẹ̀ a máa jẹ́ Síméónì ọkùnrin náà sì ṣe olóòótọ́ àti olùfọkànsìn ó ń retí ìtùnú Ísírẹ́lì ẹ̀mí mọ́ sì bà e. a sì ti fi hàn án láti ọ̀dọ̀ ẹ̀mí mọ́ náà wá pé òun kì yóò rí ikú kí ó tó rí Kristi Olúwa ó sì ti ipa ẹ̀mí wá sínú tẹ́ḿpìlì nígbà tí àwọn òbí rẹ̀ sì gbé ọmọ náà Jésù wá láti ṣe fún un bí ìṣe òfin nígbà náà ni ó gbé lé apá rẹ̀ ó fi ìbùkún fún Ọlọ́run ó ní. Olúwa nígbà yìí ni o tó jọ̀wọ́ ọmọ ọ̀dọ̀ rẹ lọ́wọ́ lọ ní àlàáfíà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ nítorí tí ojú mi ti rí ìgbàlà rẹ náà tí ìwọ ti pèsè sílẹ̀ níwájú ènìyàn gbogbo ìmọ́lẹ̀ láti mọ́ sí àwọn kèfèrí àti ògo Ísírẹ́lì ènìyàn rẹ. ẹnu sì ya Jósẹ́fù àti ìyá rẹ̀ sí nǹkan tí à ń sọ sí i wọ̀nyí Síméónì sì súre fún wọn ó sì wí fún Màríà ìyá rẹ̀ pé. kíyèsí a gbé ọmọ yìí kalẹ̀ fún ìṣubú àti ìdìde ọ̀pọ̀ ènìyàn ní Ísírẹ́lì àti fún àmì tí a sọ̀rọ̀ òdì sí idà yóò sì gún ìwọ náà ní ọkàn pẹ̀lú kí a lè fi ìrònú ọ̀pọ̀ ọkàn hàn. ẹnìkan sì ń bẹ anna wòlíì ọmọbìnrin fanueli ní ẹ̀yà aseri ọjọ́ ogbó rẹ̀ pọ̀ ó ti bá ọkọ gbé ní ọdún méje láti ìgbà wúndíá rẹ̀ wá ó sì ṣe opó ìwọ̀n ọdún mẹ́rìnlélọ́gọ́rin ẹni tí kò kúrò ní tẹ́ḿpìlì ó sì ń fi ààwẹ̀ àti àdúrà sin ọlọ́run lọ́sàn-án àti lóru ó sì wọlé ní àkókò náà ó sì dúpẹ́ fún olúwa pẹ̀lú ó sì sọ̀rọ̀ rẹ̀ fún gbogbo àwọn tí ó ń retí ìdáǹde jerúsálẹ́mù nígbà tí wọ́n sì ti ṣe nǹkan gbogbo tán gẹ́gẹ́ bí òfin olúwa wọ́n padà lọ sí gálílì sí násárẹ́tì ìlú wọn ọmọ náà sì ń dàgbà ó sì ń lágbára ó sì kún fún ọgbọ́n oore ọ̀fẹ́ ọlọ́run sì ń bẹ lára rẹ̀ àwọn òbí rẹ̀ a sì máa lọ sí jerusalem ní ọdọọdún sí àjọ ìrékọjá nígbà tí ó sì di ọmọ ọdún méjìlá wọ́n gòkè lọ sí jerusalem gẹ́gẹ́ bí ìṣe àjọ náà nígbà tí ọjọ́ wọn sì pé bí wọ́n ti ń padà bọ̀ ọmọ náà jésù dúró lẹ́yìn ní jerusalem jósẹ́fù àti ìyá rẹ̀ kò mọ̀ ṣùgbọ́n wọ́n ṣe bí ó wà ní ẹ̀gbẹ́ èrò wọ́n rin ìrìn ọjọ́ kan wọ́n wá a kiri nínú àwọn ará àti àwọn ojúlùmọ̀ wọn nígbà tí wọn kò sì rí i wọ́n padà sí Jerúsálẹ́mù wọ́n ń wá a kiri ó sì ṣe lẹ́yìn ijọ́ mẹ́ta wọ́n rí i nínú tẹ́ḿpìlì ó jókòó ní àárín àwọn olùkọ́ni ó ń gbọ́ tiwọn ó sì ń bi wọ́n léèrè ẹnu sì ya gbogbo àwọn tí ó gbọ́ ọ̀rọ̀ rẹ̀ fún òye àti ìdáhùn rẹ̀ nígbà tí wọ́n sì rí i ha ṣe wọ́n ìyá rẹ̀ sì bí i pé. ọmọ èé ṣe tí ìwọ fi ṣe wá bẹ́ẹ̀ sá wò ó bàbá rẹ àti èmi ti ń fi ìbìnújẹ́ wá ọ kiri. ó sì dáhùn wí fún wọn pé. èé ṣe tí ẹ̀yin fi ń wá mi kiri ẹ̀yin kò mọ̀ pé èmi kò lè ṣàì má wà níbi iṣẹ́ bàbá mi. ọ̀rọ̀ tí ó sọ kò sì yé wọn ó sì bá wọn sọ̀kalẹ̀ lọ sí násárẹ́tì ó sì fi ara balẹ̀ fún wọn ṣùgbọ́n ìyà rẹ̀ pa gbogbo nǹkan wọ̀nyí mọ́ nínú ọkàn rẹ̀ jésù sì ń pọ̀ lé ọgbọ́n ó sì ń dàgbà ó sì wà ní ojúrere ní ọ̀dọ̀ ọlọ́run àti ènìyàn. lóòkù orí kẹta. ní ọdún kẹẹ̀ẹ́dógún ìjọba tíbérù késárì nígbà tí pontius pilatu jẹ judea tí herod sì jẹ́ tetraki galili filipi arákùnrin rẹ sì jẹ́ tetraki ituria àti ti trakoniti lisania sì jẹ́ tetraki abilene tí ana òun káífà sì ń ṣe olórí àwọn àlùfáà nígbà náà ni ọ̀rọ̀ ọlọ́run tọ̀ johannu ọmọ sakaraya wá ní ijù ó sì wá sí gbogbo ilẹ̀ ìhà jọ́dánì ó ń wàásù baptisimu ìrònúpìwàdà fún ìmùkúrò ẹ̀ṣẹ̀ bí a ti kọ nínú ìwé ọ̀rọ̀ wòlíì àìsáyà pé. Ohun ẹni tí ń kígbe ní ijù ẹ tún ọ̀nà olúwa ṣe ẹ mú ipa ọ̀nà rẹ̀ tọ́ gbogbo ọ̀gbun ni a ó kún gbogbo òkè ńlá àti òkè kékeré ni a ó tẹ́ bẹ́ẹ̀rẹ́. wíwọ́ ni a ó ṣe ní títọ́ àti ọ̀nà pálapàla ni a ó sọ di kíkúnná gbogbo ènìyàn ni yóò sì rí ìgbàlá ọlọ́run nígbà náà ni ó wí fún ọ̀pọ̀ àwọn ènìyàn tí ó wá láti baptisi lọ́dọ̀ rẹ̀ pé. ẹ̀yin ìran paramọ́lẹ̀ ta ni ó kìlọ̀ fún yín láti sá kúrò nínú ìbínú tí ń bọ̀ nítorí náà kí ẹ̀yin kí ó so èso tí ó yẹ fún ìrònúpìwàdà kí ẹ má sì ṣe bẹ̀rẹ̀ sí wí nínú ara yín pé àwa ní abrahamu ní baba kí èmi kí ó wí fún yín ọlọ́run lè gbé ọmọ dìde fún abrahamu nínú òkúta wọ̀nyí àti nísinsìnyí pẹ̀lú a fi àáké lé gbòǹgbò igi náà gbogbo igi tí kò bá so èso rere a ké e lulẹ̀ a sì wọ́ jù sínú iná. àwọn ènìyàn sì ń bí pé. kí ni kí àwa kí ó ha ṣe. ó dáhùn ó sì wí fún wọn pé. ẹni tí ó bá ní ẹ̀wù méjì kí ó fi ọ̀kan fún ẹni tí kò ní ẹni tí ó bá sì ní oúnjẹ kí ó ṣe bẹ́ẹ̀ pẹ̀lú. àwọn agbowó òde sì tọ̀ wá láti bautisi lọ́dọ̀ rẹ̀ wọ́n sì bí i pé. olùkọ́ni kí ni àwa wàá ṣe. ó sì wí fún wọn pé. ẹ má ṣe fi agbára gbà ju bí a ti rán yín lọ mọ́. àwọn ọmọ ogun sì béèrè lọ́dọ̀ rẹ̀ pé. àti àwa kí ni àwa ó ṣe. ó sì wí fún wọn pé. ẹ má ṣe hùwà ipá sí ẹnikẹ́ni kí ẹ má sì ṣe rẹ́ ẹnikẹ́ni jẹ kí owó oúnjẹ yín tó yín. bí àwọn ènìyàn sì ti ń retí tí gbogbo wọn sì ń rò nínú ara wọn nítorí Jòhánù bí òun ni Kristi bí òun kọ́ Jòhánù dáhùn ó sì wí fún gbogbo wọn pé. lóòótọ́ ni èmi ń fi omi baptisi yín ṣùgbọ́n ẹni tí ó lágbára jù mí lọ ń bọ̀ okùn bàtà ẹsẹ̀ ẹni tí èmi kò tó yí tú òun ni yóò fi ẹ̀mí mímọ́ àti iná baptisi yín ẹni tí àtẹ rẹ̀ ń bẹ ní ọwọ́ rẹ̀ láti gbá ilẹ̀ ìpakà rẹ̀ mọ́tótó kí ó sì kó àlìkámà rẹ̀ sínú àká ṣùgbọ́n ìyàgbò ni yóò fi iná àjò òkú sí. ohun púpọ̀ pẹ̀lú ni ó sì wàásù fún àwọn ènìyàn ní ọ̀rọ̀ ìyànjú rẹ̀ ṣùgbọ́n Hẹ́rọ́dù tẹ́tírákì tí ó bá wí nítorí Ẹrọdáyà aya Fílípì arákùnrin rẹ̀ àti nítorí ohun búburú gbogbo tí Hẹ́rọ́dù ti ṣe ó fi èyí parí gbogbo rẹ̀ ó sì fi Jòhánù sínú túbú nígbà tí a sì baptisi àwọn ènìyàn gbogbo tán ó sì ṣe abaptisi Jésù pẹ̀lú bí ó ti ń gbàdúrà ọ̀run ṣí sílẹ̀ ẹ̀mí mímọ́ sì sọ̀kalẹ̀ sí orí rẹ̀ ní àwọ̀ àdàbà ohùn kan sì ti ọ̀run wá tí ó wí pé. ìwọ ni àyànfẹ́ ọmọ mi ẹni tí inú mi dùn sí gidigidi. Jésù tìkára rẹ̀ ń tó bí ẹni ìwọ̀n ọgbọ̀n ọdún ó jẹ́ bí a ti fi pè ọmọ Jósẹ́fù tí í ṣe ọmọ Élì tí í ṣe ọmọ mẹ́tàtì tí í ṣe ọmọ léfì tí í ṣe ọmọ mékì tí í ṣe ọmọ jana tí í ṣe ọmọ jósẹ́fù tí í ṣe ọmọ mátátàì tí í ṣe ọmọ amosi tí í ṣe ọmọ naumu tí í ṣe ọmọ esli tí í ṣe ọmọ nagai tí í ṣe ọmọ mati tí í ṣe ọmọ matatia tí í ṣe ọmọ simei tí í ṣe ọmọ jósẹ́fù tí í ṣe ọmọ juda tí í ṣe ọmọ johanna tí í ṣe ọmọ rẹ́ṣà tí í ṣe ọmọ sẹ́rúbábélì tí í ṣe ọmọ sálátìẹ́lì tí í ṣe ọmọ nérì tí í ṣe ọmọ mẹ́kì tí í ṣe ọmọ hádì tí í ṣe ọmọ kósámù tí í ṣe ọmọ elmodamu tí í ṣe ọmọ érì tí í ṣe ọmọ jose tí í ṣe ọmọ elieseri tí í ṣe ọmọ jorimu tí í ṣe ọmọ matati tí í ṣe ọmọ lefi tí í ṣe ọmọ simeoni tí í ṣe ọmọ juda tí í ṣe ọmọ Jósẹ́fù tí í ṣe ọmọ Jónánì tí í ṣe ọmọ Eliakimu tí í ṣe ọmọ Melia tí í ṣe ọmọ Menani tí í ṣe ọmọ Matata tí í ṣe ọmọ Natani tí í ṣe ọmọ Dáfídì tí í ṣe ọmọ Jésè tí í ṣe ọmọ Obedi tí í ṣe ọmọ Boasi tí í ṣe ọmọ Salmoni tí í ṣe ọmọ Nasoni tí í ṣe ọmọ Aminadabu tí í ṣe ọmọ Aramu tí í ṣe ọmọ Esromu tí í ṣe ọmọ fárẹ́sì tí í ṣe ọmọ júdà tí í ṣe ọmọ jákọ́bù tí í ṣe ọmọ ísákì tí í ṣe ọmọ ábúráhámù tí í ṣe ọmọ térà tí í ṣe ọmọ nákórù tí í ṣe ọmọ sárúkù tí í ṣe ọmọ rágáù tí í ṣe ọmọ fálékì tí í ṣe ọmọ ébérì tí í ṣe ọmọ sálà tí í ṣe ọmọ kénáínì tí í ṣe ọmọ afrakasadi tí í ṣe ọmọ sémù tí í ṣe ọmọ noa tí í ṣe ọmọ lámẹ́kì tí í ṣe ọmọ mẹtúsẹ́là tí í ṣe ọmọ enoku tí í ṣe ọmọ jaredi tí í ṣe ọmọ maleleli tí í ṣe ọmọ kainani tí í ṣe ọmọ enosi tí í ṣe ọmọ seti tí í ṣe ọmọ ádámù tí í ṣe ọmọ ọlọ́run. lóòkù orí kẹrin. jésù sì kún fún ẹ̀mí mímọ́ ó padà sí jọ́dánì wá a sì ti ọwọ́ ẹ̀mí darí rẹ̀ sí ijù ogójì ọjọ́ ni a fi dán an wò lọ́wọ́ èṣù kò sì jẹ ohunkóhun lé ọjọ́ wọn nì nígbà tí wọ́n sì parí lẹ́yìn náà ni ebi wá ń pa á èṣù sì wí fún un pé. bí ìwọ bá ṣe ọmọ ọlọ́run pàṣẹ fún òkúta yìí kí ó di àkàrà. jésù sì dáhùn wí fún un pé. a ti kọ̀wé rẹ̀ pé ènìyàn kì yóò wà láàyè nípa àkàrà nìkan bí kò ṣe nípa gbogbo ọ̀rọ̀ ọlọ́run èṣù sì mú re orí òkè gíga ó sì fi gbogbo ilẹ̀ ọba ayé hàn án ní ìṣẹ́jú kan èṣù sì wí fún un pé. ìwọ ni èmi ò fi gbogbo agbára yìí àti ògo wọn fún gbogbo rẹ̀ lé asá ti fi fún mi ẹnikẹ́ni tí ó bá sì wù mí èmi á fi fún un ǹjẹ́ bí ìwọ bá forí balẹ̀ fún mi gbogbo rẹ̀ ni yóò jẹ́ tìrẹ. jésù sì dáhùn ó sì wí fún un pé. kúrò lẹ́yìn mi sátánì nítorí tí a kọ̀wé rẹ̀ pé ìwọ foríbalẹ̀ fún olúwa ọlọ́run rẹ òun nìkan ṣoṣo ni kí ìwọ kí ó sì máa sìn. ó sì mú un lọ sí Jerúsálẹ́mù ó sì gbé e lé ṣóńṣó tẹ́ḿpìlì ó sì wí fún un pé. bí ìwọ bá ṣe ọmọ ọlọ́run bẹ́ sílẹ̀ fúnra rẹ láti ìyín lọ asa ti kọ̀wé rẹ̀ pé yóò pàṣẹ fún àwọn áńgẹ́lì rẹ̀ nítorí rẹ láti máa ṣe ìtọ́jú rẹ. àti pé lé ọwọ́ wọn ni wọ́n gbé ọ sókè kí ìwọ kó má bàa fi ẹsẹ̀ rẹ gún òkúta. jésù sì dáhùn ó wí fún un pé. a ti sọ pé ìwọ kò gbọ́dọ̀ dán olúwa ọlọ́run rẹ wò. nígbà tí èṣù sì parí ìdánwò náà gbogbo ó fi í sílẹ̀ lọ di sáà kan jésù sì fi agbára ẹ̀mí padà wá sí gálílì òkìkí rẹ̀ sì kàn kálẹ̀ ní gbogbo agbègbè tí ó yí ká ó sì ń kọ́ni nínú sínágọ́gù wọn à ń yìn ín lógo láti ọ̀dọ̀ gbogbo àwọn ènìyàn wá ó sì wá sí násárẹ́tì níbi tí agbé ti tọ́ ọ dàgbà bí ìṣe rẹ̀ ti rí ó sì wọ inú sínágógù lọ ní ọjọ́ ìsinmi ó sì dìde láti kàwé a sì fi ìwé wòlíì àìsáyà fún un nígbà tí ó sì ṣí ìwé náà ó rí ibi tí a gbé kọ ọ́ pé. ẹ̀mí olúwa ń bẹ lára mi. nítorí tí ó fi àmì òróró yàn mí láti wàásù ìyìn rere fún àwọn òtòṣì ó ti rán mi wá láti ṣe ìwòsàn àwọn ọkàn oníròbìnújẹ́ láti wàásù ìdásílẹ̀ fún àwọn ìgbèkùn ìtúnríran fún àwọn afọ́jú àti láti jọ̀wọ́ àwọn tí a pa lára lọ́wọ́ láti kéde ọdún ìtẹ́wọ́gbà olúwa. ó sì pa ìwé náà dé ó tún fi í fún ìránṣẹ́ ó sì jókòó gbogbo àwọn tí ó ń bẹ nínú sínágọ́gù sì tẹ́jú mọ́ ọ ó sì bẹ̀rẹ̀ sí í wí fún wọn pé. lónìí ni ìwé mímọ́ yìí ṣẹ ní etí yín. gbogbo wọn sì jẹ́rìí rẹ̀ a sì ṣe wọ́n sí ọ̀rọ̀ oore ọ̀fẹ́ tí ń jáde ní ẹnu rẹ̀ wọ́n sì wí pé. ọmọ Jósẹ́fù kọ́ yìí. ó sì wí fún wọn pé. lóòótọ́ ni ẹ̀yin ó pa òwe yìí sí mi pé oníṣègùn wo ara rẹ sàn ohunkóhun tí àwa gbọ́ pé ó ti ọwọ́ rẹ ṣe ní Kapanaumu ṣe é níhìn yìí pẹ̀lú ní ilé ara rẹ. ó sì wí pé. lóòótọ́ ni mo wí fún yín kò sí wòlíì tí a tẹ́wọ́ gbà ní ilẹ̀ bàbá rẹ̀ ṣùgbọ́n mo wí fún yín ní tòótọ́ òpó púpọ̀ ni ó wà ní Ísírẹ́lì ní ìgbà ọjọ́ wòlíì Èlíjà nígbà tí ọ̀run fi ṣe ní ọdún mẹ́ta òun oṣù mẹ́fà nígbà tí ìyàn ńlá fi mú ka ilẹ̀ gbogbo kò sì sí ẹnìkan nínú wọn tí a rán èlíjà sí bí kò ṣe sí obìnrin opó kan ní sárefátì ìlú kan ní sídónì àti adẹ́tẹ̀ púpọ̀ ní ń bẹ ní ísírẹ́lì ní ìgbà wòlíì èlísà kò sì sí ọ̀kan nínú wọn tí a wẹ̀nù mọ́ bí kò ṣe námánì ará síríà. nígbà tí gbogbo àwọn tí ó wà nínú sínágọ́gù gbọ́ nǹkan wọ̀nyí inú ru wọn ṣùṣù wọ́n sì dìde wọ́n tì í sóde sí ẹ̀yìn ìlú. wọ́n sì fa lọ síbèbè òkè níbi tí wọ́n gbé tẹ ìlú wọn dó kí wọ́n bá lè taari rẹ̀ ní ògèdèǹgbé ṣùgbọ́n ó kọjá láàrin wọn ó bá tirẹ̀ lọ ó sì sọ̀kalẹ̀ wá sí kápánáùmù ìlú kan ní gálílì ó sì ń kọ́ wọn ní ọjọ́ ìsinmi ẹnu sì yà wọ́n sí ẹ̀kọ́ rẹ̀ nítorí tàṣẹtàṣẹ ni ọ̀rọ̀ rẹ̀ ọkùnrin kan sì wà nínú sínágọ́gù ẹni tí ó ní ẹ̀mí àìmọ́ ó kígbe ní ohùn rárá ó ní. jọ̀wọ́ wa jẹ́ kí ní ṣe tàwa tìrẹ jésù ara násárẹ́tì ìwọ wá láti pa wá run èmi mọ ẹni tí ìwọ ń ṣe ẹni mímọ́ ọlọ́run. jésù sì bá a wí ó ní. ka ẹnu rẹ mọ́ kí o sì jáde lára rẹ̀. nígbà tí ẹ̀mí èṣù náà sì gbé sánlẹ̀ ní àwùjọ ó jáde kúrò lára rẹ̀ kò sì pa á lára a sì ṣe gbogbo wọn wọ́n sì ń bá ara wọn sọ wípé. ọ̀rọ̀ kí ni èyí nítorí pẹ̀lú àṣẹ àti agbára ni ó fi bá àwọn ẹ̀mí àìmọ́ wí wọ́n sì jáde kúrò. òkìkí rẹ̀ sì kàn níbi gbogbo lé agbègbè ilẹ̀ náà yíká nígbà tí ó sì dìde kúrò nínú sínágọ́gù ó sì wọ ilé símónì lọ ibà sì ti dá ìyá aya símónì búlẹ̀ wọ́n sì bẹ̀ nítorí rẹ̀ ó sì dúró ti rí sí i ó bá ibà náà wí ibà sì jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ ó sì dìde lọ́gán ó ń ṣe ìránṣẹ́ fún wọn nígbà tí oòrùn sì ń wọ̀ gbogbo àwọn ẹni tí ó ní olókùnrùn tí ó ní àrùn kárùn wọ́n mú wọn tọ̀ ọ́ wá ó sì fi ọwọ́ lé olúkúlùkù wọn ó sì mú wọn lára dá àwọn ẹ̀mí èṣù sì jáde lára ẹni pípọ̀ pẹ̀lú wọ́n ń kígbe wọ́n sì ń wí pé ìwọ ni Kristi ọmọ Ọlọ́run. ó sì ń bá wọn wí kò sì jẹ́ kí wọ́n kí ó fọhùn nítorí tí wọ́n mọ̀ pé Kristi ní í ṣe nígbà tí ilẹ̀ sì mọ́ ó dìde lọ sí ibi jù ìjọ ìní sì ń wá kiri wọ́n sì tọ̀ ọ́ wá wọ́n sì dá a dúró nítorí kí ó má bàa lọ kúrò lọ́dọ̀ wọn ṣùgbọ́n ó sì wí fún wọn pé. èmi kò lè ṣàìmá wàásù ìjọba Ọlọ́run fún ìlú mìíràn pẹ̀lú nítorí náà ni a ṣáà ṣe rán mi. ó sì ń wàásù nínú sínágógù ti Gálílì. Lúùkù orí karùn-ún. ó sì ṣe nígbà tí ìjọ ènìyàn ṣù mọ́ láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ó sì dúró létí adágún Jẹ́nẹ́sárẹ́tì ó rí ọkọ̀ méjì tí wọ́n gùn létí adágún ṣùgbọ́n àwọn apẹja sọ̀kalẹ̀ kúrò nínú wọn. No wọ́n ń fọ àwọn wọn ó sì wọ ọ̀kan nínú àwọn ọkọ̀ náà tí í ṣe ti símónì ó sì bẹ̀ẹ́ kí ó tẹ̀ sí ẹ̀yìn díẹ̀ kúrò ní ilẹ̀ ó sì jókòó ó sì ń kọ́ ìjọ ènìyàn láti inú ọkọ̀ náà bí ó sì dákẹ́ ọ̀rọ̀ ìsọ ó wí fún símónì pé. kì í sí ibú kí o sì ju àwọn yín sí ìsàlẹ̀ fún àkópọ̀. símónì sì dáhùn ó sì wí fún un pé. olùkọ́ni. Si gbogbo òru àná ni àwa fi ṣiṣẹ́ àwa kò sì mú nǹkan ṣùgbọ́n nítorí ọ̀rọ̀ rẹ èmi ó ju àwọn náà sí ìsàlẹ̀. nígbà tí wọ́n ti ṣe èyí wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ ẹja àwọn wọn sì ya wọ́n sì ṣàpẹrẹ sí ẹgbẹ́ wọn tí ó wà ní ọkọ̀ kejì kí wọn kí ó wá ràn wọ́n lọ́wọ́ wọ́n sì wá wọ́n sì kún ọkọ̀ méjèèjì bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí í rì nígbà tí Símónì Pétérù sì rí i ó wólẹ̀ lẹ́bàá eékún jésù ó wí pé. lọ kúrò lọ́dọ̀ mi nítorí ẹlẹ́ṣẹ̀ ni mí olúwa. a sì ṣe é àti gbogbo àwọn tí ń bẹ pẹ̀lú rẹ̀ fún àkópọ̀ ẹja tí wọ́n kó bẹ́ẹ̀ ni jacobu àti johannu àwọn ọmọ sebede tí ń ṣe alábàpá simoni jésù sì wí fún simoni pé. má bẹ̀rù láti ìsinsìnyí lọ ìwọ ó máa mú ènìyàn nígbà tí wọ́n sì ti mú ọkọ wọn dé ilẹ̀ wọ́n fi gbogbo rẹ̀ sílẹ̀ wọ́n sì tọ̀ ọ́ lẹ́yìn lọ. ó sì ṣe nígbà tí ó wọ ìlú kan kíyèsí ọkùnrin kan tí ẹ̀tẹ̀ bò nígbà tí ó rí jésù ó wólẹ̀ ó sì ń bẹ̀ ẹ́ wípé. olúwa bí ìwọ bá fẹ́ ìwọ lè sọ mí di mímọ́. ó sì na ọwọ́ rẹ̀ ó fi kàn án ó ní. mo fẹ́ ìwọ di mímọ́. lọ́gán ẹ̀tẹ́ sì fi sílẹ̀ lọ ó sì kìlọ̀ fún un pé. kí o má ṣe sọ fún ẹnìkan ṣùgbọ́n kí o lọ kí o sì fi ara rẹ hàn fún àlùfáà kí o sì ta ọrẹ fún ìwẹ̀nùmọ́ rẹ gẹ́gẹ́ bí Mósè ti pàṣẹ fún ẹ̀rí sí wọn. ṣùgbọ́n sí iwájú ilé òkìkí rẹ̀ ń kàn kálẹ̀ ọ̀pọ̀ ìjọ ènìyàn sì jùmọ̀ pàdé láti gbọ́ ọ̀rọ̀ rẹ̀ àti láti gba dídá ara lọ́dọ̀ rẹ̀ kúrò lọ́wọ́ àìlera wọn ó sì yẹra sí i jù ó sì gbàdúrà ó sì ṣe ní ijọ́ kan bí ó sì ti ń kọ́ni àwọn Farisí àti àwọn amòfin jókòó ní ìhà ibẹ̀ àwọn tí ó ti ìlú Gálílì gbogbo àti Jùdíà àti Jerúsálẹ́mù wá agbára Olúwa sì ń bẹ láti mú wọn láradá sásì kíyèsí àwọn ọkùnrin gbé ọkùnrin kan tí ó lẹ́gbà wá lórí àkéte wọ́n ń wá ọ̀nà àti gbé e wọlé àti láti tẹ́ ẹ síwájú rẹ̀ nígbà tí wọn kò sì rí ọ̀nà tí wọn ìbá fi gbé e wọlé nítorí ìjọ ènìyàn wọ́n gun òkè àjà ilé lọ wọ́n sọ̀ ọ́ kalẹ̀ ní àlàfo àjà tí òun ti àkéte rẹ̀ láàrin níwájú Jésù nígbà tí ó sì rí ìgbàgbọ́ wọn ó wí fún un pé. ọkùnrin yìí a dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. àwọn akọ̀wé àti àwọn Farisí bẹ̀rẹ̀ sí í gbèrò wípé. ta ni eléyìí tí ń sọ ọ̀rọ̀ òdì ta ni ó lè dárí ẹ̀ṣẹ̀ jì ni bí kò ṣe Ọlọ́run nìkan ṣoṣo. ṣùgbọ́n nígbà tí Jésù mọ ìrò inú wọn ó dáhùn ó sì wí fún wọn pé. kí ni ẹ̀yin ń rò nínú ọkàn yín èwo ni ó yá jù láti wí pé a dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ tàbí láti wí dìde kí ìwọ kí ó sì máa rìn ṣùgbọ́n kí ẹ̀yin kí ó lè mọ̀ pé ọmọ ènìyàn ní agbára ní ayé láti dárí ẹ̀ṣẹ̀ jini. ó wí fún ẹlẹ́gbà náà pé. mo wí fún ọ dìde sì gbé àkéte rẹ kí o sì lọ sí ilé rẹ. ó sì dìde lọ́gán níwájú wọn ó gbé ohun tí ó dùbúlẹ̀ lé ó sì lọ sí ilé rẹ̀ ó yin ọlọ́run lógo ẹnu sì ya gbogbo wọn wọ́n sì yin ọlọ́run lógo ẹ̀rù sì bà wọ́n wọ́n ń wí pé. àwárí ohun abàmì lónìí. lẹ́yìn nǹkan wọ̀nyí ó jáde lọ ó sì rí agbowóde kan tí à ń pè ní léfì ó jókòó níbodè ó sì wí fún un pé. máa tọ̀ mí lẹ́yìn. ó sì fi gbogbo nǹkan sílẹ̀ ó dìde ó sì ń tọ̀ ọ́ lẹ́yìn léfì sì ṣe àsè ńlá fún un ní ilé rẹ̀ ọ̀pọ̀ ìjọ àwọn agbowóde àti àwọn ẹlòmíràn ń bẹ níbẹ̀ tí wọ́n bá wọn jókòó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 èéṣe tí àwọn ọmọ ẹ̀yìn Jòhánù fi ń gbààwẹ̀ nígbàkúùgbà tí wọ́n á sì máa gbàdúrà gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì ni àwọn ọmọ ẹ̀yìn àwọn Farisí ṣùgbọ́n àwọn tirẹ̀ ń jẹ wọ́n mu. ó sì wí fún wọn pé. ẹ̀yin lè mú kí àwọn ọmọ ilé ìyàwó gbààwẹ̀ nígbà tí ọkọ ìyàwó ń bẹ lọ́dọ̀ wọn ṣùgbọ́n ọjọ́ ń bọ̀ nígbà tí a ó gba ọkọ ìyàwó lọ́wọ́ wọn nígbà náà ni wọn ó sì gba ní ìjọ wọn ni. ó sì pa òwe kan fún wọn pẹ̀lú pé kò sí ẹni tí fi ìdá àṣà aṣọ tuntun lẹ ògbólógbò ẹ̀wù bí kò ṣe pé tuntun fà á ya àti pẹ̀lú ìdá àṣà titun kò sì bá ògbólógbò aṣọ rẹ̀ kò sì sí ẹni tí fi ọtí wáìnì titun sínú ògbólógbò ìgò bí kò ṣe pé ọtí wáìnì titun bẹ́ ìgò náà a sì dànù ìgò a sì bàjẹ́ ṣùgbọ́n ọtí wáìnì titun ni àìfi sínú ìgò titun àwọn méjèèjì á sì ṣe déédéé kò sì sí ẹni tí mu ògbólógbòó ọtí wáìnì tán tí sì í fẹ́ tuntun lójú kan náà nítorí tí ó wípé ògbólógbòó sàn jù. lóòkù orí kẹfà. ó sì ṣe ilé ọjọ́ ìsinmi kejì lẹ́yìn èkínní jésù kọjá láàrin oko ọkà àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì ń ya ìpẹ́ ọkà wọ́n ń fi ọwọ́ ra á jẹ àwọn kan nínú àwọn farisí sì wí fún wọn pé. èéṣe tí ẹ̀yin fi ṣe èyí tí kò yẹ láti ṣe ní ọjọ́ ìsinmi. jésù sì dá wọn ní ohùn wípé. ẹ̀yin kò kàwé tó bí èyí bí dáfídì ti ṣe nígbà tí ebi ń pa òun tìkára rẹ̀ àti àwọn tí ó wà lọ́dọ̀ rẹ̀ bí ó ti wọ ilé ọlọ́run lọ tí ó sì mú àkàrà ìfihàn tí ó jẹ tí ó sì fi fún àwọn tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ pẹ̀lú tí kò yẹ fún un láti jẹ bí kò ṣe fún àwọn àlùfáà nìkan ṣoṣo. ó sì wí fún wọn pé. ọmọ ènìyàn ni olúwa ọjọ́ ìsinmi. ó sì ṣe ní ọjọ́ ìsinmi mìíràn tí ó wọ inú sínágọ́gù lọ ó sì ń kọ́ni ọkùnrin kan sì ń bẹ níbẹ̀ tí ọwọ́ rẹ̀ ọ̀tún rọ àti àwọn akọ̀wé àti àwọn farisí ń sọ bí yóò mú láradá ní ọjọ́ ìsinmi kí wọn kí ó lè rí ọ̀nà àti fi í sùn ṣùgbọ́n ó mọ wọn ó sì wí fún ọkùnrin náà tí ọwọ́ rẹ̀ rọ pé dìde kí o sì dúró láàrin. ó sì dìde dúró nígbà náà ni jésù wí fún wọn pé. èmi ó bi yín léèrè ohun kan ó tọ́ láti máa ṣe oore ní ọjọ́ ìsinmi tàbí láti máa ṣe búburú láti gba ẹ̀mí là tàbí láti pa àrùn. nígbà tí ó sì wo gbogbo wọn yíká ó wí fún ọkùnrin náà pé. na ọwọ́ rẹ. ó sì ṣe bẹ́ẹ̀. ọwọ́ rẹ̀ sì padà bọ̀ sípò gẹ́gẹ́ bí èkejì wọ́n sì kún fún ìbínú gbígbóná wọ́n sì bá ara wọn ro ohun tí àwọn ìbá ṣe sí Jésù ó sì ṣe ní ijọ́ wọn nì ó lọ sí orí òkè lọ gbàdúrà ó sì fi gbogbo òru náà gbàdúrà sí Ọlọ́run nígbà tí ilẹ̀ sì mọ́ ó pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nínú wọn ni ó sì yan méjìlá tí ó ìsọ ní àpòstélì Símónì ẹni tí ó ìsọ ní Pétérù àti áńdérù arákùnrin rẹ̀ jákọ́bù àti johanu fílípì àti bartolomeu matthew àti tomasi jákọ́bù ọmọ alfiu àti simoni tí a ń pè ní selote àti judasi iskariotu tí í ṣe oníkúpani ó sì bá wọn sọ̀kalẹ̀ ó sì dúró ní pẹ̀tẹ́lẹ̀ pẹ̀lú ọ̀pọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àti ọ̀pọ̀ ìjọ ènìyàn láti gbogbo judea àti jerusalemu àti agbègbè Tírè òun sidoni, tí wọ́n ń wá láti gbọ́ ọ̀rọ̀ rẹ̀ àti láti gba dídá ara kúrò nínú àrùn wọn àti àwọn tí ara kan fún ẹ̀mí ẹ̀mọ́ a sì mú wọn lára dá gbogbo ìjọ ènìyàn sì ń fẹ́ fi ọwọ́ kàn án nítorí tí àṣẹ ń jáde lára rẹ̀ ó sì mú gbogbo wọn lára dá nígbà tí ó sì gbé ojú rẹ̀ sókè sí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó ní. alábùkún fún ni ẹ̀yin òtòṣì nítorí tiyín ni ìjọba ọlọ́run alábùkún fún ni ẹ̀yin tí ebi ń pa nísinsìnyí nítorí tí ẹ ó yó alábùkún fún ni ẹ̀yin tí ń sọkún nísinsìnyí nítorí tí ẹ̀yin ó rẹ́rìn alábùkún fún ni ẹ̀yin nígbà tí àwọn ènìyàn bá kórìíra yín tí wọ́n bá yà yín kúrò nínú ẹgbẹ́ wọn tí wọ́n bá gàn yín tí wọ́n bá ta orúkọ yín nù bí ohun búburú nítorí ọmọ ènìyàn kí ẹ̀yin kí ó yọ̀ ní ijọ́ náà kí ẹ̀yin kí ó sì fò sókè fún ayọ̀ ṣáá wò ó èrè yín pọ̀ ní ọ̀run nítorí bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni àwọn bàbá wọn ṣe sí àwọn wòlíì ṣùgbọ́n ègbé ni fún ẹ̀yin ọlọ́rọ̀ nítorí tí ẹ̀yin ti rí ìrora yín ná ègbé ni fún ẹ̀yin tí ó yó nítorí tí ebi yóò pa yín ègbé ni fún ẹ̀yin tí ń ní ìsinsìnyí nítorí tí ẹ̀yin ó gbààwẹ̀ ẹ̀yin ó sì sọkún ègbé ni fún yín nígbà tí gbogbo ènìyàn bá ń sọ̀rọ̀ yín ní rere nítorí bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni àwọn bàbá wọn ṣe sí àwọn èké wòlíì ṣùgbọ́n mo wí fún ẹ̀yin tí ń gbọ́ ẹ fẹ́ àwọn ọ̀tá yín ẹ ṣoore fún àwọn tí ó kórìíra yín ẹ súre fún àwọn tí ń fi yín ré ẹ sì gbàdúrà fún àwọn tí ń kẹ́gàn yín ẹni tí ó bá sì lù ọ́ ní ẹ̀rẹ̀kẹ́ kan pa èkejì dà sí i pẹ̀lú àti ẹni tí ó gba agbádà rẹ má ṣe dá a dúró láti gba àwọ̀tẹ́lẹ̀ rẹ pẹ̀lú sì fi fún gbogbo ẹni tí ó tọrọ lọ́dọ̀ rẹ lọ́dọ̀ ẹni tí ó sì kó ọ ní ẹrù má sì ṣe padà béèrè gẹ́gẹ́ bí ẹ̀yin sì ti fẹ́ kí ènìyàn kí ó ṣe sí yín kí ẹ̀yin kí ó sì ṣe bẹ́ẹ̀ sí wọn pẹ̀lú ǹjẹ́ bí ẹ̀yin bá fẹ́ àwọn tí ó fẹ́ yín ọpẹ́ kí ni ẹ̀yin ní àwọn ẹlẹ́ṣẹ̀ pẹ̀lú ń fẹ́ àwọn tí ó fẹ́ wọn bí ẹ̀yin sì ṣoore fún àwọn tí ó ṣoore fún yín ọpẹ́ kí ni ẹ̀yin ní àwọn ẹlẹ́ṣẹ̀ pẹ̀lú ń ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀yin sì wí wọn ní nǹkan lọ́wọ́ ẹni tí ẹ̀yin ò retí àti rí gbà padà ọpẹ́ kí ni ẹ̀yin ní àwọn ẹlẹ́ṣẹ̀ pẹ̀lú ń wí ẹlẹ́ṣẹ̀ kí wọn kí ó lè gba ìwọ̀n bẹ́ẹ̀ padà ṣùgbọ́n kí ẹ̀yin kí ó fẹ́ àwọn ọ̀tá yín. kí ẹyin kí ó sì ṣoore kí ẹyin kí ó sì winni kí ẹyin kí ó má ṣe retí àti rí nǹkan gbà padà èrè yín yóò sì pọ̀ àwọn ọmọ ọ̀gá ògo ni a ó sì máa pè yín nítorí tí ó ṣeun fún aláìmoore àti fún ẹni búburú ǹjẹ́ kí ẹ̀yin kí ó ní àánú gẹ́gẹ́ bí baba yín sì ti ní àánú ẹ má ṣe dáni ní ẹjọ́ a kì yóò sì dá yín ní ẹjọ́ ẹ má ṣe dáni ní ẹ̀bi a kì yóò sì dá yín ní ẹ̀bi ẹ dáríjì a ó sì dáríjì yín ẹ fi fún ni a ó sì fi fún yín òṣùwọ̀n dáradára àkìmọ́lẹ̀ àti àmìpọ̀ àkúnwọ́sílẹ̀ ni a ó wọ̀n sí àyà yín nítorí òṣùwọ̀n náà tí ẹ̀yin fi wọ̀n òun ni a ó padà fi wọ̀n fún yín. ó sì pa òwe kan fún wọn. afọ́jú lè ṣe amọ̀nà afọ́jú àwọn méjèèjì kì yóò ṣubú sínú ihò ẹni tí à ń kọ́ ju olùkọ́ rẹ lọ ṣùgbọ́n olúkúlùkù ẹni tí ó bá pé yóò dàbí olùkọ́ èé ṣe tí igi tí ń bẹ ní rẹ ṣùgbọ́n ìwọ kò kíyèsí ìtì igi tí ń bẹ ara rẹ. tàbí ìwọ ó ti ṣe lè wí fún arákùnrin rẹ pé arákùnrin jẹ́ kí èmi kí ó yọ ẹ̀ẹ́rún igi tí ń bẹ ní ojú rẹ nígbà tí ìwọ tìkára rẹ kò kíyèsí ìtì igi tí ń bẹ ní ojú ara rẹ ìwọ àgàbàgebè tètè kọ́ yọ ìtì igi jáde kúrò ní ojú ara rẹ náà nígbà náà ni ìwọ ó sì tó ríran gbangba láti yọ ẹ̀ẹ́rún igi kúrò tí ń bẹ ní ojú arákùnrin rẹ nítorí igi rere kì í so èso búburú bẹ́ẹ̀ ni igi búburú kì í so èso rere olúkúlùkù igi ni à ń fi èso rẹ̀ mọ̀ nítorí lórí ẹ̀gún òṣùṣù ènìyàn kì í ká èso ọ̀pọ̀tọ́ bẹ́ẹ̀ ni lórí ẹ̀gún ọ̀gàn a kì í ká èso àjàrà ènìyàn rere láti inú ìṣúra rere ọkàn rẹ̀ ní mú ohun rere jáde wá àti ènìyàn búburú láti inú ìṣúra búburú ọkàn rẹ̀ ní mú ohun búburú jáde wá nítorí láti ọ̀pọ̀lọpọ̀ ohun ọkàn ni ẹnu rẹ̀ sọ. èésì ti ṣe tí ẹ̀yin ń pè mí ní olúwa olúwa tí ẹ̀yin kò sì ṣe ohun tí mo wí. ẹnikẹ́ni tí ó tọ̀ mí wá tí ó sì ń gbọ́ ọ̀rọ̀ mi tí ó sì ń ṣe é èmi ó fi ẹni tí ó jọ hàn yín ó jọ ọkùnrin kan tí ó kọ́ ilé tí ó sì wá ilẹ̀ jìn tí ó sì fi ìpìlẹ̀ sọlẹ̀ lórí àpáta nígbà tí kíkún omi dé ìgbì omi bù lu ilé náà kò sì lè mí nítorí tí a fi ìpìlẹ̀ rẹ̀ sọlẹ̀ lórí àpáta ṣùgbọ́n ẹni tí ó gbọ́ tí kò sì ṣe é ó dàbí ọkùnrin tí ó kọ́ ilé sí orí ilẹ̀ láì ní ìpìlẹ̀ nígbà tí ìgbì omi bì lọ́gán ó sì wó ìwó ilé náà sì pọ̀. lóòkù orí keje. nígbà tí ó sì parí gbogbo ọ̀rọ̀ rẹ̀ ní etí àwọn ènìyàn ó wọ kápánáàmù lọ ọmọ ọ̀dọ́ balógun ọ̀rún kan tí ó wọ́n fún un ó ṣàìsàn òun ń kú lọ nígbà tí ó sì gbúrò jésù ó rán àwọn àgbààgbà júù sí i ó ń bẹ̀ pé kí ó má ṣàìwá mú ọmọ ọ̀dọ̀ òun lára dá nígbà tí wọ́n sì dé ọ̀dọ̀ jésù wọ́n fi ìtara bẹ́ẹ̀ wípé. ó yẹ ní ẹni tí ìwọ ìbá ṣe èyí fún nítorí tí wọ́n fẹ́ràn orílẹ̀-èdè wa ó sì ti kọ́ sínágọ́gù kan fún wa. jésù sì ń bá wọn lọ nígbà tí kò sì jìn sí etí ilé mọ́ balógun náà rán àwọn ọ̀rẹ́ rẹ̀ sí wípé. olúwa má yọ ara rẹ lẹ́nu nítorí tí èmi kò tó tí ìwọ ìbá fi wọ abẹ́ òrùlé mi nítorí náà èmi kò sì rò pé èmi náà yẹ láti tọ̀ ọ́ wá ṣùgbọ́n sọ ní gbólóhùn kan a ó sì mú ọmọ ọ̀dọ̀ mi lára dá nítorí èmi náà pẹ̀lú jẹ́ ẹni tí a fi sí abẹ́ àṣẹ tí ó ní ọmọ ogun ní ẹ̀hìn mi mo wí fún ọ̀kan pé lọ a sì lọ àti fún òmíràn pé wá a sì wá àti fún ọmọ ọ̀dọ̀ mi pé ṣe èyí a sì ṣe é. nígbà tí jésù gbọ́ nǹkan wọn nì ẹnu yà á sí i ó sì yí padà sí ìjọ ènìyàn tí ń tọ̀ ọ́ lẹ́yìn ó wí pé. mo wí fún yín èmi kò rí irú ìgbàgbọ́ ńlá bí èyí nínú àwọn ènìyàn ìsírẹ́lì. nígbà tí àwọn ṣọ́ọ̀ṣì padà re ilé wọ́n bá ọmọ ọ̀dọ́ náà tí ń ṣàìsàn ara rẹ̀ ti dá. ó sì ṣe ní ijọ́ kejì ó re ìlú kan tí à ń pè ní náírì. àwọn púpọ̀ nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì ń bá a lọ àti ọ̀pọ̀ ìjọ ènìyàn bí ó ti súnmọ́ ẹnubodè ìlú náà sì kíyèsí wọ́n ń gbé òkú kan jáde ọmọ kan ṣoṣo náà ti ìyá rẹ̀ ó sì jẹ́ opó ọ̀pọ̀ ìjọ ènìyàn ìlú náà sì wà pẹ̀lú rẹ̀ nígbà tí olúwa sì rí àánú rẹ̀ ṣe ó sì wí fún un pé. má sọkún mọ́ ó sì wá ó sì fi ọwọ́ tọ́ àga pósí náà àwọn tí sì ń rù ú dúró jẹ́ ó sì wí pé. ọ̀dọ́mọkùnrin mo wí fún ọ dìde. ẹni tí ó kú náà sì dìde jókòó ó bẹ̀rẹ̀ sí ohun yìí fọ̀ ó sì fà á lé ìyá rẹ̀ lọ́wọ́ ẹ̀rù sì bà gbogbo wọn wọ́n sì yin ọlọ́run lógo wípé. wòlíì ńlá dìde nínú wa. àti pé ọlọ́run sì wá ibẹ̀ àwọn ènìyàn rẹ̀ wò. òkìkí rẹ̀ sì kàn ní gbogbo judea àti gbogbo agbègbè tí ó yíká àwọn ọmọ ẹ̀yìn johannu sì fi nínú gbogbo nǹkan wọ̀nyí hàn fún un nígbà tí johannu sì pe àwọn méjì nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó rán wọn sọ́dọ̀ jésù wípé. ìwọ ni ẹni tí ń bọ̀ tàbí kí a máa retí ẹlòmíràn. nígbà tí àwọn ọkùnrin náà sì dé ọ̀dọ̀ rẹ̀ wọ́n ní. Ni Jòhánù Baptist rán wa sọdọ rẹ wípé ìwọ ni ẹni tí ń bọ̀ tàbí kí a máa retí ẹlòmíràn. ní wákàtí náà ó sì ṣe dídá ara ọ̀pọ̀lọpọ̀ ènìyàn nínú àìsàn àti àrùn àti ẹ̀mí búburú ó sì fi ìríran fún ọ̀pọ̀lọpọ̀ àwọn afọ́jú Jésù sì dáhùn ó wí fún wọn pé. ẹ padà lọ ẹ ròyìn nǹkan tí ẹ̀yin rí tí ẹ̀yin sì gbọ́ fún Jòhánù àwọn afọ́jú ríran àwọn amókùnrin ṣáṣá aṣọ àwọn adẹ́tẹ̀ di mímọ́ àwọn adití ń gbọ́ràn à ń jí àwọn òkú dìde àti fún àwọn òtòṣì ni à ń wàásù ìhìnrere alábùkún fún sí ni ẹnikẹ́ni tí kì yóò kọsẹ̀ lára mi. nígbà tí àwọn oúnṣẹ́ Jòhánù padà lọ ó bẹ̀rẹ̀ sí í sọ fún ìjọ ènìyàn ní ti Jòhánù pé. kí ni ẹ̀yin jáde eré jùlọ ìwò ìfẹ́fẹ́ tí afẹ́fẹ́ ń mì ṣùgbọ́n kí ni ẹ̀yin ń jáde lọ yí wò ọkùnrin tí a wọ̀ ní aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ wò ó àwọn tí a wọ̀ ní aṣọ ògo tí wọ́n sì ń jayé ń bẹ ní ààfin ọba ṣùgbọ́n kí ni ẹ̀yin jáde lọ yí wò wòlíì lóòótọ́ ni mo wí fún yín ó sì ju wòlíì lọ èyí ni ẹni tí a ti kọ̀wé nítorí rẹ̀ pé wò ó mo rán oníṣẹ́ mi síwájú rẹ ẹni tí yóò tún ọ̀nà rẹ ṣe níwájú rẹ mo wí fún yín nínú àwọn tí a bí nínú obìnrin kò sí wòlíì tí ó pọ̀ ju Jòhánù Baptist lọ ṣùgbọ́n ẹni tí ó kéré jùlọ ní ìjọba Ọlọ́run ó pọ̀ jù ú lọ. gbogbo àwọn ènìyàn tí ó gbọ́ àti àwọn agbowó òde wọ́n dá Ọlọ́run láre nítorí a ti fi baptisimu Jòhánù Baptist wọn ṣùgbọ́n àwọn Farisí àti àwọn amòfin kọ ìmọ̀ Ọlọ́run fún ara wọn a kò baptisi wọn lọ́dọ̀ rẹ̀ Olúwa sì wí pé. kí ni èmi ìbá fi àwọn ènìyàn ìran yìí wé kí ni wọ́n sì jọ wọ́n dàbí àwọn ọmọ kékeré tí ó jókòó ní ibi ọjà tí wọ́n sì ń kọ́ sí ara wọn tí wọ́n sì ń wí pé àwa fún fèrè fún yín ẹ̀yin kò jó àwa sì ṣọ̀fọ̀ fún yín ẹ̀yin kò sọkún nítorí Jòhánù baptist wá kò jẹ àkàrà bẹ́ẹ̀ ni kò sì mu ọtí wáìnì ẹ̀yin sì wí pé ó ní ẹ̀mí èṣù ọmọ ènìyàn dé ó ó sì ń mu ẹ̀yin sì wí pé wò ó ọ̀jẹun àti ọ̀mùtí ọ̀rẹ́ àwọn agbowóde àti àwọn ẹlẹ́ṣẹ̀ ṣùgbọ́n a dá ọgbọ́n láre láti ọ̀dọ̀ àwọn ọmọ rẹ̀ gbogbo wá. Farisí kan sì rọ̀ ọ́ kí ó wá bá òun jẹun ó sì wọ ilé Farisí náà lọ ó sì jókòó láti jẹun sì kíyèsí obìnrin kan wà ní ìlú náà ẹni tí í ṣe ẹlẹ́ṣẹ̀ nígbà tí ó mọ̀ pé Jésù jókòó ń jẹun ní ilé Farisí ó mú òrùba alabásítà òróró ìkunra wá ó sì dúró tì í lẹ́bàá ẹsẹ̀ rẹ̀ lẹ́yìn ó ń sọkún ó sì bẹ̀rẹ̀ sí í fi omijé wẹ̀ ẹ́ ní ẹsẹ̀ ó sì ń fi irun orí rẹ̀ nùúnù ó sì ń fi ẹnu kò ó ní ẹsẹ̀ ó sì ń fi òróró kùn án nígbà tí Farisí tí ó ń pè é sì rí i ó wí nínú ara rẹ̀ pé. ọkùnrin yìí ìbá ṣe wòlíì ìbá ẹni àti irú ẹni tí obìnrin yìí ṣe tí ń fi ọwọ́ kàn án nítorí ẹlẹ́ṣẹ̀ ni. Jésù sì dáhùn wí fún un pé. Símónì mo ní ohun kan ìsọ fún ọ ó sì dáhùn wípé. olùkọ́ni máa wí. onígbèsè kan wà tí ó ní ajigbèsè méjì ọ̀kan jẹ́ ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta owó idẹ èkejì sì jẹ́ ní àádọ́ta nígbà tí wọn kò sì ní tí wọn ó san ó dáríjì àwọn méjèèjì wí nínú àwọn méjèèjì ta ni yóò fẹ́ ẹ jù. Símọ́nì dáhùn ó sì wí pé. mo ṣe bí ẹni tí ó dáríjì jù ni. ó sì wí fún un pé. o wí ire. ó sì yí padà sí obìnrin náà ó wí fún Símónì pé. ìwọ rí obìnrin yìí èmi wọ ilé rẹ omi wiwe ẹsẹ̀ ìwọ kò fi fún mi ṣùgbọ́n òun omijé ni ó fi ń rọ̀jò sí mi ní ẹsẹ̀ irun orí rẹ ni ó fi ń nù wọn nù ìfẹnukonu ìwọ kò fi fún mi ṣùgbọ́n òun nígbà tí mo ti wọ ilé kò dáàbò ẹnu ìfi kò mi ní ẹsẹ̀ ìwọ kò fi òróró pa mí ní orí ṣùgbọ́n òun ti fi òróró pa mí ní ẹsẹ̀ ǹjẹ́ mo wí fún ọ adarí ẹ̀ṣẹ̀ rẹ̀ tí ó pọ̀ jì í nítorí tí ó ní ìfẹ́ púpọ̀ ẹni tí a sì darí díẹ̀ jì òun náà ni ó ní ìfẹ́ díẹ̀. ó sì wí fún un pé. adarí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì ọ́. àwọn tí ó bá jókòó ń jẹun sì bẹ̀rẹ̀ sí í rò nínú ara wọn pé. ta ni èyí tí ń darí ẹ̀ṣẹ̀ jì ni pẹ̀lú. ó sì dáhùn wí fún obìnrin náà pé. ìgbàgbọ́ rẹ gbà ọ́ là máa lọ ní àlàáfíà. lóòkù orí kẹjọ. ó sì ṣe lẹ́yìn náà tí ó ń la gbogbo ìlú àti ìletò lọ ó ń wàásù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 ó gbẹ nítorí tí kò ní ìrìnlẹ̀ omi òmíràn sì bọ́ sínú ẹ̀gún ẹ̀gún sì bá a rú sókè ó sì fún un pa òmíràn sì bọ́ sí ilẹ̀ rere ó sì rú sókè ó sì so èso ọ̀rọ̀ ọ̀run. nígbà tí ó sì wí nǹkan wọ̀nyí tán ó dáhùn wípé. ẹni tí ó bá ní etí láti fi gbọ́ kí ó gbọ́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 kí ó má ṣàì wá sí ilé òun nítorí ó ní ọmọbìnrin kan ṣoṣo ọmọ ìwọ̀n ọdún méjìlá ó ń kú lọ bí ó sì ń lọ àwọn ènìyàn há a lé àyè obìnrin kan tí ó sì ní ìsun ẹ̀jẹ̀ láti ìgbà ọdún méjìlá tí ó ná ohun gbogbo tí ó ní fún àwọn oníṣègùn bẹ́ẹ̀ ni a kò lè mú láradá láti ọwọ́ ẹnìkan wá ó wá lẹ́yìn rẹ̀ ó fi ọwọ́ tọ́ ìṣẹ́tí aṣọ rẹ̀ lọ́gán ni ìsun ẹ̀jẹ̀ rẹ̀ sì ti gbẹ jésù sì wí pé ta ni ó fi ọwọ́ tọ́ mi. nígbà tí gbogbo wọn sì ṣẹ́ pétérù àti àwọn tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ wípé. olùkọ́ni àwọn ènìyàn hàn ọ́ ní àyè wọ́n sì ń bílù ọ́ ìwọ sì wípé ta ni ó fi ọwọ́ kàn mí. jésù sì wípé. ẹnìkan fi ọwọ́ kàn mí nítorí tí èmi mọ̀ pé àṣẹ jáde lára mi nígbà tí obìnrin náà sì mọ̀ pé òun kò farasin ó wá rìrì ó wá ó sì wólẹ̀ níwájú rẹ̀ ó sì sọ fún un ní ojú àwọn ènìyàn gbogbo nítorí ohun tí òun ṣe tí òun fi fi ọwọ́ tọ́ ọ àti bí a ti mú òun lára dá lójú kan náà ó sì wí fún un pé. ọmọbìnrin tújú ká ìgbàgbọ́ rẹ mú ọ lára dá máa lọ ní àlàáfíà. bí ó sì ń sọ̀rọ̀ ní ẹnu ẹnìkan ti ilé olórí sínágọ́gù wá ó wí fún un pé. ọmọbìnrin rẹ kú má yọ olùkọ́ni lẹ́nu mọ́. ṣùgbọ́n nígbà tí jésù gbọ́ ó dá a ní ohùn wípé. má bẹ̀rù gbàgbọ́ nìkan ṣá a ó sì mú un láradá. nígbà tí jésù sì wọ ilé kò jẹ́ kí ẹnikẹ́ni wọlé bí kò ṣe pétérù àti jákọ́bù àti jòhánù àti bàbá òun ìyá ọmọbìnrin náà gbogbo wọn sì sọkún wọn po òréré ẹkún rẹ̀ ó sì fún wọn pé. ẹ má sọkún mọ́ kò kú sísùn ni ó sùn. wọ́n sì fi í ṣẹ̀fẹ̀ wọ́n sá pé ó kú nígbà tí ó sì ṣe gbogbo wọn mọ́ òde ó mú un ní ọwọ́ ó sì wí pé. ọmọbìnrin dìde. ẹ̀mí rẹ̀ sì padà bọ̀ ó sì dìde lọ́gán ó ní kí wọn kí ó fún un ní oúnjẹ ẹnu sì ya àwọn òbí rẹ̀ ṣùgbọ́n ó kìlọ̀ fún wọn pé kí wọn kí ó má ṣe wí fún ẹnìkan lé ohun tí a ṣe. lóòkù orí kẹsàn-án. ó sì pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ méjìlá jọ ó sì fún wọn ní agbára àwọn àṣẹ lórí àwọn ẹ̀mí èṣù gbogbo àti láti wo àrùn sàn ó sì rán wọn lọ ìwàásù ìjọba ọlọ́run àti láti mú àwọn olókùnrùn láradá ó sì wí fún wọn pé. ẹ má ṣe mú nǹkan lọ fún àjò yín ọ̀pá tàbí àpò tàbí àkàrà tàbí owó bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó má sì ṣe ní àwọ̀tẹ́lẹ̀ méjì ní ilékílé tí ẹ̀yin bá sì wọ̀ níbẹ̀ ni kí ẹ̀yin kí ó gbé láti ibẹ̀ ni kí ẹ̀yin kí ó sì ti jáde. Si iye àwọn tí kò bá sì gbà yín nígbà tí ẹ̀yin bá jáde kúrò ní ìlú náà ẹ gbọ̀n ekuru ẹsẹ̀ yín fún ẹ̀rí sí wọn. wọ́n sì jáde wọ́n ń la ìletò lọ wọ́n sì ń wàásù ìrere wọ́n sì mọ́ ènìyàn láradá níbi gbogbo. Hẹ́rọ́dù tẹ́tíráàkì sì gbọ́ nǹkan gbogbo tí ń ṣe láti ọ̀dọ̀ rẹ̀ wá ó sì dààmú nítorí tí àwọn ẹlòmíràn wí pé Jòhánù lè ó jíǹde kúrò nínú òkú àwọn ẹlòmíràn sì wí pé èlíjà ni ó farahàn àti àwọn ẹlòmíràn pé ọ̀kan nínú àwọn wòlíì àtijọ́ ni ó jíǹde ẹrùdù sì wí pé. Jòhánù ni mo ti bẹ́ lórí ṣùgbọ́n ta lè èyí tí èmi ń gbọ́ irú nǹkan wọ̀nyí sí. ó sì ń fẹ́ láti rí i nígbà tí àwọn àpòsílì sì padà dé wọ́n ròyìn ohun gbogbo fún un tí wọ́n ti ṣe ó sì mú wọn ó sì lọ sí apá kan níbi ijù sí ìlú tí a ń pè ní Bethsaida nígbà tí ọ̀pọ̀ ènìyàn sì mọ̀ wọ́n tẹ̀lé e. ó sì gbà wọ́n ó sì sọ̀rọ̀ ìjọba Ọlọ́run fún wọn àwọn tí ó fẹ́ ìmúláradá ló sì múláradá nígbà tí ọjọ́ bẹ̀rẹ̀ sí rẹlẹ̀ àwọn méjìlá wá wọ́n sì wí fún un pé. tú ìjọ àwọn ènìyàn ká kí wọn kí ó lè lọ sí ìletò àti sí ìlú yíká kí wọn kí ó lè wọ̀ àti kí wọn kí ó lè wá oúnjẹ níbi jù ni àwa sáà gbé wà níhìn yìí. ṣùgbọ́n ó wí fún wọn pé. ẹ fi oúnjẹ fún wọn jẹ. wọ́n sì wí fún un pé. àwa kò ní ju ìṣù àkàrà márùn-ún lọ pẹ̀lú ẹja méjì bí kò ṣe pé àwa lọ ra oúnjẹ fún gbogbo àwọn ènìyàn wọ̀nyí. nítorí àwọn ọkùnrin tó ìwọ̀n ẹgbẹ̀ẹ́dọ́gbọ̀n ènìyàn ó sì fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé kí wọn kí ó mú wọn jókòó ní ẹgbẹẹgbẹ́ ní àràádọ́ta Wọn sì ṣe bẹ́ẹ̀ Wọn sì mú gbogbo wọn jókòó nígbà náà ni ó mú ìṣù àkàrà márùn àti ẹja méjì náà nígbà tí ó gbé ojú sókè ó súre sí i ó sì bù ú ó sì fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kí wọn kí ó gbé e kalẹ̀ níwájú àwọn ènìyàn wọ́n sì jẹ gbogbo wọn sì yó Wọn ṣà agbọ̀n méjìlá jọ nínú àjẹkù tí ó kù fún wọn. ó sì ṣe nígbà tí ó kù òun nìkan ó ń gbàdúrà àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì wà lọ́dọ̀ rẹ̀ ó sì bi wọ́n pé. ta ni àwọn ènìyàn ń fi èmi pè. wọ́n sì dáhùn wípé. Jòhánù Baptisti ṣùgbọ́n ẹlòmíràn ní Èlíjà ni àti àwọn ẹlòmíràn wípé ọ̀kan nínú àwọn wòlíì àtijọ́ lé ó jíǹde. ó sì bi wọ́n pé. ṣùgbọ́n ta ni ẹ̀yin ń fi èmi pè pétérù sì dáhùn wípé. kristi ti ọlọ́run. ó sì kìlọ̀ fún wọn ó sì pàṣẹ fún wọn kí wọn kí ó má ṣe sọ ohun náà fún ẹnìkan ó sì wí pé. ọmọ ènìyàn kò lè ṣàìmájìyà ohun púpọ̀ a ó sì kọ́ láti ọ̀dọ̀ àwọn àgbààgbà àti láti ọ̀dọ̀ àwọn olórí àlùfáà àti láti ọ̀dọ̀ àwọn akọ̀wé wa a ó sì pa á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 òun náà ni yóò sì gbà á là nítorí pé èrè kíni fún ènìyàn bí jèrè gbogbo ayé tí ó sì sọ ara rẹ nù tàbí kí ó fi ara rẹ ṣòfò nítorí ẹnikẹ́ni tí ó bá tijú mi àti ọ̀rọ̀ mi ojú rẹ ni ọmọ ènìyàn yóò sì tì nígbà tí ó bá dé inú ògo tirẹ̀ àti ti bàbá rẹ̀ àti ti àwọn áńgẹ́lì mímọ́. ṣùgbọ́n èmi wí fún yín ní tòótọ́ ẹlòmíràn dúró níhìn yìí tí kì yóò rí ikú títí wọn ó fi rí ìjọba ọlọ́run. ó sì ṣe bí ìwọ̀n ijọ́ kẹjọ lẹ́yìn ọ̀rọ̀ wọ̀nyí ó mú pétérù àti johannu àti jákọ́bù ó gun orí òkè lọ láti gbàdúrà bí ó sì ń gbàdúrà àwọ̀ ojú rẹ̀ yí padà aṣọ rẹ̀ sì fún láú ó ń jó fòfò sì kíyèsí àwọn ọkùnrin méjì tí í ṣe Mósè òun Èlíjà wọ́n ń bá a sọ̀rọ̀ tí wọ́n fi ara hàn nínú ògo wọ́n sì ń sọ̀rọ̀ ikú rẹ̀ tí òun ó ṣe parí ní Jerúsálẹ́mù ṣùgbọ́n ojú Pétérù àti ti àwọn tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ wúwo fún oorun nígbà tí wọ́n sì tají wọ́n rí ògo rẹ̀ àti ti àwọn ọkùnrin méjèèjì tí ó bá dúró ó sì ṣe nígbà tí wọ́n lọ kúrò lọ́dọ̀ rẹ̀ pétérù wí fún jésù pé. olùkọ́ni ó dára fún wa kí a máa gbé ìyìn yìí jẹ́ kí àwa kí ó pa àgọ́ mẹ́ta ọ̀kan fún ìwọ àti ọ̀kan fún mósè àti ọ̀kan fún èlíjà. kò mọ èyí tí ó ń wí bí ó ti ń sọ báyìí ìkùkù kan wá ó sì dìbò wọ́n ẹ̀rù sì bà wọ́n nígbà tí wọ́n wọ inú ìkùkù lọ ohun kan sì ti inú ìkùkù wá ó ní. èyí yìí ni àyànfẹ́ ọmọ mi ẹ máa gbọ́ tirẹ̀. nígbà tí òun náà sì dákẹ́ jésù nìkan ṣoṣo ni a rí wọ́n sì pa á mọ́ wọn kò sì sọ ohunkóhun tí wọ́n rí fún ẹnikẹ́ni ní ìjọ wọn nì. ó sì ṣe ní ìjọ kejì nígbà tí wọ́n sọ̀kalẹ̀ láti orí òkè wá ọ̀pọ̀ àwọn ènìyàn wá ìpàdé rẹ̀ sì kíyèsí ọkùnrin kan nínú ìjọ kígbe sókè wípé. olùkọ́ni mo bí ọ wò ọmọ mi nítorí ọmọ mi kan ṣoṣo náà ni sì kíyèsí ẹ̀mí èṣù a máa mú un a sì máa kígbe lójijì a sì máa ná tọ̀tàn títí yóò fi yọ ìfòfò ní ẹnu a máa pa lára a tilẹ̀ fẹ́rẹ̀ máa fi í sílẹ̀ lọ mo sì bí àwọn ọmọ ẹ̀yìn rẹ láti lé e jáde wọn kò sì lè ṣe é jésù sì dáhùn wípé. ìran aláìgbàgbọ́ àti àrékérekè èmi ó ti bá yín gbé pẹ́ tó èmi ó sì ti ṣe sùúrù fún yín pẹ́ tó fa ọmọ rẹ wá níhìn yìí. bí ó sì ń bọ̀ ẹ̀mí èṣù náà gbé e sọ́lẹ̀ ó sì nà á jésù sì bá ẹ̀mí àìmọ́ náà wí ó sì mú ọmọ náà láradá ó sì fà á lé bàbá rẹ̀ lọ́wọ́ ẹnu sì ya gbogbo wọn ní iṣẹ́ ọláńlá ọlọ́run ṣùgbọ́n nígbà tí háà sì ṣe gbogbo wọn sí ohun gbogbo tí jésù ṣe ó wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. ẹ jẹ́ kí ọ̀rọ̀ wọ̀nyí kí ó rì sí yín ní etí nítorí a ó fi ọmọ ènìyàn lé àwọn ènìyàn lọ́wọ́. ṣùgbọ́n ọ̀rọ̀ náà kò yé wọn ó sì ṣú wọn ní ojú bẹ́ẹ̀ ni wọn kò sì mọ̀ ọ́n sì ń bà wọ́n láti béèrè ìdí ọ̀rọ̀ náà. yíyan ká sì dédé láàrin wọn ní ti ẹni tí yóò ṣe olórí nínú wọn nígbà tí jésù sì mọ èrò ọkàn wọn ó mú ọmọdé kan ó gbé e jókòó lọ́dọ̀ rẹ̀ ó sì wí fún wọn pé. ẹnikẹ́ni tí ó bá gba ọmọdé yìí nítorí orúkọ mi ó gbà mí àti ẹnikẹ́ni tí ó bá gbà mí ó gba ẹni tí ó rán mi nítorí ẹni tí ó bá kéré jù nínú gbogbo yín òun náà ni yóò pọ̀. Jòhánù sì dáhùn ó sì wí fún un pé. olùkọ́ni àwárí ẹnìkan ó ń fi orúkọ rẹ̀ lé àwọn ẹ̀mí èṣù jáde àwa sì dá a lẹ́kun nítorí tí kò bá wa tọ̀ ọ́ lẹ́yìn. Jésù sì wí fún un pé. má ṣe dá a lẹ́kun mọ́ nítorí ẹni tí kò bá lòdì sí wa ó wà fún wa. ó sì ṣe nígbà tí ọjọ́ àti gbàsókè rẹ̀ pé ó gbé ojú lé gangan láti lọ sí Jerúsálẹ́mù ó sì rán àwọn oúnṣẹ́ lọ sí iwájú rẹ̀ nígbà tí wọ́n sì lọ wọ́n wọ ìletò kan tí í ṣe ti ará samaria lọ pèsè sílẹ̀ dé wọn kò sì gbà nítorí tí ojú rẹ̀ dàbí ẹni pé ó ń lọ sí jerúsálẹ́mù nígbà tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ jákọ́bù òun jòhánù sì rí wọ́n ní. olúwa ìwọ kò jẹ́ kí àwa kí ó pená láti ọ̀run wá kí a sun wọ́n lúlú bí èlíjà ti ṣe. ṣùgbọ́n jésù yí padà ó sì bá wọn wí ó ní ẹ̀yin kò mọ irú ẹ̀mí tí ń bẹ nínú yín nítorí ọmọ ènìyàn kò wá láti pa ẹ̀mí ènìyàn run bí kò ṣe láti gbà á là wọ́n sì lọ sí ìletò mìíràn ó sì ṣe bí wọ́n ti ń lọ ní ọ̀nà ọkùnrin kan wí fún un pé. olúwa èmi ń fẹ́ láti máa tọ̀ ọ́ lẹ́yìn níbikíbi tí ìwọ bá ń lọ. jésù sì wí fún un pé. àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ ní ihò àwọn ẹyẹ ojú ọ̀run sì ní ìtẹ́ ṣùgbọ́n ọmọ ènìyàn kò ní ibi tí yóò fi orí rẹ̀ lé. ó sì fún ẹlòmíràn pé. máa tọ̀ mí lẹ́yìn. ṣùgbọ́n ó wí fún un pé. olúwa jẹ́ kí èmi kí ó kọ́ lọ ìsìnkú bàbá mi ná. jésù sì fún un pé. jẹ́ kí àwọn òkú kí ó máa sìnkú ara wọn ṣùgbọ́n ìwọ lọ kí o sì máa wàásù ìjọba ọlọ́run ẹlòmíràn sì wí fún un pé. olúwa èmi ń fẹ́ láti máa tọ̀ ọ́ lẹ́yìn ṣùgbọ́n jẹ́ kí èmi kí ó padà lọ dágbére fún àwọn ará ilé mi. jésù sì wí fún un pé. kò sí ẹni tí ó fi ọwọ́ rẹ̀ lé ohun èlò ìtúlẹ̀ tí ó sì wo ẹ̀yìn tí ó yẹ fún ìjọba ọlọ́run. lóòkù orí kẹwàá. lẹ́yìn ìka wọ̀nyí olúwa sì yan àádọ́rin ọmọ ẹ̀yìn mìíràn pẹ̀lú ó sì rán wọn ní méjì méjì lọ ṣáájú rẹ̀ sí gbogbo ìlú àti ibi tí òun tìkára rẹ̀ yóò gbé dé ó sì wí fún wọn pé. ìkórè pọ̀ ṣùgbọ́n àwọn alágbàṣe kò tó nǹkan nítorí náà ẹ bẹ̀ olúwa ìkórè kí ó lè rán àwọn alágbàṣe sínú ìkórè rẹ̀ ẹ mú ọ̀nà yín pọ̀n sáwòó. ìmíràn yín lọ bí ọ̀dọ́ àgùntàn sáàárín ìkookò ẹ má ṣe mú àsùnwọ̀n ẹ má ṣe mú àpò tàbí bàtà ẹ má sì ṣe kí ẹnikẹ́ni ní ọ̀nà ní ilékílé tí ẹ̀yin bá wọ̀ kí ẹ kọ́ wípé àlàáfíà fún ilé yìí bí ọmọ àlàáfíà bá sì ń bẹ níbẹ̀ àlàáfíà yín yóò ṣùgbọ́n bí kò bá sí yóò tún padà sọ́dọ̀ yín ní ilé kan náà ni kí ẹ̀yin kí ó sì gbé kí ẹ máa jẹ kí ẹ sì máa mu ohunkóhun tí wọ́n bá fi fún yín nítorí ọ̀yà alágbàṣe tọ́ sí i ẹ má ṣe ṣí láti ilé dé ilé àti ní ìlúkìlú tí ẹ̀yin bá wọ̀ tí wọ́n bá sì gbà yín ẹ jẹ ohunkóhun tí a bá gbé ka iwájú yín ẹ sì mú àwọn aláìsàn tí ń bẹ nínú rẹ̀ láradá kí ẹ sì wí fún wọn pé ìjọba ọlọ́run kù sí dẹ̀dẹ̀ sí yín ṣùgbọ́n ní ìlúkìlú tí ẹ̀yin bá sì wọ̀ tí wọn kò bá sì gbà yín nígbà tí ẹ̀yin bá sì jáde sí ìgboro ìlú náà kí ẹ̀yin kí ó sì wí pé ekuru yekuru ìlú yín tí ó kù sí wa lára a gbọ̀n ọ́ sílẹ̀ fún yín ṣùgbọ́n ẹ mọ èyí pé ìjọba ọlọ́run kù sí dẹ̀dẹ̀ sí yín ṣùgbọ́n mo wí fún yín yóò sàn fún sódómù ní ìjọ náà jù fún ìlú náà lọ ègbé ni fún ìwọ kórasínì ègbé ni fún ìwọ bẹtisáídà nítorí ìbáṣepé a ti ṣe iṣẹ́ agbára tí a ṣe nínú yín. No ní Tírè òun Sídónì wọn ìbá ti ronúpìwàdà láéláé wọn ìbá sì jókòó nínú aṣọ ọ̀fọ̀ àti nínú eérú ṣùgbọ́n yóò sàn fún Tírè òun Sídónì nígbà ìdájọ́ jù fún ẹ̀yin lọ àti ìwọ Kàpánáómù a wá gbé ọ̀gá dé òkè ọ̀run a ó rẹ̀ ọ́ sílẹ̀ dé ipò òkú ẹni tí ó bá gbọ́ ti yín ó gbọ́ ti èmi ẹni tí ó bá sì kọ̀ yín ó kọ̀ mí ẹni tí ó bá sì kọ̀ mí ó kọ̀ ẹni tí ó rán mi. àwọn àádọ́rin náà sì fi ayọ̀ padà wípé. olúwa àwọn ẹ̀mí èṣù tilẹ̀ forí balẹ̀ fún wa ní orúkọ rẹ. ó sì wí fún wọn pé. èmi rí sátani ṣubú bíi mọ̀nàmọ́ná láti ọ̀run wá kíyèsí i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 ní wákàtí kan náà jésù yọ̀ nínú ẹ̀mí mọ́ ó sì wí pé. mo dúpẹ́ lọ́wọ́ rẹ bàbá olúwa ọ̀run òun ayé pé ìwọ pa nǹkan wọ̀nyí mọ́ kúrò lọ́dọ̀ àwọn ọlọ́gbọ́n àti amòye ìwọ sì fi wọ́n hàn fún àwọn ọmọ ọwọ́ bẹ́ẹ̀ ni bàbá bẹ́ẹ̀ ni ó ṣàyẹ ní ojú rẹ̀ ohun gbogbo ni a fi fún mi láti ọ̀dọ̀ bàbá mi wá kò sì sí ẹni tí ó mọ ẹni tí ọmọ yìí ṣe bí kò ṣe bàbá àti ẹni tí bàbá yìí ṣe bí kò ṣe ọmọ àti ẹnikẹ́ni tí ó bá sì wu ọmọ láti fi hàn fún. ó sì yí padà sí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ní apá kan ó ní. ìbùkún ni fún ojú tí ń rí ohun tí ẹ̀yin ń rí nítorí mo wí fún yín wòlíì àti ọba púpọ̀ ni ó ń fẹ́ láti rí ohun tí ẹ̀yin ń rí wọn kò sì rí wọn àti láti gbọ́ ohun tí ẹ̀yin ń gbọ́ wọn kò sì gbọ́ wọn. sì kíyèsí amòfin kan dìde ó ń dán wò ó ní. olùkọ́ni kí ni èmi ò ṣe kí èmi kí ó lè jogún ìyè àìnípẹ̀kun. ó sì bíi pé. kí ni a kọ sínú ìwé òfin? bí ìwọ ti kà á. ó sì dáhùn wípé. kí ìwọ kí o fi gbogbo àyà rẹ àti gbogbo ọkàn rẹ àti gbogbo agbára rẹ àti gbogbo inú rẹ fẹ́ olúwa ọlọ́run rẹ àti ẹnìkejì rẹ bí ara rẹ. ó sì wí fún un pé. ìwọ dáhùn rere ṣe èyí ìwọ ó sì yè. ṣùgbọ́n ó ń fẹ́ láti dá ara rẹ̀ láre ó wí fún jésù pé tá a sì ní ẹnì kejì mi. jésù sì dáhùn ó wí pé. ọkùnrin kan ti jerusalem sọ̀kalẹ̀ lọ sí jericho ó sì bọ́ sí ọwọ́ àwọn ọlọ́ṣà tí wọ́n gbà á ní aṣọ wọ́n ṣá a lọ́gbẹ́ wọ́n sì fi í sílẹ̀ lọ ní àìpa ní àpatán ní alábàápàdé ni àlùfáà kan sì ń sọ̀kalẹ̀ lọ lọ́nà náà nígbà tí ó sì rí i ó kọjá lọ ní ìhà kejì bẹ́ẹ̀ náà sì ni ọmọ Léfì kan pẹ̀lú nígbà tí ó dé ibẹ̀ tí ó sì rí i ó kọjá lọ ní ìhà kejì ṣùgbọ́n ará Samaria kan bí ó ti ń re àjò ó dé ibi tí ó gbé wà nígbà tí ó sì rí i àánú ṣe é ó sì tọ́ ọ lọ ó sì dì í lọ́gbẹ́ ó da òróró wọn ọtí wáìnì sí i ó sì gbé e lé orí ẹranko tí òun tìkálà rẹ̀ ó sì mú un wá sí ilé èrò ó sì ń ṣe ìtọ́jú rẹ̀ nígbà tí ó sì lọ ní ijọ́ kejì ó fi owó idẹ méjì fún olórí ilé èrò ó sì wí fún un pé máa tọ́jú rẹ̀ ohunkóhun tí ìwọ bá sì ná kún un nígbà tí mo bá padà dé èmi ó san án fún ọ. nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí ta ni ìwọ rò pé ń ṣe ẹnìkejì ẹni tí ó bọ́ sí ọwọ́ àwọn ọlọ́ṣà. ó sì dáhùn wípé. ẹni tí ó ṣàánú fún un ni. jésù sì wí fún un pé. lọ kí ìwọ kí ó sì ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́. ó sì ṣe bí wọ́n ti ń lọ ó wọ ìletò kan obìnrin kan tí à ń pè ní màtá sì gbà á sí ilé rẹ̀ ó sì ní arábìnrin kan tí à ń pè ní Maria tí ó sì jókòó lẹ́bàá ẹsẹ̀ Jésù tí ó ń gbọ́ ọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n Màtá ń ṣe ìyọnu ohun púpọ̀ ó sì tọ́ wá ó ní. Olúwa ìwọ kò kúṣú sí i tí arábìnrin mi fi mí sílẹ̀ láti máa nìkan ṣe àìsí wí fún un kí ó ràn mí lọ́wọ́. ṣùgbọ́n Jésù sì dáhùn ó sì wí fún un pé. Màtá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 bẹ́ẹ̀ ni ní ayé. fún wa ní oúnjẹ òòjọ́ wa ní ojoojúmọ́ kí o sì dárí ẹ̀ṣẹ̀ wa jì wá nítorí àwa tìkára wa pẹ̀lú a máa dáríji olúkúlùkù ẹni tí ó jẹ wá ní gbèsè má sì fà wá sínú ìdẹwò ṣùgbọ́n gbà wá lọ́wọ́ bìlísì. ó sì wí fún wọn pé. ta ni nínú yín tí yóò ní ọ̀rẹ́ kan tí yóò sì tọ̀ ọ́ lọ láàrin ọ̀gànjọ́ tí yóò sì wí fún un pé ọ̀rẹ́ pín mi ní ìṣù àkàrà mẹ́ta nítorí ọ̀rẹ́ mi kan ti àjòbọ̀ sọ́dọ̀ mi èmi kò sí ní nǹkan tí èmi ó gbé kalẹ̀ níwájú rẹ̀ tí òun ó sì gbé inú ilé dáhùn wí fún un pé má yọ mí lẹ́nu a ti ilẹ̀kùn náà àwọn ọmọ mi sì ń bẹ lórí ẹní pẹ̀lú mi èmi kò lè dìde fi fún ọ mo wí fún yín bí òun kò tilẹ̀ fẹ́ dìde kí ó fi fún un nítorí tí í ṣe ọ̀rẹ́ rẹ̀ ṣùgbọ́n nítorí àwí ìyanu rẹ̀ yóò dìde yóò sì fún un pọ̀ tó bí ó ti ń fẹ́ èmi sì wí fún yín ẹ béèrè a ó sì fi fún yín ẹ wá kiri ẹ̀yin ó sì rí ẹ kànkùn a ó sì ṣí sílẹ̀ fún yín nítorí ẹnikẹ́ni tí ó bá béèrè ó rí gbà ẹni tí ó sì ń wá kiri ó rí àti ẹni tí ó kànkùn ni a ó sì ṣí sílẹ̀ fún ta ni ṣe baba nínú yín tí ọmọ rẹ̀ yóò béèrè àkàrà lọ́dọ̀ rẹ̀ tí ó jẹ́ fún un ní òkúta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 tí ó sì yadi ó sì ṣe nígbà tí ẹ̀mí èṣù náà jáde odi sọ̀rọ̀ ẹnu sì ya ìjọ ènìyàn ṣùgbọ́n àwọn ẹlòmíràn nínú wọn wí pé. nípa bẹ́lẹ́sẹ́bùbù olórí àwọn ẹ̀mí èṣù ni ó fi ń lé àwọn ẹ̀mí èṣù jáde. àwọn ẹlòmíràn sì ń dán an wò wọ́n fẹ́ àmì lọ́dọ̀ rẹ̀ láti ọ̀run wá ṣùgbọ́n òun mọ èrò inú wọn ó wí fún wọn pé gbogbo ìjọba tí ó ya ara rẹ̀ ní ipá àsọ di ahoro ilé tí ó sì ya ara rẹ̀ ní ipá awo bí sátánì sì yapa sí ara rẹ̀ ìjọba rẹ̀ yóò aṣe dúró nítorí ẹ̀yin wípé nípa belsebubu ni èmi fi ń lé àwọn ẹ̀mí èṣù jáde bí ó bá sì ṣe pé nípa belsebubu ni èmi fi ń lé àwọn ẹ̀mí èṣù jáde nípa ta ni àwọn ọmọ yín fi ń lé wọn jáde nítorí náà àwọn ni yóò ṣe onídàájọ́ yín ṣùgbọ́n bí ó bá ṣe pé ìka Ọlọ́run ni èmi fi ń lé àwọn ẹ̀mí èṣù jáde kò sí àní-àní ìjọba Ọlọ́run dé bá yín nígbà tí ọkùnrin alágbára tí ó há mọ́ra bá ń ṣọ́ ààfin rẹ̀ ẹrù rẹ̀ á wà ní àlàáfíà ṣùgbọ́n nígbà tí ẹni tí ó ní agbára jù ú bá kọlù ú tí ó sì ṣẹ́gun rẹ̀ a gba gbogbo ìhámọ́ra rẹ̀ tí ó gbẹ́kẹ̀lé lọ́wọ́ rẹ̀ a sì pín ìkógun rẹ̀ ẹni tí kò bá wà pẹ̀lú mi ó lòdì sí mi ẹni tí kò bá sì bá mi kó pọ̀ ó ń fún ká nígbà tí ẹ̀mí àìmọ́ bá jáde kúrò lára ènìyàn. E a máa rìn kiri ní ibi gbígbẹ a máa wá ibi ìsinmi nígbà tí kò bá sì rí a wí pé èmi ó padà lọ sí ilé mi níbi tí mo gbé ti jáde wá nígbà tí ó sì dé ó ba, a gbà a sì ṣe é ní ọ̀ṣọ́ nígbà náà ni ó lọ ó sì mú ẹ̀mí méje mìíràn tí ó burú ju ohun tìkára rẹ̀ lọ wọ́n wọlé wọ́n sì jókòó níbẹ̀ ìgbẹ̀yìn ọkùnrin náà sì burú ju ìṣáájú rẹ̀ lọ. ó ti ṣe bí ó ti ń sọ nǹkan wọ̀nyí obìnrin kan náà nínú ìjọ ó sì wí fún un pé. ìbùkún ni fún inú tí ó bí ọ àti ọmú tí ìwọ mu. ṣùgbọ́n òun wí pé. ní tòótọ́ kí a wí pé ìbùkún ni fún àwọn tí ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n sì pa á mọ́. nígbà tí ìjọ ìran sì sújọ sí ọ̀dọ̀ rẹ̀ ó bẹ̀rẹ̀ sí í wí pé. ìran búburú ni èyí wọ́n ń wá àmì a kì yóò sì fi àmì kan fún un bí kò ṣe àmì Jónà wòlíì nítorí bí Jónà ti jẹ́ àmì fún àwọn ará Nínéfè gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ọmọ ènìyàn yóò ṣe àmì fún ìran yìí ọbabìnrin gúúsù yóò dìde ní ọjọ́ ìdájọ́ pẹ̀lú àwọn ènìyàn ìran yìí yóò sì dá wọn lẹ́bi nítorí tí ó ti ìhà ìpẹ̀kun ayé wá láti gbọ́ ọgbọ́n sọ́lómọ́nì sì kíyèsí ẹni tí ó pọ̀ ju sọ́lómọ́nì lọ ń bẹ níhìn yìí àwọn ará nínéfè yóò dìde ní ọjọ́ ìdájọ́ pẹ̀lú ìran yìí wọn ó sì dá a lẹ́bi nítorí tí wọ́n ronúpìwàdà nípa ìwàásù Jónà sì kíyèsí ẹni tí ó pọ̀ ju Jónà lọ ń bẹ níhìn yìí kò sí ẹnìkan nígbà tí ó bá tan fìtílà tán tí gbé e sí ìkọ̀kọ̀ tàbí sábẹ́ òṣùwọ̀n bí kò ṣe sórí ọ̀pá fìtílà kí àwọn tí ń wọlé bá a lè máa rí ìmọ́lẹ̀ ojú ni ìmọ́lẹ̀ ara bí ojú rẹ bá mọ́ gbogbo ara rẹ á mọ́lẹ̀ ṣùgbọ́n bí ojú rẹ bá burú ara rẹ pẹ̀lú á kún fún òkùnkùn nítorí náà kíyèsí kí ìmọ́lẹ̀ tí ń bẹ nínú rẹ kí ó má ṣe di òkùnkùn ǹjẹ́ bí gbogbo ara rẹ bá kún fún ìmọ́lẹ̀ tí kò ní apá kan tí ó ṣókùnkùn. So ara rẹ gbogbo ni yóò kún fún ìmọ́lẹ̀ bí ìgbà tí fìtílà bá fi ìtànṣán rẹ̀ fún ọ ní ìmọ́lẹ̀. bí ó sì ń wí Farisí kan bẹ̀ẹ́ kí ó bá òun jẹun ó sì wọlé ó jókòó láti jẹun nígbà tí Farisí náà sì rí ẹnu yà nítorí tí kò kọ́wẹ̀ kí ó tó jẹun Olúwa sì wí fún un pé ẹ̀yin Farisí a máa fọ òde ago àti àwo pọ̀kọ́ ṣùgbọ́n inú yín kún fún ìrẹ́jẹ ìwà búburú ẹ̀yin aláìmòye ẹni tí ó ṣe èyí tí ń bẹ lóde òun kọ́ á ṣe èyí tí ń bẹ nínú pẹ̀lú kí ẹ̀yin kí ó kúkú máa ṣe ìtọrẹ àánú nínú ohun tí ẹ̀yin ní sì kíyèsí i ohun gbogbo ni ó di mímọ̀ fún yín ṣùgbọ́n ègbé ni fún yín ẹ̀yin Farisí nítorí tí ẹ̀yin a máa san ìdámẹ́wàá míǹtì àti rúè àti gbogbo ewébẹ̀ ṣùgbọ́n ẹ̀yin gbójúfo ìdájọ́ àti ìfẹ́ Ọlọ́run wọ̀nyí ni ẹ̀yin ìbá ṣe ẹ kì bá sì ti fi èkejì sílẹ̀ láì ṣe ègbé ni fún yín ẹ̀yin Farisí nítorí tí ẹ̀yin ń fẹ́ ipò ọlá nínú sínágọ́gù àti ìkíni ní ọjà ègbé ni fún yín ẹ̀yin akọ̀wé àti ẹ̀yin Farisí àgàbàgebè nítorí tí ẹ̀yin dàbí ìṣà òkú tí kò hàn àwọn ènìyàn tí ó sì ń rìn lórí wọn kò mọ̀. nígbà náà ni ọ̀kan nínú àwọn amòfin dáhùn ó sì wí fún un pé. olùkọ́ni ní èyí tí ìwọ ń wí ni wọ́n ń gan àwa pẹ̀lú. ó sì wí pé. ègbé ni fún ẹ̀yin amòfin pẹ̀lú nítorí tí ẹ̀yin di ẹrù tí ó wúwo láti rù lé ènìyàn lórí bẹ́ẹ̀ ni ẹ̀yin tìkára yín kò jẹ́ fi ìka yín kankan ẹrù náà ègbé ni fún yín nítorí tí ẹ̀yin kọ́lé ojú orí àwọn wòlíì àwọn bàbá yín ni ó sì ti pa wọ́n. ǹjẹ́ ẹ̀yin jẹ́ ẹlẹ́rìí ẹ sì ní inú dídùn sí ìṣe àwọn bàbá yín nítorí wọ́n pa wọ́n ẹ̀yin sì kọ́lé ojú orí wọn nítorí èyí ni ọgbọ́n Ọlọ́run sì ṣe wípé èmi ó rán àwọn wòlíì àti àwọn àpọ́stélì sí wọn nínú wọn ni wọn ó sì pa tí wọn ó sì ṣe inúnibíni sí kí a lè béèrè ẹ̀jẹ̀ àwọn wòlíì gbogbo tí a ti ta sílẹ̀ láti ìgbà ìpilẹ̀ṣẹ̀ ayé wá lọ́dọ̀ ìran yìí láti ẹ̀jẹ̀ Ábélì wá títí ó sì fi dé ẹ̀jẹ̀ Sakaraya tí ó ṣègbé láàrin pẹpẹ òun tẹ́ḿpìlì lóòótọ́ ni mo wí fún yín a ó béèrè rẹ̀ lọ́dọ̀ ìran yìí ègbé ni fún yín ẹ̀yin amòfin nítorí tí ẹ̀yin gba ọmọ ṣìkà ìmọ̀ ẹ̀yin tìkára yín kò wọlé àwọn tí sì ń wọlé ni ẹ̀yin kọ̀ fún. bí ó ti ń wí nǹkan wọ̀nyí fún wọn àwọn akọ̀wé àti àwọn afarisí bẹ̀rẹ̀ sí í bínú sí i gidigidi wọ́n sì ń yọ́ ọ́ lẹ́nu àti wí nǹkan pípọ̀ wọ́n ń sọ. So, wọ́n ń wá ọ̀nà àti rí nǹkan agbámú ní ẹnu rẹ̀ kí wọn kí ó lè fi í sùn. lóòkù orí kejìlá. ó sì ṣe nígbà tí àìníye ìjọ ènìyàn péjọpọ̀ tó bẹ́ẹ̀ tí wọ́n ń tẹ ara wọn mọ́lẹ̀ ó tètè kọ wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. ẹ máa ṣọ́ra yín nítorí ìwúkàrà àwọn Farisí tí í ṣe àgàbàgebè. kò sí ohun tí a bò tí a kì yóò sí í hàn tàbí tí ó pamọ́ tí a kì yóò mọ̀ nítorí náà ohunkóhun tí ẹ̀yin sọ ní òkùnkùn ní gbangba ni a ó gbé gbọ́ àti ohun tí ẹ̀yin bá sọ sí etí ní ìkọ̀kọ̀ lórí òrùlé ni a ó gbé kéde rẹ̀ èmi sì wí fún yín ẹ̀yin ọ̀rẹ́ mi. E ẹ má ṣe bẹ̀rù àwọn tí pa ara ènìyàn kú lẹ́yìn èyí ni tí wọn kò sì ní èyí tí wọ́n lè ṣe mọ́ ṣùgbọ́n èmi ó sọ ẹni tí ẹ̀yin ó bẹ̀rù fún yín ẹ bẹ̀rù ẹni tí ó lágbára lẹ́yìn tí ó bá pani tán láti wọ́ ni lọ sí ọ̀run àpáàdì lóòótọ́ ni mo wí fún yín òun ni kí ẹ bẹ̀rù ológoṣẹ́ márùn-ún kí a ń tà ní owó idẹ wẹ́wẹ́ méjì a kò sì gbàgbé ọ̀kan nínú wọn níwájú Ọlọ́run ṣùgbọ́n gbogbo irun ìyírun orí yín ni a kà pé sánsán nítorí náà kí ẹ má ṣe bẹ̀rù ẹ̀yin ní iye lórí ju ológo ṣẹ́ púpọ̀ lọ mo sì wí fún yín pẹ̀lú ẹnikẹ́ni tí ó bá jẹ́wọ́ mi níwájú ènìyàn ọmọ ènìyàn yóò sì jẹ́wọ́ rẹ̀ níwájú àwọn áńgẹ́lì Ọlọ́run ṣùgbọ́n ẹni tí ó bá sẹ̀ mí níwájú ènìyàn a ó sẹ̀ ẹ́ níwájú àwọn áńgẹ́lì ọlọ́run àti ẹnikẹ́ni tí ó bá sọ̀rọ̀ òdì sí ọmọ ènìyàn a ó dárí rẹ̀ jì í ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá sọ̀rọ̀ òdì sí ẹ̀mí mímọ́ a kì yóò dárí rẹ̀ jì í nígbà tí wọ́n bá sì mú yín wá sí sínágọ́gù àti síwájú àwọn olórí àti àwọn aláṣẹ. Si ẹ má ṣe ṣàníyàn pé báwo tàbí ohun kí ni ẹ̀yin ó dá tàbí kí ni ẹ̀yin ó wí nítorí ẹ̀mí mọ́ yóò kọ́ yín ní wákàtí kan náà ní ohun tí ó yẹ kí ẹ wí. ọ̀kan nínú àwùjọ sì wí fún un pé. olùkọ́ni sọ fún arákùnrin mi kí ó pín mi ní ogún. ó sì wí fún un pé. ọkùnrin yìí ta ni ó fi mí jẹ onídàájọ́ tàbí ojùwà fún yín. ó sì wí fún wọn pé. kíyèsára kẹ́ ẹ sì máa ṣọ́ra nítorí ojú kòkòrò nítorí ìgbésí ayé ènìyàn kì í dúró nípa ọ̀pọ̀ ohun tí ó ní. ó sì pa òwe kan fún wọn wípé. ilé ọkùnrin kan ọlọ́rọ̀ so èso ọ̀pọ̀lọpọ̀ ó sì rò nínú ara rẹ̀ wípé èmi ò ti ṣe nítorí tí èmi kò ní ibi tí èmi ò gbé kó èso mi jọ sí. ó sì wí pé èyí ni èmi ó ṣe èmi ó wá àká mi palẹ̀ èmi ó sì kọ́ èyí tí ó tóbi níbẹ̀ ni èmi ó gbé to gbogbo èso àti ọrọ̀ mi jọ sí èmi ó sì wí fún ọkàn mi pé ọkàn ìwọ ní ọrọ̀ púpọ̀ tí a tò jọ fún ọ̀pọ̀ ọdún sinmi máa jẹ máa mu máa yọ̀. ṣùgbọ́n ọlọ́run wí fún un pé ìwọ aṣiwèrè ní òru yìí ni a ó béèrè ẹ̀mí rẹ lọ́wọ́ rẹ ǹjẹ́ títa ní nǹkan wọ̀nyí yóò a ṣe tí ìwọ ti pèsè sílẹ̀ bẹ́ẹ̀ ni ẹni tí ó to ìṣúra jọ fún ara rẹ̀ tí kò sì ní ọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run. ó sì wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. nítorí náà mo wí fún yín pé. Pe... ẹ má ṣe ṣàníyàn nítorí ẹ̀mí yín pé kí ni ẹ̀yin yóò jẹ tàbí nítorí ara yín pé kí ni ẹ̀yin yóò fi bora ẹ̀mí sá oúnjẹ lọ ara sì ju aṣọ lọ ẹ kíyèsí àwọn ìwò wọn kì í fọ́n rúgbìn bẹ́ẹ̀ ni wọn kì í kórè wọn kò ní àká bẹ́ẹ̀ ni wọn kò ní abà ọlọ́run sáà ń bọ́ wọn mélòó mélòó ni ẹ̀yin sàn ju ẹyẹ lọ. ta ni nínú yín nípa àníyàn ṣíṣe tí ó lè fi ìgbọ̀nwọ́ kan kún ọjọ́ ayé rẹ̀ ǹjẹ́ bí ẹ̀yin kò lè ṣe èyí tí ó kéré jùlọ èéṣe tí ẹ̀yin fi ń ṣàníyàn nítorí ìyókù ẹ kíyèsí àwọn lílì bí wọ́n ti ń dàgbà wọn kì í ṣiṣẹ́ wọn kì í rànwú ṣùgbọ́n kí èmi wí fún yín a kò ṣe Sólómọ́nì pàápàá ní ọ̀ṣọ́ ní gbogbo ògo rẹ̀ tó ọ̀kan nínú wọ̀nyí. ǹjẹ́ bí ọlọ́run bá wọ koríko ìgbẹ́ ní aṣọ tó bẹ́ẹ̀ èyí tí ó wà lónìí tí a sì gbà sínú iná lọ́la mélòó mélòó ni yóò wọ̀ yín ní aṣọ ẹ̀yin onígbàgbọ́ kékeré ẹ má sì ṣe béèrè ohun tí ẹ̀yin ó jẹ tàbí ohun tí ẹ̀yin ó mu kí ẹ̀yin kí ó má sì ṣiyèméjì. Si nítorí gbogbo nǹkan wọ̀nyí ni àwọn orílẹ̀-èdè ayé ń wá kiri bàbá yín sì mọ̀ pé ẹ̀yin ń fẹ́ nǹkan wọ̀nyí ṣùgbọ́n ẹ máa wá ìjọba ọlọ́run gbogbo nǹkan wọ̀nyí ni a ó sì fi kún un fún yín má bẹ̀rù àgbo kékeré nítorí dídùn inú bàbá yín ni láti fi ìjọba fún yín ẹ ta ohun tí ẹ̀yin ní kí ẹ̀yin kí ó sì tọrẹ àánú kí ẹ̀yin kí ó sì pèsè àpò fún ara yín tí kìí gbó ìṣúra ní ọ̀run tí kìí tán níbi tí olè kò lè súnmọ́ àti ibi tí kòkòrò kìí bà á jẹ nítorí níbi tí ìṣúra yín gbé wà níbẹ̀ ni ọkàn yín yóò gbé wà pẹ̀lú ẹ di àmùrè yín kí fìtílà yín kí ó sì máa jò kí ẹ̀yin tìkára yín kí ó dàbí ẹni tí ń retí olúwa wọn nígbà tí òun ó padà ti ibi ìyàwó dé pé nígbà tí ó bá dé tí ó sì kànkùn kí wọn kí ó lè ṣí i sílẹ̀ fún un lọ́gán ìbùkún ni fún àwọn ọmọ ọ̀dọ̀ wọn nì nígbà tí olúwa náà bá dé tí yóò bá kí wọn kí ó máa ṣọ́nà lóòótọ́ ni mo wí fún yín yóò di ara rẹ̀ ní àmùrè yóò sì mú wọn jókòó láti jẹun yóò sì jáde wá láti ṣe ìránṣẹ́ fún wọn bí ó bá sì dé nígbà ìṣọ́ kejì tàbí tí ó sì dé nígbà ìṣọ́ kẹta tí ó sì bá wọn bẹ́ẹ̀ ìbùkún ni fún àwọn ọmọ ọ̀dọ̀ wọn ni ṣùgbọ́n ẹ mọ èyí pé baálé ilé ìbá mọ wákàtí tí olè yóò wá òun ìbá máa ṣọ́nà ìbá ti jẹ́ kí a lu ilé òun já. Ja nítorí náà kí ẹ̀yin kí ó múra pẹ̀lú nítorí ọmọ ènìyàn ń bọ̀ ní wákàtí tí ẹ̀yin kò dábàá. pétérù sì wí pé. olúwa ìwọ pa òwe yìí fún wa tàbí fún gbogbo ènìyàn. olúwa sì dáhùn wí pé. ta ni olóòótọ́ àti ọlọ́gbọ́n ìríjú náà tí olúwa rẹ̀ fi jẹ olórí agbo ilé rẹ̀ láti máa fi ìwọ̀n oúnjẹ wọn fún wọn ní àkókò ìbùkún ni fún ọmọ ọ̀dọ́ náà nígbà tí olúwa rẹ̀ bá dé tí yóò bá a kí ó máa ṣe bẹ́ẹ̀ lóòótọ́ ni mo wí fún yín yóò sì fi í jẹ olórí ohun gbogbo tí ó ní ṣùgbọ́n bí ọmọ ọ̀dọ́ náà bá wí ní ọkàn rẹ̀ pé olúwa mi yẹ ìgbà àtibọ̀ rẹ̀ tí ó sì bẹ̀rẹ̀ sí lu àwọn ìránṣẹ́kùnrin àti ìránṣẹ́ ọmọbìnrin tí ó sì bẹ̀rẹ̀ sí í jẹ àti sí í mu àmupara. olúwa ọmọ ọ̀dọ̀ náà yóò dé ní ọjọ́ tí kò retí rẹ̀ àti ní wákàtí tí kò dábàá yóò sì jẹ ẹ́ níyà gidigidi yóò sì yan ipò rẹ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́ àti ọmọ ọ̀dọ̀ náà tí ó mọ ìfẹ́ olúwa rẹ̀ tí kò sì múra sílẹ̀ tí kò sì ṣe gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀ òun ni a ó nà púpọ̀ ṣùgbọ́n èyí tí kò mọ̀ tí ó ṣe ohun tí ó yẹ sí lílù òun ni a ó lù níwọ̀n nítorí ẹnikẹ́ni tí a fún ní púpọ̀ lọ́dọ̀ rẹ̀ ni a ó gbé béèrè púpọ̀ lọ́dọ̀ ẹni tí a bá gbé fi púpọ̀ sí lọ́dọ̀ rẹ̀ ni a ó gbé béèrè sí i iná ni èmi wá láti fọ̀n sí ayé kí ni èmi sì ń fẹ́ bí a bá ti dá a ṣùgbọ́n èmi ní baptism kan tí a ó fi baptism mi ara ti ń ni mí tó títí yóò fi parí ẹ̀yin ṣe bí àlàáfíà ni èmi wá fi sí ayé mo wí fún yín bẹ́ẹ̀ kọ́ kí a ṣàkúkú pé ìyapa nítorí láti sísìnyí lọ ènìyàn márùn yóò wà ní ilé kan náà tí a ó yà ní ipá mẹ́ta sí méjì. Si àti méjì sí mẹ́ta. A ó ya baba ní ipá sí ọmọ rẹ̀ ọkùnrin àti ọmọkùnrin sí baba ìyá sí ọmọbìnrin rẹ̀ àti ọmọbìnrin sí ìyá rẹ̀ ìyàkọ sí ìyàwó rẹ̀ àti ìyàwó sí ìyàkọ rẹ̀. Ó sì fún ìjọ ènìyàn pẹ̀lú pé. Nígbà tí ẹ̀yin bá rí àwọ sánmọ̀ tí ó ṣú ní ìhà ìwọ̀ oòrùn ọ̀gá ẹ̀yìn á ní ọ̀wàrà òjò ń bọ̀ a sì rí bẹ́ẹ̀ nígbà tí afẹ́fẹ́ gúúsù bá ń fẹ́ ẹ̀yìn a ní ooru yóò mú a sì ṣẹ ẹ̀yin àgàbàgebè ẹ̀yin lè mòye ojú ọ̀run àti ti ayé èé a ti ṣe tí ẹ̀yin kò lè mọ àkókò yìí èé a sì ti ṣe tí ẹ̀yin tìkára yín kò fi ro ohun tí ó tọ́ nígbà tí ìwọ bá ń bá ọ̀tá rẹ lọ sọ́dọ̀ olórí múra ní ọ̀nà kí a lè gbà ọ́ lọ́wọ́ rẹ̀ kí ó má ṣe fi ọ́ lé onídàájọ́ lọ́wọ́ kí onídàájọ́ má ṣe fi ọ́ lé ẹ̀ṣọ́ lọ́wọ́ òun á sì tì ọ́ sínú túbú kí èmi kí ó wí fún ọ ìwọ kì yóò jáde kúrò níbẹ̀ títí ìwọ ó fi san owó kan tí ó bá kù. lóòkù orí kẹtàlá. àwọn kan sì wà ní àkókò náà tí ó sọ ti àwọn ará Gálílì fún un ẹ̀jẹ̀ ẹni tí Pílátù dàpọ̀ mọ́ ẹbọ wọn Jésù sì dáhùn ó wí fún wọn pé. ẹ̀yin ṣe bí àwọn ará Gálílì wọ̀nyí ṣe ẹlẹ́ṣẹ̀ ju gbogbo àwọn ará Gálílì yòókù lọ nítorí tí wọ́n jẹ irú ìyà báwọn ni mo wí fún yín bẹ́ẹ̀ kọ́ bí kò ṣe pé ẹ̀yin ronúpìwàdà gbogbo yín ni yóò ṣègbé bẹ́ẹ̀ gẹ́gẹ́ tàbí àwọn méjìdínlógún tí ilé ìṣọ́ ní sílùámù wólù tí ó sì pa wọ́n ẹ̀yin ṣe bí wọ́n ṣe ẹlẹ́ṣẹ̀ ju gbogbo àwọn ènìyàn tí ń bẹ ní Jerúsálẹ́mù lọ mo wí fún yín bẹ́ẹ̀ kọ́ bí kò ṣe pé ẹ̀yin ronúpìwàdà gbogbo yín ni yóò ṣègbé bẹ́ẹ̀ gẹ́gẹ́. ó sì pa òwe yìí fún wọn pé ọkùnrin kan ní igi ọ̀pọ̀tọ́ kan tí a gbìn sí ọgbà àjàrà rẹ̀ ó sì dé ó ń wá èso lórí rẹ̀ kò sì rí nǹkan ó sì wí fún olùṣọ́gbà rẹ̀ pé ṣáàwò láti ọdún mẹ́ta ni èmi ti ń wá ìwo èso lórí igi ọ̀pọ̀tọ́ yìí èmi kò sì rí nǹkan ké e lulẹ̀ èé ṣe tí ó fi ń gbilẹ̀ lásán pẹ̀lú ó sì dáhùn ó wí fún un pé olúwa jọ̀wọ́ rẹ̀ ní ọdún yìí pẹ̀lú títí èmi ó fi tu ilẹ̀ ìdí rẹ̀ yíká títí èmi ó sì fi bu ìlẹ̀dú sí i bí ó bá sì so èso gẹ́gẹ́ bí kò bá sì so ǹjẹ́ lẹ́yìn èyí ni kí ìwọ kí ó ké e lulẹ̀. ó sì ń kọ́ni nínú sínágọ́gù kan ní ọjọ́ ìsinmi sì kíyèsí obìnrin kan wà níbẹ̀ tí ó ní ẹ̀mí àìlera láti ọdún méjìlélógún wá ẹni tí ó tẹ̀tán tí kò lè gbé ara rẹ̀ sókè bí ó ti wù kí ó ṣe nígbà tí jésù rí i ó pè é sí ọ̀dọ̀ ó sì wí fún un pé. obìnrin yìí a tú ọ sílẹ̀ lọ́wọ́ àìlera rẹ. ó sì fi ọwọ́ rẹ̀ lé e lójú kan náà a sì ti sọ ọ́ di títọ́ ó sì yin ọlọ́run lógo. olórí sínágọ́gù sì kún fún ìrúnú nítorí tí jésù múni láradá ní ọjọ́ ìsinmi ó sì wí fún ìjọ ènìyàn pé. ijó mẹ́fà níbẹ̀ tí a fi ṣiṣẹ́ nínú wọn ni kí ẹ̀yin kí ó wá kí a ṣe dídá ara yín kí ó má ṣe ní ọjọ́ ìsinmi. nígbà náà ni olúwa dáhùn ó sì wí fún un pé. ẹ̀yin àgàbàgebè olúkúlùkù yín kì í túmọ̀ lù tàbí kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ kúrò ní kì í sì í fà á lọ ìmumi ní ọjọ́ ìsinmi kò sì yẹ kí a tú obìnrin yìí tí í ṣe ọmọbìnrin Abraham sílẹ̀ ní ìdè yìí ní ọjọ́ ìsinmi ẹni tí Sátánì ti dè sáwò láti ọdún méjìdínlógún yìí wá. nígbà tí ó sì wí nǹkan wọ̀nyí ojú ti gbogbo àwọn ọ̀tá rẹ̀ gbogbo èjò ìní sì yọ̀ fún ohun ògo gbogbo tí ó ṣe láti ọwọ́ rẹ̀ wá ó sì wí pé. kí ni ìjọba ọlọ́run jọ kí ni èmi ó sì fi wé ó dàbí wóró irúgbìn mustadi tí ọkùnrin kan mú tí ó sì sọ sínú ọgbà rẹ. tí ó sì hù ó sì di igi ńlá àwọn ẹyẹ ojú ọ̀run sì ń gbé orí ẹ̀ka rẹ̀. ó sì tún wí pé. kí ni èmi ìbá fi ìjọba ọlọ́run wé ó dàbí ìwúkàrà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 nígbà náà ni ẹ̀yin ó bẹ̀rẹ̀ sí wipe. wípé àwa ti jẹ àwa sì ti mu níwájú rẹ ìwọ sì kọ́ni ní ìgboro ìlú wa òun ó sì Emi èmi wí fún yín èmi kò mọ̀ yín níbi tí ẹ̀yin gbé ti wá ẹ lọ kúrò lọ́dọ̀ mi gbogbo ẹ̀yin ti ń ṣiṣẹ́ ẹ̀ṣẹ̀ ẹkún àti ìpayínkeke yóò wà níbẹ̀ nígbà tí ẹ̀yin ò rí abrahamu àti isaki àti jacobu àti gbogbo àwọn wòlíì ní ìjọba ọlọ́run tí a ó sì ti ẹ̀yin sóde wọn ó sì ti ìlà oòrùn àti ìwọ̀ oòrùn wá àti láti àríwá àti gúúsù wá wọn ó sì jókòó ní ìjọba ọlọ́run sì wò ó àwọn ẹni ẹ̀yìn ń bẹ tí yóò di ẹni iwájú àwọn ẹni iwájú ń bẹ tí yóò di ẹni ẹ̀yìn. ní wákàtí kan náà díẹ̀ nínú àwọn farisítọ̀ wá wọ́n sì wí fún un pé. jáde wíwọ kí ó sì lọ kúrò níhìn yìí nítorí Héródù ń fẹ́ pa ọ. ó sì wí fún wọn pé. ẹ lọ kí ẹ̀yin sì sọ fún kọ̀lọ̀kọ̀lọ̀ nì pé kíyèsí èmi ń lé àwọn ẹ̀mí èṣù jáde èmi ń ṣe dídá ara lónìí àti lọ́la àti ní ijọ́ kẹta èmi ó ṣe àṣepé ṣùgbọ́n èmi kò jẹ́ má rìn lónìí àti lọ́la àti ní ọ̀túnla kò lè jẹ́ bẹ́ẹ̀ pé wòlíì ṣègbé lẹ́yìn odi Jerúsálẹ́mù Jerúsálẹ́mù Jerúsálẹ́mù ìwọ tí o pa àwọn wòlíì tí o sì sọ òkúta lu àwọn tí a rán sí ọ pa nígbà mélòó ni èmi ń fẹ́ ràdòbo àwọn ọmọ rẹ bí àgbébọ̀ ti ń ràdòbo àwọn ọmọ rẹ̀ lábẹ́ apá rẹ̀ ṣùgbọ́n ẹ̀yin kò fẹ́ sáwo a fi ilé yín sílẹ̀ fún yín ní ahoro lóòótọ́ ni mo sì wí fún yín ẹ̀yin kì yóò rí mi títí yóò fi di àkókò tí ẹ̀yin ó wí pé olùbùkún ni ẹni tí ó ń bọ̀ wá ní orúkọ olúwa. lóòkù orí kẹrìnlá. ó sì ṣe nígbà tí ó wọ ilé ọ̀kan nínú àwọn olórí Farisí lọ ní ọjọ́ ìsinmi láti jẹun wọ́n sì ń ṣọ́ ọ sì kíyèsí ọkùnrin kan tí ó ní àsunkún ń bẹ níwájú rẹ̀ Jésù sì dáhùn ó wí fún àwọn amòfin àti àwọn Farisí pé ó ha tọ́ láti múni láradá ní ọjọ́ ìsinmi tàbí kò tọ́. wọ́n sì dákẹ́ ó sì mú ó mú un láradá ó sì jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ lọ ó sì dáhùn ó wí fún wọn pé. ta ni nínú yín tí kẹ́tẹ́kẹ́tẹ́ tàbí màálùú rẹ̀ yóò bọ́ sínú ihò tí kì yóò sì fà á sókè lójú kan náà ní ọjọ́ ìsinmi. wọn kò sì lè dá a ní ohùn mọ́ sí nǹkan wọ̀nyí ó sì pa òwe kan fún àwọn tí a pè wá jẹun nígbà tí ó wò bí wọ́n ti ń yan ipò ọlá ó sì wí fún wọn pé. nígbà tí ẹnìkan bá pè ọ wá sí ibi ìyàwó má ṣe jókòó ní ipò ọlá kí ó má bàa jẹ́ pé a pè ẹni tí ó ní ọlá jù ọ lọ nígbà tí ẹni tí ó pè ọ àti òun bá dé a sì wí fún ọ pé fún ọkùnrin yìí ní ààyè ìwọ a sì wá fi ìtìjú mú ipò ẹ̀yìn ṣùgbọ́n nígbà tí a bá pè ọ́ lọ kí o sì jókòó ní ipò ẹ̀yìn nígbà tí ẹni tí ó pè ọ́ bá dé kí o lè wí fún ọ pé ọ̀rẹ́ bọ́ sókè nígbà náà ni ìwọ ó ní ìyìn ní ojú àwọn tí ó bá ọ jókòó ti oúnjẹ nítorí ẹnikẹ́ni tí ó bá gbé ara rẹ̀ ga ni a ó rẹ̀ sílẹ̀ ẹnikẹ́ni tí ó bá sì rẹ̀ ara rẹ̀ sílẹ̀ ni a ó sì gbéga. nígbà náà ni ó sì wí fún aláṣẹ tí ó pè é pé. nígbà tí ìwọ bá ṣe àsè ọ̀sán tàbí àsè alẹ́ má pe àwọn ọ̀rẹ́ rẹ tàbí àwọn arákùnrin rẹ tàbí àwọn ìbátan rẹ tàbí àwọn aládùúgbò rẹ ọlọ́rọ̀ nítorí kí wọn kí ó má ṣe pè ọ́ ẹ̀wẹ̀ láti san ẹ̀san fún ọ ṣùgbọ́n nígbà tí ìwọ bá ṣe àsè pè àwọn tálákà àwọn alábùkù àrùn àwọn amúkùn àti àwọn afọ́jú ìwọ ó sì jẹ́ alábùkún fún nítorí wọn kò ní ohun tí wọn ó fi san fún ọ ṣùgbọ́n a ó san fún ọ ní àjíǹde àwọn olóòótọ́ nígbà tí ọ̀kan nínú àwọn tí ó bá jókòó tí ó ń jẹ gbọ́ nǹkan wọ̀nyí ó wí fún un pé. ìbùkún ni fún ẹni tí yóò jẹun ní ìjọba ọlọ́run. ṣùgbọ́n ó wí fún un pé. ọkùnrin kan ṣe àsè alẹ́ ńlá ó sì pe ènìyàn púpọ̀ ó sì rán ọmọ ọ̀dọ̀ rẹ̀ ní wákàtí àsè alẹ́ láti sọ fún àwọn tí a ti pè wípé ẹ wá nítorí ohun gbogbo ṣetán gbogbo wọn sì bẹ̀rẹ̀ ní ohùn kan láti ṣe àwáwí èkíní wí fún un pé mo ra ilẹ̀ kan èmi kò sì lè ṣe kí n má lọ ìwò ó mo bẹ̀ ọ́ ṣe gáfárà fún mi èkejì sì wí pé mo ra àjàgà màálùú márùn-ún mo sì ń lọ í wọn wò mo bẹ̀ ọ́ ṣe gáfárà fún mi ẹ̀kẹta sì wí pé mo gbéyàwó nítorí náà ni èmi kò fi lè wá ọmọ ọ̀dọ̀ náà sì padà dé ó sọ nǹkan wọ̀nyí fún olúwa rẹ̀ nígbà náà ni baálé ilé bínú ó wí fún ọmọ ọ̀dọ̀ rẹ̀ pé jáde lọ sí ìgboro àti sí àbùjá ọ̀nà kí o sì mú àwọn tálákà àti àwọn alábùkù àrùn àti àwọn amúkùn àti àwọn afọ́jú wá sí ìhín yìí ọmọ ọ̀dọ̀ náà sì wí pé olúwa a ti ṣe bí o ti pàṣẹ ààyè sì ń bẹ síbẹ̀ olúwa náà sì wí fún ọmọ ọ̀dọ̀ náà pé jáde lọ sí òpópó àti sí ọ̀nà ọgbà kí o sì rọ̀ wọ́n láti wọlé wá kí ilé mi lè kún nítorí mo wí fún yín ẹnikẹ́ni nínú àwọn ènìyàn wọ̀nyí tí a ti pè kì yóò tọ́wò nínú àsè alẹ́ mi. àwọn ọ̀pọ̀ ìjọ ènìyàn ń bá a lọ ó sì yí padà ó sì wí fún wọn pé. bí ẹnìkan bá tọ̀ mí wá tí kò sì kórìíra bàbá rẹ̀ àti ìyá àti aya àti ọmọ àti arákùnrin àti arábìnrin àní àti ẹ̀mí ara rẹ̀ pẹ̀lú kò lè ṣe ọmọ ẹ̀yìn mi ẹnikẹ́ni tí kò bá ru àgbélébù rẹ̀ kí ó sì máa tọ̀ mí lẹ́yìn kò lè ṣe ọmọ ẹ̀yìn mi nítorí ta ni nínú yín tí ń pète àti kọ́ ilé ìṣọ́ tí kì yóò kọ́ jókòó kí ó ṣírò iye owó rẹ̀ bí òun ní tó tí yóò fi parí rẹ̀ kí ó má bàa jẹ́ pé nígbà tí ó bá fi ìpìlẹ̀ ilé sọlẹ̀ tán tí kò lè parí rẹ̀ mọ́ gbogbo àwọn tí ó rí a bẹ̀rẹ̀ sí í fi ṣe ẹlẹ́yà wípé ọkùnrin yìí bẹ̀rẹ̀ sí ilé ikọ́ kò sì lè parí rẹ̀ tàbí ọba àwo ní ń lọ ibá ọba mìíràn jà tí kì yóò kọ́ jókòó kí ó sì gbèrò bí yóò lè fi ẹgbàárún pàdégun ẹni tí ń mú ẹgbàá wàá bọ̀ wàá kó òun lójú bí bẹ́ẹ̀ kọ́ nígbà tí onítọ̀hún sì wà ní òkèèrè òun á rán ikọ̀ sí i á sì béèrè ìpínhùn àlàáfíà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni tí ó wù kí ó ṣe nínú yín tí kò bá kọ ohun gbogbo tí ó ní sílẹ̀ kò lè ṣe ọmọ ẹ̀yìn mi iyọ̀ dára ṣùgbọ́n bí iyọ̀ bá di òbu kí ni a ó fi mú un dùn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 èyí àbúrò kó ohun gbogbo tí ó níjọ ó sì mú ọ̀nà àjò rẹ̀ pọ̀n lọ sí ilẹ̀ òkèèrè níbẹ̀ ni ó sì gbé fi ìwà wọ̀bìà àná ohun ìní rẹ̀ ní ìnákúná nígbà tí ó sì bá gbogbo rẹ̀ jẹ́ tán ìyàn ńlá wá mú ní ilẹ̀ náà ó sì bẹ̀rẹ̀ sí í di aláìní ó lọ ó da ara rẹ̀ pọ̀ mọ́ ọlọ̀tọ̀ kan ní ilẹ̀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 nítorí tí ó rí i padà ní àlàáfíà àti ní ìlera ó sì bínú ó sì kọ̀ láti wọlé bàbá rẹ̀ sì jáde ó sì wá í ṣìpẹ̀ fún un ó sì dáhùn ó wí fún bàbá rẹ̀ pé wò ó láti ọdún mélòó wọ̀nyí ni èmi ti ń sìn ọ́ èmi kò sì rú òfin rẹ rí ìwọ kò sì tí ì fi ọmọ ewúrẹ́ kan fún mi láti fi bá àwọn ọ̀rẹ́ mi ṣe àríyá ṣùgbọ́n nígbà tí ọmọ rẹ yìí dé ẹni tí ó fi panṣágà run ọrùn rẹ ìwọ sì ti pa ẹgbọ̀rọ̀ màálù àbọ̀ pa fún un ó sì wí fún un pé ọmọ nígbà gbogbo ni ìwọ ń bẹ lọ́dọ̀ mi ohun gbogbo tí mo sì ní tìrẹ ni ó yẹ kí a ṣe àríyá kí a sì yọ̀ nítorí àbúrò rẹ yìí ti kú ó sì tún yè ó ti nù a sì rí i. lóòkù orí kẹrìndínlógún. ó sì ń fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pẹ̀lú pé. ọkùnrin ọlọ́rọ̀ kan wà tí ó ní ìríjú kan òun náà ni wọ́n fi sùn ún pé ó ti ń fi ohun ìní rẹ̀ ṣòfò nígbà tí ó sì pè é ó wí fún un pé èéṣe tí èmi fi ń gbọ́ èyí sí ọ ṣírò iṣẹ́ ìríjú rẹ nítorí ìwọ kò lè ṣe ìríjú mọ́ ìríjú náà sì wí nínú ara rẹ̀ pé èwo ni èmi ó ṣe nítorí tí olúwa mi gba iṣẹ́ ìríjú lọ́wọ́ mi èmi kò lè walẹ̀ láti ṣagbe ojú ń tì mí mo mọ èyí tí èmi ó ṣe nígbà tí a bá mú mi kúrò níbi iṣẹ́ ìríjú kí wọn kí ó lè gbà mí sínú ilé wọn ó sì pe àwọn ajígbèsè olúwa rẹ̀ sọ́dọ̀ rẹ̀ ó sì wí fún èkíní pé èló ni ìwọ jẹ́ olúwa mi ó sì wí pé ọgọ́rùn-ún òṣùwọ̀n òróró ó sì wí fún un pé mú ìwé rẹ sì jókòó nísinsìnyí kí o sì kọ àádọ́ta nígbà náà ni ó sì bi ẹnì kejì pé èló ni ìwọ jẹ́ òun sì wí pé ọgọ́rùn-ún òsùn àlìkámà ó sì wí fún un pé mú ìwé rẹ kí o sì kọ ọgọ́rin olúwa rẹ̀ sì yin aláìsòótọ́ ìríjú náà nítorí tí ó fi ọgbọ́n ṣe é àwọn ọmọ ayé yìí ṣàgbọ́n ní ìran wọn ju àwọn ọmọ ìmọ́lẹ̀ lọ èmi sì wí fún yín ẹ fi mámónì àìṣòótọ́ yan ọ̀rẹ́ fún ara yín pé nígbà tí yóò bá yẹ kí wọn kí ó lè gbà yín sí ibùjókòó wọn títí ayé ẹni tí ó bá ṣe olóòótọ́ ní ohun kínkínní ó ṣe olóòótọ́ ní púpọ̀ pẹ̀lú ẹni tí ó bá sì ṣe aláìṣòótọ́ ní ohun kínkínní ó ṣe aláìṣòótọ́ ní ohun púpọ̀ pẹ̀lú ǹjẹ́ bí ẹ̀yin kò bá ti jẹ́ olóòótọ́ ní mámọ́nì àìsòótọ́ ta ni yóò fi ọ̀rọ̀ tòótọ́ ṣu yín bí ẹ̀yin kò bá sì jẹ́ olóòótọ́ ní ohun tí ń ṣe ti ẹlòmíràn ta ni yóò fún yín ní ohun tí ń ṣe ti ẹ̀yin tìkára yín kò sí ìránṣẹ́ kan tí ó lè sin olúwa méjì àyà àṣebí yóò kórìíra ọ̀kan yóò sì fẹ́ èkejì tàbí yóò fi ara mọ́ ọ̀kan yóò sì yan èkejì ní ìpọ̀sí ẹ̀yin kò lè sin ọlọ́run pẹ̀lú mámónì. àwọn farisí tí wọ́n ní ojúkòkòrò sì gbọ́ gbogbo nǹkan wọ̀nyí wọ́n sì yọ sùtì sí i ó sì wí fún wọn pé. ẹ̀yin ni àwọn tí ń dáre fún ara yín níwájú ènìyàn ṣùgbọ́n ọlọ́run mọ ọkàn yín nítorí èyí tí a gbé níyìn lọ́dọ̀ ènìyàn ìríra ni níwájú ọlọ́run òfin àti àwọn wòlíì ń bẹ títí di ìgbà Jòhánù láti ìgbà náà wá ni a ti ń wàásù ìjọba Ọlọ́run olúkúlùkù sì ń fi ipá wọ inú rẹ̀ ṣùgbọ́n ó rọrùn fún ọ̀run òun ayé láti kọjá lọ ju kí ṣóńṣó kan ti òfin kí ó yẹ̀ ẹnikẹ́ni tí ó bá kọ aya rẹ̀ sílẹ̀ tí ó sì gbé òmíràn ní ìyàwó ó ṣe panṣágà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 òun a sì máa fẹ́ kí a fi ẹ̀rún tí ó ti orí tábìlì ọlọ́rọ̀ bọ́ sílẹ̀ bọ́ òun. àwọn ajá sì wá wọ́n sì fà á ní ojúlá. ó sì ṣe alágbe a sì ti ọwọ́ àwọn áńgẹ́lì gbé e lọ sí òòkàn àyà Ábúráhámù. ọlọ́rọ̀ náà sì kú pẹ̀lú a sì sin ín. ní ipò òkú ni ó gbé ojú rẹ̀ sókè. So ó ń bẹ nínú ìṣẹ́ oró ó sì rí abrahamu ní òkèèrè àti lásàrù ní òkàn àyà rẹ̀ ó sì ké ó wí pé bàbá abrahamu ṣàánú fún mi kí o sì rán lásàrù kí ó tẹ oríka rẹ̀ bọ mi kí ó sì fi tù mí ní ahọ́n nítorí èmi ń joró nínú ọwọ́ iná yìí ṣùgbọ́n abraham wí pé ọmọ rántí pé nígbà ayé rẹ ìwọ ti gba ohun rere tirẹ̀ àti lásàrò ohun búburú ṣùgbọ́n nísinsìnyí ara ràn ọ́ ìwọ sì ń joró àti pẹ̀lú gbogbo èyí a gbé ọ̀gbun ńlá kan sí agbede méjì àwa àti ẹ̀yin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 lúùkù orí kẹtàdínlógún. ó sì wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. kò lè ṣe kí ohun ìkọ̀sẹ̀ má dé ṣùgbọ́n ègbé ni fún ẹni tí ó ti pasẹ̀ rẹ̀ dé ìbá fún kí aṣọ ọlọ́nlá mọ́ ọ ní ọrùn kí a sì gbé e jù sínú òkun ju kí ó mú ọ̀kan nínú àwọn kékeré wọ̀nyí kọsẹ̀ ẹ máa kíyèsára yín bí arákùnrin rẹ bá ṣẹ̀ bá a wí bí ó bá sì ronú pìwàdà dáríjì í bí ó bá sì ṣẹ̀ ọ́ ní ẹ̀rín méje ní òòjọ́ tí ó sì padà tọ̀ ọ́ wá ní ẹ̀rín méje ní òòjọ́ pé mo ronú pìwàdà dáríjì àwọn àpòsílẹ̀ sì wí fún olúwa pé. bù sí ìgbàgbọ́ wa. olúwa sì wí pé. bí ẹ̀yin bá ní ìgbàgbọ́ bí wóró irúgbìn mustadi ẹ̀yin ó lè wí fún igi síkámínì yìí pé kí a fà ọ́ tu kí a sì gbìn ọ́ sínú òkun yóò sì gbọ́ tiyín ṣùgbọ́n ta ni nínú yín tí ó ní ọmọ ọ̀dọ̀ tí ó ń tulẹ̀ tàbí tí ó ń bọ́ ẹran tí yóò wí fún un lójú kan náà tí ó bá ti oko dé pé. lọ í jókòó láti jẹun tí kì yóò kúkú wí fún un pé pèsè ohun tí èmi ó jẹ sì di àmùrè kí ìwọ kí ó máa ṣe ìrànṣẹ́ fún mi títí èmi ó fi jẹ tí èmi ó sì mu tán lẹ́yìn náà ìwọ ó sì jẹ tí ìwọ ó sì mu òun a máa dúpẹ́ lọ́wọ́ ọmọ ọ̀dọ̀ náà nítorí tí ó ṣe ohun tí a láṣẹ fún un bí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀yin pẹ̀lú nígbà tí ẹ bá ti ṣe ohun gbogbo tí a pa láṣẹ fún yín tán ẹ wí pé aláìlérí ọmọ ọ̀dọ̀ ni wá èyí tí í ṣe iṣẹ́ wa láti ṣe ni àwa ti ṣe. ó sì ṣe bí ó ti ń lọ sí Jerúsálẹ́mù ó kọjá láàrin Samaria òun Gálílì yóò sì ń wọ inú ìletò kan lọ àwọn ọkùnrin adẹ́tẹ̀ mẹ́wàá pàdé rẹ̀ wọ́n dúró ní òkèèrè wọ́n sì náà sókè wípé. jésù olùkọ́ni ṣàánú wa. nígbà tí ó rí wọn ó wí fún wọn pé. ẹ lọ fi ara yín hàn fún àwọn àlùfáà. ó sì ṣe bí wọ́n ti ń lọ wọ́n sì di mímọ́. nígbà tí ọ̀kan nínú wọn rí i pé a láradá ó padà ó sì fi ohùn rara yin ọlọ́run lógo ó sì wólẹ̀ lẹ́bàá ẹsẹ̀ rẹ̀ ó ń dúpẹ́ ní ọwọ́ rẹ̀ ará samaria ni òun sì ṣe di ó padà wá fi ó sì wí fún un pé. dìde kí o sì máa lọ ìgbàgbọ́ rẹ mú ọ láradá. nígbà tí àwọn Farisí bi í pé nígbà wo ni ìjọba ọlọ́run yóò dé ó dá wọn ní ohùn pé. ìjọba ọlọ́run kì í wá pẹ̀lú àmì bẹ́ẹ̀ ni wọn kì yóò wí pé kíyèsí níhìn tàbí kíyèsí lọ́hùn-ún ṣáà wò ó ìjọba ọlọ́run bẹ nínú yín. ó sì wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. ọjọ́ ń bọ̀ nígbà tí ẹ̀yin ò fẹ́ láti rí ọ̀kan nínú ọjọ́ ọmọ ènìyàn ẹ̀yin kì yóò sì rí i wọn ó sì wí fún yín pé wò ó níhìn tàbí wò ó lọ́hùn ẹ má lọ ẹ má ṣe tẹ̀lé wọn nítorí gẹ́gẹ́ bí mọ̀nàmọ́ná ti kọ ní apá kan lábẹ́ ọ̀run tí sì í mọ́lẹ̀ ní apá kejì lábẹ́ ọ̀run bẹ́ẹ̀ ni ọmọ ènìyàn yóò sì rí i ní ọjọ́ rẹ̀ ṣùgbọ́n kò lè ṣàì má kọjìyà ohun púpọ̀ kí a sì kọ́ ọ lọ́dọ̀ ìran yìí bí ó sì ti rí ní ọjọ́ Nóà bẹ́ẹ̀ ni yóò rí ní ọjọ́ ọmọ ènìyàn wọ́n ń jẹ wọ́n mu. níyàwó ó sì fa ìyàwó fún mi títí o fi ọjọ́ tí mo á wọ inú ọkọ̀ lọ kí omi sì dé ó sì rí gẹ́gẹ́ bí ó sì ti rí ní ọjọ́ lọ́ọ̀tì wọ́n ń jẹ wọ́n ń mu wọ́n ń rà jáde kúrò ní òjò iná àti sùúfù rọ̀ láti ọ̀run wá ó sì rọ̀ gbogbo wọn. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni yóò rí ní ọjọ́ náà tí ọmọ ènìyàn yóò fara. ní ọjọ́ náà ẹni tí ó bá wà lórí ilé tí ẹrù rẹ̀ sì ń bẹ ní ilé ni ó má ṣe sọ̀kalẹ̀ láti wá kó o ẹni tí ó bá sì wà ní oko ni ó má ṣe padà sẹ́yìn ẹ rántí aya lọ́ọ̀tì ẹnikẹ́ni tí ó bá ń wá àti gba ẹ̀mí rẹ̀ là yóò sọ ọ́ nù ẹnikẹ́ni tí ó bá sì sọ ọ́ nù yóò gbà á là mo wí fún yín ní òru ọjọ́ náà ènìyàn méjì yóò wà lórí àkéte kan a ó mú ọ̀kan a ó sì fi ìdílé sílẹ̀ ènìyàn méjì yóò sì máa lọ ọlọ́pọ̀ a ó mú ọ̀kan sì fi èkejì. ènìyàn méjì yóò wà ní oko a ó rọ ọ̀kan a ó sì fi ìkejì sílẹ̀. wọ́n sì dá a lóhùn wọ́n bi í pé. níbo olúwa. ó sì wí fún wọn pé. níbi tí òkú bá gbé wà níbẹ̀ pẹ̀lú ni idì ìkójọ pọ̀ sí. lúùkù orí kejìdínlógún. ó sì pa òwe kan fún wọn nítorí èyí yìí pé. ó yẹ kí a máa gbàdúrà nígbà gbogbo kí a má sì ṣàárẹ̀ wípé. onídàájọ́ kan wà ní ìlú kan tí kò bẹ̀rù ọlọ́run tí kò sì ṣe ojúṣàájú ènìyàn opó kan sì wà ní ìlú náà ó sì ń tọ̀ ọ́ wá wípé gbẹ̀san mi lára ọ̀tá mi kò sì ṣú sí i nígbà sáà kan ṣùgbọ́n níkẹyìn ó wí nínú ara rẹ̀ pé bí èmi kò tilẹ̀ bẹ̀rù ọlọ́run tí èmi kò sì ṣe ojúsàájú ènìyàn ṣùgbọ́n nítorí tí opó yìí ń yọ mí lẹ́nu èmi ó gbẹ̀san rẹ̀ kí ó má bàa fi wíwá rẹ̀ nígbàkúùgbà dá mi lágara. olúwa sì wí pé. ẹ gbọ́ bí aláìṣòótọ́ onídàájọ́ ti wí. ọlọ́run kì yóò á sì gbẹ̀san àwọn àyànfẹ́ rẹ̀ tí ń fi ọ̀sán àti òru kígbe pè é tí ó sì mú sùúrù fún wọn mo wí fún yín yóò gbẹ̀san wọn kankan ṣùgbọ́n nígbà tí ọmọ ènìyàn bá dé yóò á rí ìgbàgbọ́ ní ayé. ó sì pa òwe yìí fún àwọn kan tí wọ́n gbẹ́kẹ̀lé ara wọn pé àwọn ni olódodo tí wọ́n sì ń ga àwọn ẹlòmíràn pé. àwọn ọkùnrin méjì gòkè lọ sí tẹ́ḿpìlì láti gbàdúrà ọ̀kan jẹ́ Farisí èkejì sì jẹ́ agbowó òde èyí Farisí dìde ó sì ń gbàdúrà nínú ara rẹ̀ báyìí pé Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí tí èmi kò rí bí àwọn ará yòókù àwọn alọ́nilọ́wọ́gbà aláìṣòótọ́ panṣágà tàbí èmi kò tilẹ̀ rí bí agbowó òde yìí èmi ń gbààwẹ̀ ní ẹ̀rìn méjì ní ọ̀sẹ̀ mo ń san ìdá mẹ́wàá ohun gbogbo tí mo ní ṣùgbọ́n agbowó òde dúró ní òkèèrè kò tilẹ̀ jẹ́ gbé ojú rẹ̀ sókè ọ̀run ṣùgbọ́n ó lu ara rẹ̀ ní ọkàn àyà ó wí pé ọlọ́run ṣàánú fún mi èmi ẹlẹ́ṣẹ̀ mo wí fún yín ọkùnrin yìí sọ̀kalẹ̀ lọ sí ilé rẹ̀ ní ìdáláre ju èkejì lọ nítorí ẹnikẹ́ni tí ó bá gbé ara rẹ̀ ga òun ni a ó rẹ̀ sílẹ̀ ẹni tí ó bá sì rẹ̀ ara rẹ̀ sílẹ̀ òun ni a ó gbé ga. wọ́n sì gbé àwọn ọmọ ọwọ́ tọ̀ wá pẹ̀lú kí ó lè fi ọwọ́ lé wọn ṣùgbọ́n nígbà tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ rí i wọ́n ń bá wọn wí ṣùgbọ́n Jésù pè wọ́n sọ́dọ̀ rẹ̀ ó sì wí pé. ẹ jẹ́ kí àwọn ọmọ kékeré wá sọ́dọ̀ mi ẹ má sì ṣe dá wọn lẹ́kun nítorí tí irú wọn ni ìjọba ọlọ́run lóòótọ́ ni mo wí fún yín ẹnikẹ́ni tí kò bá gba ìjọba ọlọ́run bí ọmọ kékeré kì yóò wọ inú rẹ̀ bí ó ti wù kí ó rí. ìjòyè kan sì béèrè lọ́wọ́ rẹ̀ wípé. olùkọ́ni rere kí ni èmi ó ṣe tí èmi ò fi jogún ìyà ìnípẹ̀kun. jésù sì wí fún un pé. èéṣe tí ìwọ fi ń pè mí ní ẹni rere ẹni rere kan kò sí bí kò ṣe ẹnìkan èyí ni ní ọlọ́run ìwọ mọ òfin wọn nì má ṣe ṣe panṣágà má ṣe pànìyàn má ṣe jalè má ṣe jẹ́rìí èké bọ̀wọ̀ fún bàbá òun ìyá rẹ. ó sì wí pé gbogbo nǹkan wọ̀nyí ni èmi ti pamọ́ láti ìgbà èwe mi wá. nígbà tí jésù gbọ́ èyí ó wí fún un pé. ohun kan ni ó kù fún ọ síbẹ̀ lọ ìta ohun gbogbo tí o ní kí o sì pín in fún àwọn tálákà ìwọ ó sì ní ìṣúra ní ọ̀run sì wá kí o máa tọ̀ mí lẹ́yìn nígbà tí ó sì gbọ́ èyí inú rẹ̀ bàjẹ́ gidigidi nítorí tí ó ní ọrọ̀ púpọ̀ nígbà tí jésù rí i pé inú rẹ̀ bàjẹ́ gidigidi ó ní. yóò ti ṣòro tó fún àwọn tí ó ní ọrọ̀ láti wọ ìjọba ọlọ́run nítorí ó rọrùn fún ìbákasí ẹ láti gba ojú abẹ́rẹ́ wọlé ju fún ọlọ́rọ̀ láti wọ ìjọba ọlọ́run lọ. àwọn tí ó sì gbọ́ wípé. ǹjẹ́ ta ni ó halẹ̀ là? ó sì wí pé. ohun tí ó ṣòro lọ́dọ̀ ènìyàn kò ṣòro lọ́dọ̀ ọlọ́run. pétérù sì wí pé. sáà wò ó àwa ti fi tiwa sílẹ̀ a sì tọ̀ ọ́ lẹ́yìn. ó sì wí fún wọn pé. lóòótọ́ ni mo wí fún yín kò sí ẹni tí ó fi ilé tàbí aya tàbí ara, tàbí òbí tàbí ọmọ sílẹ̀ nítorí ìjọba ọlọ́run tí kì yóò gba ìlọ́po púpọ̀ sí i ní ayé yìí àti ní ayé tí ń bọ̀ ìyè àìnípẹ̀kun. nígbà náà ni ó pe àwọn méjìlá sọ́dọ̀ rẹ̀ ó sì fi wí fún wọn pé. sáwo àwa ń gòkè lọ sí Jerúsálẹ́mù a ó sì mú ohun gbogbo ṣẹ tí a ti kọ láti ọwọ́ àwọn wòlíì wá nítorí ọmọ ènìyàn nítorí a ó fi ilé àwọn kèfèrí lọ́wọ́ a ó fi í ṣe ẹlẹ́yà a ó sì fi ṣe ẹ̀sín a ó sì tutọ́ sí i lára wọn ó sì nà án wọn ó sì pa á ní ijọ́ kẹta yóò sì jíǹde. ọ̀kan nínú nǹkan wọ̀nyí kò sì yé wọn ọ̀rọ̀ yìí sì pamọ́ fún wọn bẹ́ẹ̀ ni wọn kò sì mọ ohun tí a wí. ó sì ṣe bí òun ti súnmọ́ Jẹ́ríkò afọ́jú kan jókòó lẹ́bàá ọ̀nà ó ń ṣagbe nígbà tí ó gbọ́ tí ọ̀pọ̀ ènìyàn ń kọjá lọ ó béèrè pé. kí ni a lè mọ èyí sí. wọ́n sì wí fún un pé. jésù ti násárẹ́tì ló ń kọjá lọ. ó sì kígbe pé. jésù ìwọ ọmọ dáfídì ṣàánú fún mi. àwọn tí ń lọ níwájú bá a wí pé kí ó pa ẹnu rẹ̀ mọ́ ṣùgbọ́n òun sì kígbe sí i kùkù pé. ìwọ ọmọ dáfídì ṣàánú fún mi. jésù sì dẹ́sẹ̀ dúró ó ní kí á mú tọ òun wá nígbà tí ó sì súnmọ́ ó bi í wípé. kí ni ìwọ ń fẹ́ tí èmi ìbá ṣe fún ọ. ó sì wí pé. olúwa kí èmi tó ó lè ríran. jésù sì wí fún un pé. ríran ìgbàgbọ́ rẹ gbà ọ́ là. lójú kan náà ó sì ríran.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 ó sì ń fẹ́ láti rí ẹni tí Jésù ń ṣe kò sì lè rí nítorí ọ̀pọ̀ ènìyàn àti nítorí tí òun ṣe ènìyàn kúkúrú ó sì súré síwájú ó gun orí igi síkámórè kan kí ó bàa lè rí i nítorí tí yóò kọjá lọ ní ìhà ibẹ̀ nígbà tí Jésù dé ibẹ̀ ó gbé ojú sókè ó sì rí i ó sì wí fún un pé. yára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 nítorí tí ó súnmọ́ Jerusalemu, àti nítorí tí wọ́n ń rò pé ìjọba Ọlọ́run yóò farahàn nísinsìnyí ó sì wí pé. ọkùnrin ọlọ́lá kan re ìlú òkèèrè lọ gba ìjọba fún ara rẹ̀ kí ó sì padà ó sì pe àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ mẹ́wàá ó fi mínà mẹ́wàá fún wọn ó sì wí fún wọn pé ẹ máa ṣòwò títí èmi ò fi dé ṣùgbọ́n àwọn ọlọ̀tọ̀ ìlú rẹ̀ kórìíra rẹ̀ wọ́n sì ran ikọ̀ tẹ̀lé e wípé àwa kò fẹ́ kí ọkùnrin yìí jọba lórí wa ó sì ṣe nígbà tí ó gba ìjọba tán tí ó padà dé ó pàṣẹ pé kí a pe àwọn ọmọ ọ̀dọ̀ wọn nì wá rẹ̀ tí òun ti fi owó fún nítorí kí ó lè mọ iye èrè tí olúkúlùkù fi ìṣòwò jẹ èyí èkíní sì wá ó wí pé olúwa mínà rẹ jèrè mínà mẹ́wàá sí i ó sì wí fún un pé o ṣeun ìwọ ọmọ ọ̀dọ̀ rere nítorí tí ìwọ ṣe olóòótọ́ ní ohun kínkínní gba àṣẹ lórí ìlú mẹ́wàá èyí èkejì sì wá ó wí pé olúwa mínà rẹ jèrè mínà márùn-ún ó sì wí fún un pẹ̀lú pé ìwọ joyè ìlú márùn-ún òmíràn sì wá ó wí pé olúwa wo mínà rẹ tí ń bẹ ní ọwọ́ mi tí mo dì sínú gèlè nítorí mo bẹ̀rù rẹ àti nítorí ìwọ ṣe òǹrorò ènìyàn ìwọ a máa mú èyí tí ìwọ kò fi lélẹ̀ ìwọ a sì máa ká èyí tí ìwọ kò gbìn ó sì wí fún un pé lé ẹnu ara rẹ náà ni èmi ó ṣe ìdájọ́ rẹ ìwọ ọmọ ọ̀dọ̀ búburú ìwọ mọ̀ pé òǹrorò ènìyàn ni mí pé èmi a máa mú èyí tí èmi kò fi lélẹ̀ èmi a sì máa ká èyí tí èmi kò gbìn èé a sì ti ṣe tí ìwọ kò fi owó mi sí ilé èlé nígbà tí mo bá dé èmi ìbá sì béèrè rẹ̀ tí òun ti èlé ó sì wí fún àwọn tí ó dúró létí ibẹ̀ pé ẹ gba mínà náà lọ́wọ́ rẹ̀ kí ẹ sì fi fún ẹni tí ó ní nínà mẹ́wàá wọ́n sì wí fún un pé olúwa ó ní nínà mẹ́wàá mo wí fún yín pé ẹnikẹ́ni tí ó ní ni a ó fi fún àti lọ́dọ̀ ẹni tí kò ní èyí náà tí ó ní ni a ó gbà lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n àwọn ọ̀tá mi wọ́n nì tí kò fẹ́ kí èmi kí ó jọba lórí wọn ẹ mú wọn wá ìhín yìí kí ẹ sì pa wọ́n níwájú mi. nígbà tí ó sì wí nǹkan wọ̀nyí tán ó lọ ṣáájú ó ń gòkè lọ sí Jerúsálẹ́mù ó sì ṣe nígbà tí ó súnmọ́ Betfage òun Bẹ́tánì ní òkè tí à ń pè ní Ólífì ó rán àwọn méjì nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wípé. ẹ lọ ìletò tí ó kọjú sí yín nígbà tí ẹ̀yin bá ń wọ̀ ọ́ lọ ẹ̀yin ò rí ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ kan tí a so tí ẹnikẹ́ni kò gùn rí ẹ tú u kí ẹ sì fà á wá bí ẹnikẹ́ni bá sì bi yín pé èé ṣe tí ẹ̀yin fi ń tú u kí ẹ̀yin kí ó wí báyìí pé olúwa ni fi ṣe. àwọn tí a rán sì mú ọ̀nà wọn pọ̀n wọ́n sì bá a gẹ́gẹ́ bí ó ti wí fún wọn bí wọ́n sì ń tú ọmọ katakata náà àwọn olúwa rẹ̀ bi wọ́n pé. èéṣe tí ẹ̀yin fi ń tú kẹ́tẹ́kẹ́tẹ́ ni. wọ́n sì wí pé. olúwa ní í fi ṣe. wọ́n sì fa aṣọ jésù wá wọ́n sì tẹ aṣọ wọn sí ẹ̀yìn ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ náà wọ́n sì gbé jésù ká bí ó sì ń lọ wọ́n ń tẹ aṣọ wọn sí ọ̀nà bí ó sì súnmọ́ etí ibẹ̀ ní gẹ̀rẹ́gẹ̀rẹ́ òkè ólífì gbogbo ìjọ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bẹ̀rẹ̀ sí í yọ̀ àti sí fi ohùn rárá yin ọlọ́run nítorí iṣẹ́ ńlá gbogbo tí wọ́n ti rí wípé. olùbùkún ni tí ó bọ̀ wá orúkọ olúwa àlàáfíà ní ọ̀run àti ògo lókè ọ̀run. àwọn kan nínú àwọn Farisí ní àwùjọ sì wí fún un pé. olùkọ́ni bá àwọn ọmọ ẹ̀yìn rẹ wí. ó sì dá wọn lóhùn ó wí fún wọn pé. mo wí fún yín bí àwọn wọ̀nyí bá pa ẹnu wọn mọ́ àwọn òkúta yóò kígbe sókè. nígbà tí ó yìí súnmọ́ etílé ó ṣíjú wo ìlú náà ó sọkún sí i lórí ó ń wí pé. ìbá ṣe pé ìwọ mọ̀ lónìí yìí àní ìwọ ohun tí í ṣe ti àlàáfíà rẹ ṣùgbọ́n nísinsìnyí wọ́n pamọ́ kúrò ní ojú rẹ nítorí ọjọ́ ń bọ̀ fún ọ tí àwọn ọ̀tá rẹ yóò wá yàrá ká ọ wọn ó sì yí ọ ká wọn ó sì ṣàga tì ọ níhà gbogbo wọn ó sì wó ọ palẹ̀ bẹ́ẹ̀rẹ́ àti àwọn ọmọ rẹ nínú rẹ wọn kì yóò sì fi òkúta kan sílẹ̀ lórí ara wọn nítorí tí ìwọ kò mọ ọjọ́ ìbẹ̀wò rẹ. ó sì wọ inú tẹ́ḿpìlì lọ ó sì bẹ̀rẹ̀ sí í lé àwọn tí ń tà nínú rẹ̀ sóde. So ó sì wí fún wọn pé. a ti kọ̀wé rẹ̀ pé ilé mi yóò jẹ́ ilé àdúrà ṣùgbọ́n ẹ̀yin ti sọ ọ́ di ihò olè. ó sì ń kọ́ni lójoojúmọ́ nínú tẹ́ḿpìlì ṣùgbọ́n àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé àti àwọn olórí àwọn ènìyàn ń wá ọ̀nà àti parun wọn kò sì rí bí wọn ìbá ti ṣe nítorí gbogbo ènìyàn sùn láti gbọ́rọ̀ rẹ̀. lóòkù orí ogún. ó sì ṣe bí ijọ́ kan ní ọjọ́ wọn rìn bí ó ti ń kọ́ àwọn èèyàn ní tẹ́ḿpìlì tí ó sì ń wàásù ìrere àwọn olórí àlùfáà àti àwọn pẹ̀lú àwọn àgbààgbà dìde sí i wọ́n sì wí fún un pé. sọ fún wa aṣẹ́wó ni ìwọ fi ń ṣe nǹkan wọ̀nyí tàbí ta ni ó fún ọ ní àṣẹ yìí. ó sì dáhùn ó sì wí fún wọn pé. èmi pẹ̀lú yóò sì bi yín léèrè ọ̀rọ̀ kan ẹ sọ fún mi baptism ti Jòhánù láti ọ̀run wá ni tàbí lọ́dọ̀ ènìyàn. wọ́n sì bá ara wọn gbèrò wípé. bí àwa bá wí pé láti ọ̀run wá ni òun ò wí pé èéṣe tí ẹ̀yin kò fi gbà á gbọ́ ṣùgbọ́n bí àwa bá sì wí pé láti ọ̀dọ̀ ènìyàn gbogbo ènìyàn ni yóò sọ wá ní òkúta nítorí wọ́n gbàgbọ́ pé wòlíì ni Jòhánù wọ́n sì dáhùn wípé. a kò mọ ibi tí ó ti wá. jésù sì wí fún wọn pé. ǹjẹ́ èmi kì yóò wí fún yín àṣẹ tí èmi fi ń ṣe nǹkan wọ̀nyí. nígbà náà ni ó bẹ̀rẹ̀ sí í pa òwe yìí fún àwọn ènìyàn pé. ọkùnrin kan gbin ọgbà àjàrà kan ó sì fi ṣe àgbàtọ́jú fún àwọn àgbẹ̀ ó sì lọ sí àjò fún ìgbà pípẹ́ nígbà tí ó sì di àkókò ó rán ọmọ ọ̀dọ̀ rẹ̀ kan sí àwọn àgbẹ̀ náà kí wọn kí ó lè fún un nínú èso ọgbà àjàrà náà ṣùgbọ́n àwọn àgbẹ̀ lù ú wọ́n sì rán padà lọ́wọ́ òfo ó sì tún rán ọmọ ọ̀dọ̀ mìíràn wọ́n sì lù ú pẹ̀lú wọ́n sì jẹ níyà wọ́n sì rán padà lọ́wọ́ òfo ó sì tún rán ẹ̀kẹta wọ́n sì ṣá a lọ́gbẹ́ pẹ̀lú wọ́n sì tì í jáde. nígbà náà ni olúwa ọgbà àjàrà wípé èwo ni èmi ó ṣe èmi ó rán ọmọ mi àyànfẹ́ lọ bóyá nígbà tí wọ́n bá rí i wọn ó sojú ṣáájú fún un ṣùgbọ́n nígbà tí àwọn àgbẹ̀ náà rí i wọ́n bá ara wọn gbèrò pé èyí ni àrólé ẹ wá ẹ jẹ́ kí a pa á kí ogún rẹ̀ kí ó lè jẹ tiwa. bẹ́ẹ̀ ni wọ́n sì tì í jáde sẹ́yìn ọgbà àjàrà wọ́n sì pa á. ǹjẹ́ kí ni olúwa ọgbà àjàrà náà yóò ṣe sí wọn? yóò wá yóò sì pa àwọn àgbẹ̀ wọn nírun yóò sì fi ọgbà àjàrà náà fún àwọn ẹlòmíràn. nígbà tí wọ́n sì gbọ́ wọ́n ní. kí a máa rí. nígbà tí ó sì wò wọ́n. ó ní. èwo ha ni èyí tí a ti kọ̀wé pé òkúta tí àwọn ọ̀mọ̀lé kọ̀ sílẹ̀ òun náà ni a sọ di pàtàkì igun ilé ẹnikẹ́ni tí ó bá ṣubú lu òkúta náà yóò fọ́ ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá ṣubú lù yóò lọ̀ ọ́ lúlú. àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé ń wá ọ̀nà àti mú un ní wákàtí náà ṣùgbọ́n wọ́n bẹ̀rù àwọn ènìyàn nítorí tí wọ́n mọ̀ pé ó pa òwe yìí mọ́ wọn. wọ́n sì ń ṣọ́ ọ wọ́n sì rán àwọn amí tí wọ́n jẹ́ àgàlàmàṣà fi ara wọn pe olóòótọ́ ènìyàn kí wọn kí ó lè gbá ọ̀rọ̀ rẹ̀ mú kí wọn kí ó lè fi lé agbára àti àṣẹ baálẹ̀ wọ́n sì bí wípé. olùkọ́ni àwa mọ̀ pé ìwọ máa sọ̀rọ̀ fún ni ìwọ sì máa kọ́ ni bí ó ti tọ́ bẹ́ẹ̀ ni wọn kì í sojúsàájú ẹnìkan ṣùgbọ́n ìwọ ń kọ́ni ní ọ̀nà Ọlọ́run ní òtítọ́ ó tọ́ fún wa láti máa sanwó òde fún Késárì tàbí kò tọ́. ṣùgbọ́n ó kíyèsí àrékérekè wọn ó sì wí fún wọn pé. èéṣe tí ẹ̀yin fi ń dán mi wò ẹ fi owó idẹ kan hàn mí àwòrán àti àkọlé títa ni wà níbẹ̀. wọ́n sì dá a lóhùn pé. ti Késárì ni ó sì wí fún wọn pé. ǹjẹ́ ẹ fi ohun tí í ṣe ti késárì fún késárì àti ohun tí í ṣe ti ọlọ́run fún ọlọ́run. wọn kò sì lè gbá ọ̀rọ̀ rẹ̀ mú níwájú àwọn ènìyàn ẹnu sì yà wọ́n sí ìdáhùn rẹ̀ wọ́n sì pa ẹnu wọn mọ́. àwọn sadusi kan sì tọ̀ ọ́ wá àwọn tí wọ́n ń wí pé àjíǹde òkú kò sí wọ́n sì bí wípé. olùkọ́ni Mósè kọ̀wé fún wa pé bí arákùnrin ẹnìkan bá kú ní àìlọ́mọ tí ó ní aya kí arákùnrin rẹ̀ kí ó so aya rẹ̀ lópó kí ó lè gbé irú dìde fún arákùnrin rẹ̀ ǹjẹ́ àwọn arákùnrin méje kan ti wà èkíní gbé ìyàwó ó sì kú ní àìlọ́mọ èkejì sì ṣú u lópó òun sì kú ní àìlọ́mọ ẹ̀kẹta sì ṣú lópó gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì ni àwọn méjèèje pẹ̀lú wọn kò sì fi ọmọ sílẹ̀. Si wọ́n sì kú níkẹyìn gbogbo wọn obìnrin náà kú pẹ̀lú ǹjẹ́ ní àjínde òkú aya títa ni yóò àṣe nínú wọn nítorí àwọn méjèèjì Èlíóṣà ní ilé aya. Jésù sì dáhùn ó wí fún wọn pé. àwọn ọmọ ayé yìí a máa gbéyàwó wọn a sì máa fa ìyàwó fún ni ṣùgbọ́n àwọn tí a kà yẹ láti dogun ayé náà àti àjínde kúrò nínú òkú wọn kì í gbéyàwó wọn kì í sì fa ìyàwó fúnni nítorí wọn kò lè kú mọ́ nítorí tí wọ́n bá àwọn áńgẹ́lì dọ́gba àwọn ọmọ Ọlọ́run sì ni wọ́n nítorí wọ́n di àwọn ọmọ àjínde ní ti pé à ń jí àwọn òkú dìde Mósè tìkára rẹ̀ sì ti fi hàn ní ìgbẹ́ nígbà tí ó pe Olúwa ní Ọlọ́run Abrahamu. àti Ọlọ́run Ísákì àti ọlọ́run Jákọ́bù bẹ́ẹ̀ ni òun kì í ṣe ọlọ́run àwọn òkú bí kò ṣe ti àwọn alààyè nítorí gbogbo wọn wà láàyè fún un. nígbà náà ni àwọn kan nínú àwọn akọ̀wé dá a lóhùn wípé. olùkọ́ni ìwọ wí rere. wọn kò sì jẹ́bi léèrè ọ̀rọ̀ kan mọ́ ó sì wí fún wọn pé. èé ṣe tí wọ́n fi ń wí pé ọmọ dáfídì ni kristi dávídì tìkára rẹ̀ sì wí nínú ìwé sáàmù pé olúwa wí fún olúwa mi pé ìwọ jókòó ní ọwọ́ ọ̀tún mi títí èmi ó fi sọ àwọn ọ̀tá rẹ di àpótí ìtìsẹ̀ rẹ ǹjẹ́ bí dáfídì bá pè é ní olúwa òun a sì ti ṣe jẹ́ ọmọ rẹ̀. ó sì wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ní etí gbogbo ènìyàn pé. ẹ máa kíyèsára lọ́dọ̀ àwọn akọ̀wé. tí wọ́n fẹ́ láti máa rìn ní aṣọ gígùn tí wọ́n sì fẹ́ ìkíni ní ọjà àti ibùjókòó ọlá nínú sinagogu àti ipò ọlá ní ibi àsè àwọn tí ó jẹ ilé àwọn òpòrun tí wọ́n sì ń gbàdúrà gígùn fún àṣehàn àwọn wọ̀nyí náà ni yóò jẹ̀bi pọ̀jù. lóòkù orí kọkànlélógún nígbà tí ó sì gbé ojú sókè ó rí àwọn ọlọ́rọ̀ ń fi ẹ̀bùn wọn sínú àpótí ìṣúra ó sì rí tálákà opó kan pẹ̀lú ó ń sọ owó idẹ wẹ́wẹ́ méjì síbẹ̀ ó sì wí pé. lóòótọ́ ni mo wí fún yín tálákà opó yìí fi sí i ju gbogbo wọn lọ nítorí gbogbo àwọn wọ̀nyí fi sínú ẹ̀bùn ọlọ́run láti ọ̀pọ̀lọpọ̀ ìní wọn ṣùgbọ́n òun nínú àìní rẹ̀ ó sọ gbogbo ohun ìní rẹ̀ tí ó ní sínú rẹ̀. bí àwọn kan sì ti ń sọ̀rọ̀ ti tẹ́ḿpìlì bí a ti fi òkúta dáradára àti ẹ̀bùn ṣe é ní ọ̀ṣọ́ ó ní. ohun tí ẹ̀yin ń wò wọ̀nyí ọjọ́ ń bọ̀ ní èyí tí a kì yóò fi òkúta kan sílẹ̀ lórí èkejì tí a kì yóò wó o lulẹ̀. wọ́n sì béèrè lọ́wọ́ rẹ̀ wípé. olùkọ́ni nígbà wo ni nǹkan wọ̀nyí yóò ṣẹ àti àmì kí ni yóò wà nígbà tí nǹkan wọ̀nyí yóò fi ṣẹ. ó sì wí pé. ẹ máa kíyèsára kí a má bàa mú yín ṣìnà nítorí ọ̀pọ̀lọpọ̀ yóò wá ní orúkọ mi tí yóò máa wí pé èmi ni Kristi àkókò ìgbà náà sì kù sí dẹ̀dẹ̀ ẹ má ṣe tọ̀ wọ́n lẹ́yìn. ṣùgbọ́n nígbà tí ẹ̀yin bá gbùrò ogun àti ìdágìrì ẹ má ṣe fòyà nítorí nǹkan wọ̀nyí kò lè ṣe àìkọ́ṣẹ ṣùgbọ́n òpin náà kì í ṣe lójú kan náà. nígbà náà ni ó wí fún wọn pé. orílẹ̀-èdè yóò dìde sí orílẹ̀-èdè àti ọba sí ilẹ̀ ọba ìṣẹ̀lẹ̀ ńlá yóò sì wà káàkiri. àti ìyàn àti àjàkálẹ̀ àrùn ohun ẹ̀rù àti àmì ńlá yóò sì ti ọ̀run wá ṣùgbọ́n ṣáájú gbogbo nǹkan wọ̀nyí wọn ó náwó mú yín wọn ó sì ṣe inúnibíni sí yín wọn ó fi yín lé àwọn onísínágọ́gù lọ́wọ́ àti sínú túbú wọn ó mú yín lọ sọ́dọ̀ àwọn ọba àti àwọn ìjòyè nítorí orúkọ mi. yóò sì padà di ẹ̀rí fún yín nítorí náà ẹ pinnu rẹ̀ ní ọkàn yín pé ẹ kì yóò ronú ṣáájú bí ẹ ó ti dáhùn nítorí tí èmi ó fún yín ní ẹnu àti ọgbọ́n tí gbogbo àwọn ọ̀tá yín kì yóò lè sọ̀rọ̀ òdì sí tí wọn kì yóò sì lè kò lójú a ó sì fi yín hàn láti ọ̀dọ̀ àwọn òbí yín wá. àti àwọn arákùnrin àti àwọn ìbátan àti àwọn ọ̀rẹ́ wá wọn ó sì mú kí a pa nínú yín a ó sì kórìíra yín lọ́dọ̀ gbogbo ènìyàn nítorí orúkọ mi ṣùgbọ́n irun orí yín kan kì yóò ṣègbé nínú sùúrù yín ni ẹ̀yin ó jèrè ọkàn yín nígbà tí ẹ̀yin bá sì rí i tí a fi ogun yí Jerúsálẹ́mù ká ẹ mọ̀ nígbà náà pé ìsọdahoro rẹ̀ kù sí dẹ̀dẹ̀ nígbà náà ni kí àwọn tí ń bẹ ní Jùdíà kí ó sá lọ sórí òkè àti àwọn tí ń bẹ láàrin rẹ̀ kí wọ́n jáde kúrò kí àwọn tí ó sì ń bẹ ní ìgbèríko kí ó má ṣe wọ inú rẹ̀ lọ nítorí ọjọ́ ẹ̀san ni ọjọ́ wọn nì kí a lè mú ohun gbogbo tí a ti kọ̀wé rẹ̀ ṣẹ ṣùgbọ́n ègbé ni fún àwọn tí ó lóyún àti àwọn tí ń fi ọmú fún ọmọ mu ní ijọ́ wọn ni. nítorí tí ìpọ́njú púpọ̀ yóò wà lórí àti ìbínú sí àwọn ènìyàn wọ̀nyí wọn ó sì ti ojú idà ṣubú a ó sì dì wọ́n ní ìgbèkùn lọ sí orílẹ̀-èdè gbogbo Jerúsálẹ́mù yóò sì di ìtẹ́mọ́lẹ̀ ní ẹsẹ̀ àwọn kèfèrí títí àkókò àwọn kèfèrí yóò fi kún àmì yóò sì wà ní oòrùn àti ní òṣùpá àti ní ìràwọ̀ àti lórí ilẹ̀ ayé ìdààmú fún àwọn orílẹ̀-èdè nítorí ìpayà àti ariwo àyà àwọn ènìyàn yóò máa já fún ìbẹ̀rù àti fún ìrètí nǹkan mọ́ni tí ń bọ̀ sórí ayé nítorí àwọn agbára ọ̀run ni a ó mì nígbà náà ni wọn ó sì rí ọmọ ènìyàn tí yóò máa ti ojú ọ̀run bọ̀ tí òun ti agbára àti ògo ńlá. ṣùgbọ́n nígbà tí nǹkan wọ̀nyí bá bẹ̀rẹ̀ sí í ṣẹ ǹjẹ́ kí ẹ wo òkè kí ẹ sì gbé orí yín sókè nítorí ìdáǹdè yín kù sí dẹ̀dẹ̀. ó sì pa òwe kan fún wọn pé. ẹ kíyèsí igi ọ̀pọ̀tọ́ àti sí gbogbo igi nígbà tí wọ́n bá rúwé ẹ̀yin rí i ẹ sì mọ̀ fún ara yín pé ìgbà ẹ̀rùn kù fẹ́ẹ́fẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹ̀yin nígbà tí ẹ̀yin bá rí nǹkan wọ̀nyí tí ń ṣe kí ẹ̀yin kí ó mọ̀ pé ìjọba Ọlọ́run kù sí dẹ̀dẹ̀ lóòótọ́ ni mo wí fún yín ìran yìí kì yóò ré títí gbogbo nǹkan wọ̀nyí yóò fi ṣẹ ọ̀run òun ayé yóò ré kọjá ṣùgbọ́n ọ̀rọ̀ mi kì yóò ré kọjá ṣùgbọ́n ẹ máa kíyè sára yín kí ọkàn yín kí ó má ṣe kún fún wọ̀bìà àti fún ọtí àmupara àti fún àníyàn ayé yìí tí ọjọ́ náà yóò sì fi dé bá yín lójijì bí ìkẹkùn nítorí bẹ́ẹ̀ ni yóò dé bá gbogbo àwọn tí ń gbé orí gbogbo ilẹ̀ ayé ǹjẹ́ kí ẹ máa ṣọ́nà kí ẹ sì máa gbàdúrà nígbà gbogbo kí ẹ bá a lè la gbogbo nǹkan wọ̀nyí tí ń bọ̀ wá ṣẹ kí ẹ sì lè dúró níwájú ọmọ ènìyàn. lọ́sàn-án a sì máa kọ́ni ní tẹ́ḿpìlì lóru a sì máa jáde lọ éwọ̀ lórí òkè tí à ń pè ní òkè Ólífì gbogbo ènìyàn sì ń tọ̀ ọ́ wá ní tẹ́ḿpìlì ní kùtùkùtù òwúrọ̀ láti gbọ́rọ̀ rẹ̀. lóòkù orí kejìlélógún. àjọ ọdún ìwúkàrà tí à ń pè ní ìrékọjásìkù fẹ́fẹ́ àti àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé wá ọ̀nà bí wọn ìbá ti ṣe pa á nítorí tí wọ́n ń bẹ̀rù àwọn ènìyàn sátánì sì wọ inú júdásì tí à ń pè ní ìskáríótù ọ̀kan nínú àwọn méjìlá ó sì mú ọ̀nà rẹ̀ pọ̀n ó lọ láti bá àwọn olórí àlùfáà àti àwọn olórí ẹ̀ṣọ́ mọ̀ ọ́n pọ̀ bí òun ìbá ti fi lé wọn lọ́wọ́ wọ́n sì yọ̀ wọ́n sì bá a dá májẹ̀mú àti fún un ní owó ó sì gbà ó sì ń wá àkókò tí ó wọ̀ láti fi lé wọn lọ́wọ́ láìsí ariwo ọjọ́ àìwúkàrà pé nígbà tí wọn kò lè ṣe àìṣẹbọ ìrékọjá ó sì rán pétérù òun jòhánù wípé. ẹ lọ í ìrékọjá fún wa kí àwa kí ó jẹ. wọ́n sì wí fún un pé. níbo ni ìwọ ń fẹ́ kí a pèsè sílẹ̀. ó sì wí fún wọn pé. kíyèsí i nígbà tí ẹ̀yin bá ń wọ ìlú lọ ọkùnrin kan tí ó ru ìsà omi yóò pàdé yín ẹ bá a lọ sí ilé tí ó bá wọ̀ kí ẹ sì wí fún baálé ilé náà pé olùkọ́ni wí fún ọ pé níbo ni gbọ̀ngàn àpèjẹ náà gbé wà níbi tí èmi ó gbé jẹ ìrékọjá pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn mi òun ó sì fi gbọ̀ngàn ńlá kan lókè hàn yín tí a ṣe lọ́ṣọ̀ọ́ níbẹ̀ ni kí ẹ̀yin kí ó pèsè sílẹ̀. wọ́n sì lọ wọ́n sì bá a gẹ́gẹ́ bí ó ti sọ fún wọn wọ́n sì pèsè ìrékọjá sílẹ̀ nígbà tí àkókò sì tó ó jókòó àti àwọn àpòsílẹ̀ pẹ̀lú rẹ̀ ó sì wí fún wọn pé. tinútinú ni èmi fi fẹ́ bá yín jẹ ìrékọjá yìí kí èmi kí ó tó jìyà nítorí mo wí fún yín èmi kì yóò jẹ nínú rẹ̀ mọ́ títí a ó fi mú un ṣẹ ní ìjọba Ọlọ́run. ó sì gba aago nígbà tí ó sì ti dúpẹ́ ó wí pé. gba èyí kí ẹ sì pín láàrin ara yín nítorí mo wí fún yín èmi kì yóò mu nínú èso àjàrà mọ́ títí ìjọba ọlọ́run yóò fi dé. ó sì mú àkàrà nígbà tí ó sì ti dúpẹ́ ó bù ú ó sì fi fún wọn ó wí pé. èyí ni ara mi tí a fi fún yín ẹ máa ṣe èyí ní ìrántí mi. bẹ́ẹ̀ gẹ́gẹ́ lẹ́yìn oúnjẹ alẹ́ ó sì mú aago ó wí pé aago yìí ni májẹ̀mú titun ní ẹ̀jẹ̀ mi tí a ta sílẹ̀ fún yín ṣùgbọ́n ẹ kíyèsí ọwọ́ ẹni tí ó fi mí hàn wà pẹ̀lú mi lórí tábìlì ọmọ ènìyàn ń lọ ní tòótọ́ bí a ti pinnu rẹ̀ ṣùgbọ́n ègbé ni fún ọkùnrin náà nípasẹ̀ ẹni tí agbé ti fi í hàn. wọ́n sì bẹ̀rẹ̀ sí í béèrè láàrin ara wọn ta ni nínú wọn tí yóò ṣe nǹkan yìí ìjà kan sì ń bẹ láàrin wọn ní ti ẹni tí a kà sí olórí nínú wọn ó sì wí fún wọn pé. àwọn ọba kèfèrí a máa fẹlá lórí wọn a sì máa pe àwọn aláṣẹ wọn ní olóore ṣùgbọ́n ẹ̀yin kì yóò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹni tí ó bá pọ̀ jù nínú yín kí ó jẹ́ bíi àbúrò ẹni tí ó sì ṣe olórí bí ẹni tí ń ṣe ìránṣẹ́ nítorí ta ni ó pọ̀ jù ẹni tí ó jókòó ti oúnjẹ tàbí ẹni tí ó ń ṣe ìránṣẹ́ ẹni tí ó jókòó ti oúnjẹ akọ́ ṣùgbọ́n èmi ń bẹ láàrin yín bí ẹni tí ń ṣe ìránṣẹ́ ẹ̀yin ni àwọn tí ó ti dúró tì mí nínú ìdánwò mi mo sì yan ìjọba fún yín gẹ́gẹ́ bí bàbá mi ti yàn fún mi kí ẹ̀yin kí ó lè máa jẹ kí ẹ̀yin kí ó sì lè máa mu lórí tábìlì mi ní ìjọba mi kí ẹ̀yin kí ó lè jókòó lórí ìtẹ́ àti kí ẹ̀yin kí ó lè máa ṣe ìdájọ́ fún àwọn ẹ̀yà Ísírẹ́lì méjìlá. Olúwa sì wí pé. Símónì Símónì sáwò ó fẹ́ láti ní ọ kí ó lè kù ọ bí àlìkámà ṣùgbọ́n mo ti gbàdúrà fún ọ kí ìgbàgbọ́ rẹ kí ó má yẹ̀ àti ìwọ nígbà tí ìwọ bá sì yí padà mú àwọn arákùnrin rẹ ní ọkàn le. ó sì wí fún un pé. olúwa mo múra tán láti bá ọ lọ sínú túbú àti sí ikú. ó sì wí pé. mo wí fún ọ pétérù àkùkọ kì yóò kọ lónìí tí ìwọ ó fi sẹ́ mi ní ẹ̀rín mẹ́ta pé ìwọ kò mọ̀ mí. ó sì wí fún wọn pé. nígbà tí mo rán yín lọ láì ní àsùnwọ̀n àti àpò àti bàtà ọ̀dà ohun kan dà yín bí. wọ́n sì wí pé. ń dà o. nígbà náà ni ó wí fún wọn pé. ṣùgbọ́n nísinsìnyí ẹni tí ó bá ní àsùnwọ̀n kí ó mú un àti àpò pẹ̀lú ẹni tí kò bá sì ní idà kí ó ta aṣọ rẹ̀ kí ó sì fi rà kan nítorí mo wí fún yín pé èyí tí a ti kọ̀wé rẹ̀ kò lè ṣe kí ó má ṣẹ lára mi a sì kà á mọ́ àwọn arúfin nítorí ohun wọn nì nípa ti èmi ò ní òpin. wọ́n sì wí pé. olúwa ṣáà wò ó idà méjì ń bẹ níhìn yìí. ó sì wí fún wọn pé. ó tó. ó sì jáde ó sì lọ bí ìṣe rẹ̀ sí òkè Ólífì àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì tọ̀ ọ́ lẹ́yìn nígbà tí ó wà níbẹ̀ ó wí fún wọn pé. ẹ máa gbàdúrà kí ẹ̀yin kí ó má ṣe bọ́ sínú ìdẹ̀wò. ó sì fi wọ́n sílẹ̀ níwọ̀n ìsọ̀kò kan ó sì kúnlẹ̀ ó sì ń gbàdúrà wípé. bàbá bí ìwọ bá fẹ́ gba aago yìí lọ́wọ́ mi ṣùgbọ́n ìfẹ́ ti èmi kọ́ bí kò ṣe tìrẹ ni kí a ṣe. áńgẹ́lì kan sì yọ ọ sí i láti ọ̀run wá ó ń gbà á ní ìyànjú bí ó sì wà ní ìwàyà ìjà ó ń gbàdúrà sí i kíkankíkan òógùn rẹ̀ sì dàbí ìró ẹ̀jẹ̀ ńlá ó ń kán sílẹ̀ nígbà tí ó sì dìde kúrò ní ibi àdúrà tí ó ìtọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá ó bá wọn wọ́n ń sùn fún ìbànújẹ́ ó sì wí fún wọn pé. kí ni ẹ̀yin ń sùn sí? ẹ dìde ẹ máa gbàdúrà kí ẹ̀yin kí ó má ṣe bọ́ sínú ìdẹ̀wò. bí ó ti ń sọ lọ́wọ́ kíyèsí ọ̀pọ̀ ènìyàn àti ẹni tí à ń pè ní júdásì ọ̀kan nínú àwọn méjìlá ó ṣáájú wọn ó súnmọ́ jésù láti fi ẹnu kò ó ní ẹnu jésù sì wí fún un pé. júdásì ìwọ fi ìfẹnukonu fi ọmọ ènìyàn hàn. nígbà tí àwọn tí ó wà lọ́dọ̀ rẹ̀ rí i bí yóò ti já sí wọ́n bi í pé. olúwa kí àwa kí ó fi idà sá wọn. ọ̀kan nínú wọn sì fi idà sá ọmọ ọ̀dọ̀ olórí àlùfáà ó sì ké etí ọ̀tún rẹ̀ sọnù ṣùgbọ́n jésù dáhùn wípé. ẹ jọ̀wọ́ rẹ̀ báyìí ná. ó sì fi ọwọ́ tọ́ ọ ní etí ó sì wò ó sàn jésù sì wí fún àwọn olórí àlùfáà àti àwọn olórí ẹ̀ṣọ́ tẹ́ḿpìlì àti àwọn àgbààgbà tí wọ́n jáde tọ̀ ọ́ wá pé. ẹ̀yin ajáde wá ti ẹ̀yin ti idà àti ọ̀gọ bí ẹni tọ̀ ọlọ́ṣà wá nígbà tí èmi wà pẹ̀lú yín lójoojúmọ́ ní tẹ́ḿpìlì ẹ̀yin kò na ọwọ́ mú mi ṣùgbọ́n àkókò tiyín ni èyí àti agbára òkùnkùn. wọ́n sì gbá a mú wọ́n sì fà á lọ wọ́n sì mú wá sí ilé olórí àlùfáà ṣùgbọ́n pétérù tọ̀ ọ́ lẹ́yìn ní òkèèrè nígbà tí wọ́n sì ti dáná láàrin gbọ̀ngàn tí wọ́n sì jókòó pọ̀ pétérù jókòó láàrin wọn ọmọbìnrin kan sì rí bí ó ti jókòó níbi ìmọ́lẹ̀ iná náà ó sì tẹjú mọ́ ó ní. eléyìí náà wá pẹ̀lú rẹ̀. ó sì ṣẹ́ ó wí pé. obìnrin yìí èmi kò mọ̀ ọ́n. kò pẹ́ lẹ́yìn náà ẹlòmíràn sì rí i ó ní. ìwọ pẹ̀lú wà nínú wọn. ṣùgbọ́n pétérù wí pé. ọkùnrin yìí èmi kọ́. ó sì tó ìwọ̀n wákàtí kan ẹlòmíràn gidigidi tẹnu mọ́ ń wí pé. nítòótọ́ náà wà pẹ̀lú rẹ̀ nítorí ara ní í ṣe. ṣùgbọ́n pétérù wí pé. ọkùnrin yìí èmi mọ ohun tí ìwọ ń wí. lójú kan náà ti ń wí ẹnu àkùkọ kọ olúwa sì yí padà ó wo pétérù pétérù sì rántí ọ̀rọ̀ olúwa bí ó ti wí fún un pé. kí àkùkọ kí ó tó kọ ìwọ ó sẹ́mi ní ẹ̀rín mẹ́ta. pétérù sì bọ́ sí òde ó sọkún kíkorò àwọn ọkùnrin tí wọ́n mú jésù sì fi ṣe ẹlẹ́yà wọ́n lù ú nígbà tí wọ́n sì dì í lójú wọ́n lù ú níwájú wọ́n ń bi í pé. sọtẹ́lẹ̀ tàbí níwọ̀nà. àti nǹkan púpọ̀ mìíràn ni wọ́n ń fi ọ̀rọ̀ òdì sọ sí i. nígbà tí ilẹ̀ sì mọ́ àwọn àgbà àwọn ènìyàn àti àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé péjọ wọ́n sì fà á wá sí àjọ wọn wọ́n ń wí pé. bí ìwọ bá ṣe Kristi náà sọ fún wa. ó sì wí fún wọn pé. bí mo bá wí fún yín ẹ̀yin kì yóò gbàgbọ́ bí mo bá sì bi yín léèrè pẹ̀lú ẹ̀yin kì yóò dá mi lóhùn bẹ́ẹ̀ ni ẹ̀yin kì yóò jọ̀wọ́ mi lọ́wọ́ lọ ṣùgbọ́n láti sísìnyí lọ ni ọmọ ènìyàn yóò jókòó ní ọwọ́ ọ̀tún agbára Ọlọ́run. gbogbo wọn sì wí pé. ìwọ ha ṣe ọmọ Ọlọ́run bí. ó sì wí fún wọn pé. ẹ̀yin wí pé èmi ni. wọ́n sì wí pé kí lè àwa fẹ́ ẹlẹ́rìí mọ́ sí àwa tìkára wa ṣàti gbọ́ ní ẹnu ra rẹ̀. lóòkù orí kẹtàlélógún. gbogbo ìjọ ènìyàn sì dìde wọ́n sì fà á lọ sí ọ̀dọ̀ pílátù wọ́n sì bẹ̀rẹ̀ sí í fi í sùn wípé. àwa rí ọkùnrin yìí ó ń yí orílẹ̀-èdè wa ní ọkàn padà ó sì ń dá wọn lẹ́kun láti san owó òde fún késárì ó ń wí pé òun tìkára òun ni Kristi ọba. Pílátù sì bí léèrè wípé. ìwọ á ní ọba àwọn Júù. ó sì dá lóhùn wípé. ìwọ wí i. Pílátù sì wí fún àwọn olórí àlùfáà àti fún ìjọ ènìyàn pé. èmi kò rí ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ọkùnrin yìí. wọ́n sì túbọ̀ tẹnumọ́ pé. ó ń rú àwọn ènìyàn sókè ó ń kọ́ni ká gbogbo Jùdíà ó bẹ̀rẹ̀ láti Gálílì wá títí ó fi dé ìhín yìí. nígbà tí Pílátù gbọ́ orúkọ Gálílì ó béèrè bí ọkùnrin náà ṣe ará Gálílì nígbà tí ó sì mọ̀ pé ará ilẹ̀ Hẹ́rọ́dù ni ó rán sí Hẹ́rọ́dù ẹni tí òun tìkára rẹ̀ wà ní Jerúsálẹ́mù ní àkókò náà nígbà tí Hẹ́rọ́dù sì rí Jésù ó yọ̀ gidigidi nítorí tí ó ti ń fẹ́ rí pẹ́ ó sáà ti ń gbọ́ ìyìn pípọ̀ nítorí rẹ̀ ó sì tàn mọ́ àti rí kí iṣẹ́ ìyanu díẹ̀ kí ó ti ọwọ́ rẹ̀ ṣe ó sì béèrè ọ̀rọ̀ púpọ̀ lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n kò dá lóhùn kan ṣoṣo àti àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé dúró wọ́n sì fi í sùn gidigidi àti Hẹ́rọ́dù tí òun ti àwọn ọmọ ogun rẹ̀ wọ́n kẹ́gàn rẹ̀ wọ́n sì fi í ṣẹ̀sí wọ́n wọ̀ ọ́ lé aṣọ dáradára ó sì rán padà tọ̀ Pílátù lọ Pílátù òun Hẹ́rọ́dù di ọ̀rẹ́ ara wọn ní ijọ́ náà nítorí látijọ́ ọ̀tá ara wọn ni wọ́n ti ṣe rí nígbà tí pílátù sì ti pe àwọn olórí àlùfáà àti àwọn olórí àti àwọn ènìyàn jọ ó sọ fún wọn pé. ẹ̀yin mú ọkùnrin yìí tọ̀ mí wá bí ẹni tí ó ń pa àwọn ènìyàn lé ọkàn dà sì kíyèsí èmi wádìí ẹjọ́ rẹ̀ níwájú yín èmi kò sì rí ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ọkùnrin yìí ní gbogbo nǹkan wọ̀nyí tí ẹ̀yin fi í sùn sí àti Hẹ́rọ́dù pẹ̀lú ó sáà rán padà tọ̀ wá wá sì kíyèsí i ohun kan tí ó yẹ sí ikú àkòṣe sí ti ọwọ́ rẹ̀ wà ǹjẹ́ èmi ò nà án èmi ò sì jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ lọ ṣùgbọ́n kò lè ṣàìdá ọ̀kan sílẹ̀ fún wọn nígbà àjò ìrékọjá. wọ́n sì kígbe sókè lọ́wọ́ kan náà wípé. mú ọkùnrin yìí kúrò kí o sì dá bárábà sílẹ̀ fún wa. ẹni tí a sọ sínú túbú nítorí ọ̀tẹ̀ kan tí a ṣe ní ìlú àti nítorí ìpànìyàn Pílátù sì tún bá wọn sọ̀rọ̀ nítorí ó fẹ́ dá Jésù sílẹ̀ ṣùgbọ́n wọ́n kígbe wípé. àmọ́ àgbélébùú àmọ́ àgbélébùú. ó sì wí fún wọn ní ẹ̀rìn kẹta pé. èé ṣe búburú kí ni ọkùnrin yìí ṣe èmi kò rí ọ̀ràn ikú lára rẹ̀ nítorí náà èmi ò nà án èmi á sì jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ lọ. wọ́n tilẹ̀ kìrìmọ́ ẹgbẹ́ ńlá wọ́n ń fẹ́ kí a kàn án mọ́ àgbélébù ohun tiwọn àti ti àwọn olórí àlùfáà borí tirẹ̀ Pílátù sì fi àṣẹ sí i pé kí ó rí bí wọ́n ti ń fẹ́ ó sì dá ẹni tí wọ́n ń fẹ́ sílẹ̀ fún wọn ẹni tí a ti torí ọ̀tẹ̀ àti ìpànìyàn sọ sínú túbú ṣùgbọ́n ó fi Jésù lé wọn lọ́wọ́ bí wọ́n sì ti ń fà á lọ wọ́n mú ọkùnrin kan Símónì ará Kírénì tí ó ń ti ìgbèríko bọ̀ òun ni wọ́n sì gbé àgbélébù náà lé kí ó máa rúbọ̀ tẹ̀lé Jésù ìjọ ènìyàn púpọ̀ ni ó ń tọ̀ ọ́ lẹ́yìn àti àwọn obìnrin tí ń pohùnréré ẹkún tí wọ́n sì ń ṣe ìdárò rẹ̀ ṣùgbọ́n Jésù yíjú padà sí wọn ó sì wí pé. ẹ̀yin ọmọbìnrin Jerusalem ẹ má sọkún fún mi ṣùgbọ́n ẹ sọkún fún ara yín àti fún àwọn ọmọ yín nítorí kíyèsí ọjọ́ ń bọ̀ ní èyí tí ẹ̀yin ó wí pé ìbùkún ni fún àgàn àti fún inú tí kò bímọ rí àti fún ọmú tí kò fúnni mu rí nígbà náà ni wọn ó bẹ̀rẹ̀ sí í wí fún àwọn òkè ńlá pé wó lù wá àti fún àwọn òkè kéékèèké pé bò wá mọ́lẹ̀ nítorí bí wọ́n bá ń ṣe nǹkan wọ̀nyí sára igi tútù kí ni a ó ṣe sára gbígbẹ. wọ́n sì fa àwọn méjì lọ pẹ̀lú àwọn arúfin láti pa pẹ̀lú rẹ̀ nígbà tí wọ́n sì dé ibi tí à ń pè ní agbárí níbẹ̀ ni wọ́n gbé kàn án mọ́ àgbélébùú àti àwọn arúfin náà ọ̀kan ní ọwọ́ ọ̀tún àti ọ̀kan ní ọwọ́ òsì jésù sì wí pé. bàbá dáríjì wọn nítorí tí wọn kò mọ ohun tí wọn ń ṣe wọ́n sì pín aṣọ rẹ̀ láàrin ara wọn wọ́n di ìbò rẹ̀ àwọn ènìyàn sì dúró ń wòran àti àwọn ìjòyè pẹ̀lú wọn wọ́n ń yọ ṣùtì sí i wípé. ó gba àwọn ẹlòmíràn là kí ó gba ara rẹ̀ là bí bá ṣe Kristi àyànfẹ́ Ọlọ́run. àti àwọn ọmọ ogun pẹ̀lú ń fi ń ṣe ẹlẹ́yà wọ́n tọ̀ ọ́ wá wọ́n ń fi ọtí kíkan fún un wọ́n sì ń wí pé bí ìwọ bá ṣe ọba àwọn Júù gba ara rẹ là. wọ́n sì kọ̀wé àkọlé sí ìgbèrí rẹ̀ ní èdè Helene àti ti latini àti ti eberu èyí ni ọba àwọn Júù àti ọ̀kan nínú àwọn arúfin tí agbé kan fi ṣe láyà wípé. bí ìwọ bá ṣe Kristi gba ara rẹ àti àwa là. ṣùgbọ́n èyí èkejì dáhùn ó ń bá a wípé. ìwọ kò bẹ̀rù Ọlọ́run tí ìwọ wà nínú ẹ̀bi kan náà ní tiwa wọ́n jàre nítorí èrè ohun tí a ṣe ni àwa ń jẹ ṣùgbọ́n ọkùnrin yìí kò ṣe ohun búburú kan. ó sì wí pé. jésù rántí mi nígbà tí ìwọ bá dé ìjọba rẹ. jésù sì wí fún un pé. lóòótọ́ ni mo wí fún ọ lónìí ni ìwọ ó wà pẹ̀lú mi ní paradíṣe. ó sì tó ìwọ̀n wákàtí kẹfà ọjọ́ òkùnkùn sì ṣú bo gbogbo ilẹ̀ títí ó fi di wákàtí kẹsàn-án ọjọ́ òòrùn sì ṣú òkùn aṣọ ìkélé ti tẹ́ḿpìlì sì ya ní agbede méjì nígbà tí jésù sì kígbe ní ohùn rárá ó ní. bàbá ní ọwọ́ rẹ ni mo fi ẹ̀mí mi lé. nígbà tí ó sì wí èyí tán ó jòwó ẹ̀mí rẹ̀ lọ́wọ́ nígbà tí balógun ọ̀rún sì rí ohun tí ó ṣe ó yin ọlọ́run lógo wípé. dájúdájú olódodo ni ọkùnrin yìí. gbogbo ìjọ ènìyàn tí ó péjọ sí ìran yìí nígbà tí wọ́n ń wo ohun tí ń ṣe wọ́n á lu ara wọn ní ọ̀kà àyà wọ́n á sì padà àti gbogbo àwọn ojúlùmọ̀ rẹ̀ àti àwọn obìnrin tí ń tọ̀ lẹ́yìn láti Gálílì wá wọ́n dúró ní òkèèrè wọ́n ń wo nǹkan wọ̀nyí sì kíyèsí. Si ọkùnrin kan tí à ń pè ní Jósẹ́fù ìgbìmọ̀ ènìyàn rere àti olóòótọ́ òun kò bá wọn ní ohùn ní ìmọ̀ àti ìṣe wọn ará Arimatia ìlú àwọn Júù kan ẹni tí òun pẹ̀lú ń retí ìjọba Ọlọ́run ọkùnrin yìí tọ Pílátù lọ ó sì tọrọ òkú Jésù nígbà tí ó sì sọ ọ́ kalẹ̀ ó sì fi aṣọ àlàdì í ó sì tẹ́ sínú ibojì tí a gbẹ́ nínú òkúta níbi tí a kò ì tí ì tẹ́ ẹnikẹ́ni sí rí ó sì ṣe ọjọ́ ìpalẹ̀mọ́ ọjọ́ ìsinmi sì kù sí dẹ̀dẹ̀ àti àwọn obìnrin tí wọ́n bá ti Gálílì wá tí wọ́n sì tẹ̀lé e, wọ́n kíyèsí ibojì náà àti bí a ti tẹ́ òkú rẹ̀ sí nígbà tí wọ́n sì padà wọ́n pèsè ohun olóòórùn dídùn òróró òkunra àti tùràrí tútù wọ́n sì sinmi ní ọjọ́ ìsinmi gẹ́gẹ́ bí òfin. Lúùkù orí kẹrìnlélógún ní ijọ́ kìíní ọ̀sẹ̀ ní kùtùkùtù òwúrọ̀ wọ́n wá sí ibojì wọ́n mú tùràrí wá tí wọ́n ti pèsè sílẹ̀ àti àwọn mìíràn kan pẹ̀lú wọn wọ́n sì bá àti yí òkúta kúrò ní ẹnu ibojì nígbà tí wọ́n wọ inú rẹ̀ wọn kò sì rí òkú Jésù Olúwa ó sì ṣe bí wọ́n ti ń ṣe ránran kiri ní ìhà ibẹ̀ kíyèsí àwọn ọkùnrin méjì aláṣọ dídán dúró tì wọ́n nígbà tí ẹ̀rù ń bà wọ́n tí wọ́n sì dojúbolẹ̀ àwọn áńgẹ́lì náà bi wọ́n pé. èéṣe tí ẹ̀yin fi ń wá alààyè láàrin àwọn òkú kò sí níhìn yìí ṣùgbọ́n ó jíǹde ẹ rántí bí ó ti wí fún yín nígbà tí ó wà ní Gálílì pé a kò lè ṣàìfi ọmọ ènìyàn lé àwọn ènìyàn ẹlẹ́ṣẹ̀ lọ́wọ́ a ó sì kàn án mọ́ àgbélébùú ní ijọ́ kẹta yóò sì jíǹde. wọ́n sì rántí ọ̀rọ̀ rẹ̀ wọ́n sì padà ti ibojì wá wọ́n sì ròyìn gbogbo nǹkan wọ̀nyí fún àwọn mọ́kànlá àti fún gbogbo àwọn ìyókù maria magdalene àti joanna àti maria ìyá jacobu àti àwọn mìíràn pẹ̀lú wọn sì ni tí wọ́n ń ròyìn nǹkan wọ̀nyí fún àwọn àpọ́stélì ọ̀rọ̀ wọ̀nyí sì dàbí ìsọkúsọ lójú wọn wọn kò sì gbà wọ́n gbọ́ nígbà náà ni pétérù dìde ó súré lọ sí ibojì nígbà tí ó sì bẹ̀rẹ̀ ó rí aṣọ àlà ní ọ̀tọ̀ fún ara wọn ó sì padà lọ ilé rẹ̀ ẹnu yà sí ohun tí ó ṣe sì kíyèsí àwọn méjì nínú wọn ń lọ ní ijọ́ náà sí ìletò kan tí à ń pè ní Emausi tí ó jìnnà sí Jerúsálẹ́mù níwọ̀n ọgọ́ta fọlọ́ǹgì wọ́n ń bá ara wọn sọ̀rọ̀ gbogbo nǹkan wọ̀nyí tí ó ṣẹlẹ̀ ó sì ṣe nígbà tí wọ́n ń bá ara wọn sọ tí wọ́n sì ń bá ara wọn jíròrò Jésù tìkára rẹ̀ súnmọ́ wọn ó sì ń bá wọn rìn lọ ṣùgbọ́n a rú wọn ní ojú kí wọn kí ó má ṣe lè mọ̀ ó sì bi wọ́n pé. ọ̀rọ̀ kí ni ẹ̀yin ń bá ara yín sọ bí ẹ̀yin ti ń rìn. wọ́n sì dúró jẹ́ wọ́n fajúro ọ̀kan nínú wọn tí à ń pè ní Cleopas sì dáhùn wí fún un pé. àlejò ṣáà ni ìwọ ní Jerúsálẹ́mù tí ìwọ kò sì mọ ohun tí ó ṣẹlẹ̀ níbẹ̀ ní ọjọ́ wọ̀nyí. ó sì bi wọ́n pé. kí ni. wọ́n sì wí fún un pé ní ti jésù ti násárẹ́tì ẹni tí í ṣe wòlíì tí ó pọ̀ ní iṣẹ́ àti ní ọ̀rọ̀ níwájú ọlọ́run àti gbogbo ènìyàn àti bí àwọn olórí àlùfáà àti àwọn alàgbà wa ti fi í lé wọn lọ́wọ́ láti dá a lẹ́bi ikú àti bí wọ́n ti kàn án má àgbélébùú bẹ́ẹ̀ ni òun ni àwa ti ní ìrètí pé òun ni ìbá dá Ísírẹ́lì ní ìdè àti pẹ̀lú gbogbo nǹkan wọ̀nyí òní ni ó di ijọ́ kẹta tí nǹkan wọ̀nyí ti ṣe àwọn obìnrin kan pẹ̀lú ní ẹgbẹ́ wa tí wọ́n lọ sí ibojì ní kùtùkùtù sì wá dá wa níjì nígbà tí wọn kò sì rí òkú rẹ̀ wọ́n wá wípé àwọn rí ìran àwọn áńgẹ́lì tí wọ́n wípé ó wà láàyè àti àwọn nǹkan tí wọ́n wà pẹ̀lú wa lọ sí ibojì wọ́n sì rí i gẹ́gẹ́ bí àwọn obìnrin ti wí ṣùgbọ́n òun tìkára rẹ̀ ni wọn kò rí. ó sì wí fún wọn pé. ẹ̀yin tí òye kò yé tí ó sì yigbì ní àyà láti gba gbogbo èyí tí àwọn wòlíì ti wí gbọ́ kò á yẹ kí Kristi kí ó jìyà nǹkan wọ̀nyí kí ó sì wọ inú ògo rẹ̀ lọ. ó sì bẹ̀rẹ̀ láti Mósè àti gbogbo àwọn wòlíì wá ó sì túmọ̀ nǹkan fún wọn nínú ìwé mímọ́ gbogbo nípa ti ara rẹ̀ wọ́n sì súnmọ́ ìlejò tí wọ́n ń lọ ó sì ṣe bí ẹni pé yóò lọ sí iwájú wọ́n sì rọ̀ ọ́ wípé. bá wa dúró nítorí ó di ọjọ́ alẹ́ ọjọ́ sì kọjá tán. ó sì wọlé lọ ó bá wọn dúró ó sì ṣe bí ó ti bá wọn jókòó ti oúnjẹ ó mú àkàrà ó súre sí i ó sì bù ú ó sì fi fún wọn ojú wọn sì là wọ́n sì mọ̀ ọ́n ó sì nù mọ́ wọn ní ojú wọ́n sì bá ara wọn sọ pé. ọkàn wa kò ha gbiná nínú wa nígbà tí ó ń bá wa sọ̀rọ̀ ní ọ̀nà àti nígbà tí ó ń túmọ̀ ìwé mímọ́ fún wa. wọ́n sì dìde ní wákàtí kan náà wọ́n padà lọ sí Jerúsálẹ́mù wọ́n sì bá àwọn mọ́kànlá péjọ àti àwọn tí ń bẹ lọ́dọ̀ wọn ń wí pé. olúwa jíǹde ní tòótọ́ ó sì ti fi ara hàn fún Símónì. wọ́n sì ròyìn nǹkan tí ó ṣe ní ọ̀nà àti bí ó ti di mímọ̀ fún wọn níbi bu àkàrà bí wọ́n sì ń sọ nǹkan wọ̀nyí jésù tìkára rẹ̀ dúró ní àárín wọn ó sì wí fún wọn pé. àlàáfíà fún yín. ṣùgbọ́n àyà fò wọ́n wọ́n sì díjì wọ́n ṣe bí àwọn rí wín ó sì wí fún wọn pé. èéṣe tí ara yín kò lélẹ̀ èésì ti ṣe tí ìròkìrò fi ń sọ nínú ọkàn yín ẹ wo ọwọ́ mi àti ẹsẹ̀ mi pé èmi tìkára mi ni. ẹ mi mí mú kí ẹ wò ó nítorí tí iwin kò ní ẹran òun egungun lára bí ẹ̀yin ti rí ti mo ní. nígbà tí ó sì wí bẹ́ẹ̀ tán ó fi ọwọ́ òun ẹsẹ̀ rẹ̀ hàn wọ́n nígbà tí wọn kò sí ìgbàgbọ́ fún ayọ̀ àti fún ìyanu ó wí fún wọn pé. ẹ̀yin ní ohunkóhun jíjẹ níhìn yìí. wọ́n sì fún un ní ẹja bíbù àti afárá òye díẹ̀ ó sì gbà á ó jẹ ẹ́ lójú wọn ó sì wí fún wọn pé. wọ̀nyí ni ọ̀rọ̀ tí mo sọ fún yín nígbà tí èmi ti wà pẹ̀lú yín pé a kò lè ṣe aláìmú ohun gbogbo ṣẹ tí a ti kọ nínú òfin Mósè àti nínú ìwé àwọn wòlíì àti nínú sáàmù nípasẹ̀ mi. nígbà náà ni ó ṣí wọn ní ìyè kí ìwé mímọ́ kí ó lè yé wọn ó sì wí fún wọn pé. bẹ́ẹ̀ ni a ti kọ̀wé rẹ̀ pé kí Kristi kí ó jìyà àti kí ó sì jíǹde ní ìjọ kẹta kúrò nínú òkú àti kí a wàásù ìrònúpìwàdà àti ìdáríjì ẹ̀ṣẹ̀ ní orúkọ rẹ̀ ní orílẹ̀-èdè gbogbo bẹ̀rẹ̀ láti Jerúsálẹ́mù lọ ẹ̀yin sì ni ẹlẹ́rìí nǹkan wọ̀nyí sì kíyèsí i mo rán ìlérí bàbá mi sí yín ṣùgbọ́n ẹ jókòó ní ìlú Jerúsálẹ́mù títí a ó fi fi agbára wọ̀nyí láti òkè ọ̀run wá. ó sì mú wọn jáde lọ títí wọ́n fẹ́rẹ̀ dé Bẹ́tánì nígbà tí ó sì gbé ọwọ́ rẹ̀ sókè ó súre fún wọn ó sì ṣe bí ó ti ń súre fún wọn a yà á kúrò lọ́dọ̀ wọn a sì gbé e lọ sí ọ̀run wọ́n sì forí balẹ̀ fún un wọ́n sì padà lọ sí Jerusalem pẹ̀lú ayọ̀ pípọ̀ wọ́n sì wà ní tẹ́ḿpìlì nígbà gbogbo wọ́n ń bu ìyìn wọ́n sì ń fi ìbùkún fún Ọlọ́run àmín.